ọjọ́ àti sùn ọjọ́ àti sùn o àhóròjọ́ lọ́rùn àárọ̀. ìtànjẹ kò sí níbẹ̀ bó ti dúró ló máa ń bára rẹ̀ mo ní pé ìtànjẹ kò sí nínú fọ́tò bó ti dúró ló máa bára rẹ̀ ohun tó fòrò ṣe ọ̀rọ̀ ìtàn kéré má máa dẹ́tẹ̀ tó bá ti lè dánú igbó gbé ṣùgbọ́n máa rántí pé òjijì ẹni ò ṣe é sá fún ẹjọ́ ń bẹ lọ́rùn àrò káwọ́ lórí ẹjọ́ ń bẹ lọ́rùn àrò jẹsẹ̀ mọ́lẹ̀ òun tá a fowórọ̀ ṣe é yà ẹjọ́ ń bẹ lọ́rùn. ìwọ ro tirẹ èmi ò ro tèmi o àròjọ lọ́rùn àròkáwọ́ lórí. ẹ ká sọ̀tà ẹ ká sọ̀tà ẹ rà sà ẹ jọ̀ọ́ ṣé kò sí kí ni mo lè ṣe fún ẹ. ẹ jù sá o ẹ̀yin ni mo wá rèé ó dẹ̀ ti pẹ́ tí mo ti wà nínú ọ̀run bíbá yìí tí mo ti ń dúró dé ìta. èmi láti bo mi ò ojú ìrírí mi ò mọ̀ rí o. ojú o ti ṣe díẹ̀ náà tí ẹ ti rójú mi gbẹ̀. èmi ni ìyàwó adé ìyàwó adé tó tó ṣaláìsí tó sí. o adé tó ń gun kẹ̀kẹ́. irọ́ o adé wo ni adé eléré gele. no sir mo ń ṣadé mi adé business partner yín tẹjọ ń tẹjọ ń ṣe business tẹ́lẹ̀ kó tó ti kú. o o o o adé adé bísí àbí adé adé ń relé. no kò ń ṣe adé adé bísí adé ọkọ mi tí ẹ̀yìn méjì tẹjọ ń tẹjọ ń talẹ̀ tẹjọ ń ṣe business ilẹ̀. arábìnrin yìí ọ̀rẹ́ o clear. Ah, ṣé o mọye adé tó jẹ́ business partner mi ta jọ ń ṣe business ó dẹ̀ ń pariwo adé o mọye adé tí mò ń meet léde àbí o mọye adé tó ń communicate pẹ̀lú mi adé èwo ń bẹ̀ báwo la adé tiẹ̀ ṣe rí adé tó ṣí ni àbádé tó yẹ which one. adé tó ga ni tọ̀dọ̀ ẹ ah, àwọn tó lẹ̀ tẹ̀sí gan nìyẹn ó láti jẹ́ adé tó ga. o oh, o oh, o oh, o o adé tó kú bẹ́ẹ̀ ni sà. adékókò ẹ̀yà ìwọ níyàwó ẹ̀ pẹ̀lẹ́ ọlọ́run forí jù òkú ọ̀run àní rírú ẹ̀ mọ́ pẹ̀lẹ́ gan ṣé kò wá sí. ẹ jọ sà ó wà ẹ wo àtìgbà tí ọkọ mi ti ṣaláìsí àtìgbà ní ẹ ní gbogbo nǹkan ti jọra wọn mọ́ fún mi mo dẹ̀ ń gbìyànjú lọ́tún lọ́sì mò ń tiraka bọ̀ gbogbo bí mo ṣe ń sapá tó ẹ wo pàbó ni gbogbo ẹ̀ ń já sí nítorí ẹ̀ ni mo ṣe ní kí wọ́n bá yín sa ìjò tó yọ ọlọ́run mo nílò ìrànlọ́wọ́ yín kò sí owó kankan lọ́wọ́ mi àti jẹ àti mú gan-an ó ti fẹ́ máa bọ́ sí ìnira bí mo lè ṣe wàyí mi kì í ṣọ̀lẹ ṣe rí apá mi méjèèjì mo lè fi ṣiṣẹ́ dáadáa bó tiẹ̀ jẹ́ pé mo ti ń ṣiṣẹ́ náà láti ìgbà tọkọ mi ti kú àmọ́ gbogbo iṣẹ́ ọ̀hún náà kò kò kò kò jọra wọn ìsinmi báyìí ó wá wù mí kí n máa tajà ni mo ṣe ní kí wọ́n bá ilé ìtútù ọlọ́run ṣe ràn mí lọ́wọ́ anything tẹ bá fún mi iye kíye tẹ bá fún mi màá lọ fi dókòwò màá dé máa fi tajà kí n máa rí oúnjẹ jẹ ètò sàn. lédè kúkúrú ìrànlọ́wọ́ mi ló ní ìdí. látìgbà tọkọ ẹ ti kú òòrùn iṣẹ́ kankan ṣe àbí. jọ ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ òkè ṣé o ò mọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ afọlẹ̀ yẹn tó lọ jọ yẹn àbí o ò lè yan iṣẹ́ aṣẹ́wó láyò bó ṣe wà yìí àbí kó lọ sí club kó máa lọ ṣe slippers kó máa ṣèdí bàlàbàlà káwọn èèyàn máa ń zá tówó sáyé ẹ̀ kọ́kọ́ máa ń zá tówó sí gbogbo ara ẹ̀ wàá pawó. Hmm, ọkọ ta lèmi ọ̀dẹ̀ èmi ìyàwó ilé ni mí ó ti yé mi so nísìn tí mo bá fún ẹ ní owó yẹn tó bá fi ṣe business wàá tún wá padà wá wàá ní ẹ wọ́n jẹ gbárùn o short o ṣe kinní kankan kan wà á ti rí ọ̀dẹ̀ tó máa máa pọ̀ owó lẹ̀ tó máa máa da owó fún yàbí. Hmm, ok arábìnrin ṣé kí n má tàn ẹ́ wọ́n ti sọ̀rọ̀ ẹ fún mi bó ṣe máa ń yọ wá sílé tó máa máa yọjú lẹ́nu gate àti other house mi náà bó ṣe máa ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti sọ fún mi sorry as from today on mi ò fẹ́ rí ẹsẹ̀ ní vicinity lémi kankan mọ́ ọjọ́ kíjọ́ tí mi ò bá tún rí ẹ ní surroundings mi màá ní kí wọ́n jẹ ojú ẹ̀ kan tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ pátápátá ni i don't bloody care bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀yin arákùnrin tí ìwọ bá ti wọlé ẹ̀sìn pé òkèlè wá ní pé kó wá bá mi wọ́ bèbí kó wá wọ kúrò tó bá kọ̀ tí ò rìn ẹ wọ ẹ gbó mọ́lẹ̀ tó bá ti wọ́ bọ́dì ẹ̀ lẹ̀ tí bọ́dì ẹ̀ bá ti jẹrà mọ́lẹ̀ ah. olóṣì ọmọ tálíkà. òrìṣà bí ajé ìyẹn ò sí rárá o mo fẹ́ rọwọ́ ṣe fújà lásìkò bólówó bá sọ̀rọ̀ láwùjọ o wọ́n ṣe yẹ́sà yẹ́sà fún un. bí tálákà bá sọ̀rọ̀ láwùjọ wọ́n á mọ̀ lójú wọ́n á mọ̀ lójú wọ́n á pé kó gbẹ́nu dákẹ́ wọ́n á sọ pé tálákà ò lọ́rọ̀ lẹ́nu wọ́n á pé kó gbẹ́nu dákẹ́ wọ́n á sọ pé oh, tálákà ò lọ́rọ̀ lẹ́nu ó mà ṣe o kòkòrò jẹ́ ká gbádùn ibi tó gbó ikú ò jẹ́ kí n gbàgbọ́ ọkọ mi àkànní àdé ọmọ ajílálà ẹ̀ṣọ́ ajífọjọ́ gbogbo dáa bíi bíi àdé ẹ̀mí púpọ̀ ọdún márùn-ún gbáko tó ti fi ẹ̀mí mi kọ́ sílẹ̀ sínú ayé ọlọ́run bàbá ṣe wá jẹ́ mi ó ṣe jẹ́ mi ó ṣe jẹ́ mi wá ẹ̀mí. Ah <clears throat> mo ti padà ro gbogbo kìíní ta sọ yẹn <clears throat> so o lè máa bọ̀ láti wá láti wá paaki. ẹ ṣèbí um, set of chairs uh, pẹ̀lú plasma àti ac development kan náà ló fẹ́ gbé. wá kí ló kí ló kí ló dé tó ń nọ kìíní báyìí kó o ṣe máa expect kó mu yẹn kalẹ̀ ní three fifty o máa share plasma ac i mean one of ìṣe kan tó eh, nǹkan tí fẹ́ invest ẹ̀ sí ló jẹ́ kí fẹ́ ṣe tí fẹ́ ṣe gan ordinary kò yẹ kí n pé ah, for a while kó tó di pé bóyá ṣọmọ tó máa ṣẹlẹ̀ let's do it this way let's do it this way ó yá ní sùúrù gbọ́ tèmi náà gbọ́ ti tèmi pàjọ́ ẹ̀dẹ̀ sí four hundred ẹ so wà wà wà gbé sí yàrá yẹn náà mọ ṣé o gbẹ four hundred ẹ ṣe for cash or transfer ẹ ẹ ṣáà máa pẹ ẹ four hundred is fine. Ah. ṣó ti le tó yìí náà ṣé nǹkan ti bàjẹ́ tó yìí ni ah, nínú ilé tá a ṣe ń gbé láì ṣe páàsì náà mọ̀ tádé máa ta gbogbo nǹkan mọ́ra wa lórí ah, kí ló dé náà ọ̀hún ah, ó fẹ́ múlẹ̀ ayé súyàn rè báyìí. àwọn yóò ṣe ra ní ká yọ kí ni síra wa òun ni ká fi ta chair nínú ilé. tó ta ètè tó ta tv tá a tiẹ̀ fi ń pàrònú rẹ díẹ̀ díẹ̀ tá a fi ń wọ nǹkan tá a fi ń pàrònú díẹ̀ díẹ̀ tó kí ni nǹkan tó kù nínú ilé kí ni nǹkan tó máa kọ̀. o tún fi mọ ní ac ti living room nìkan o tún ní o máa tún ta ti yàrá náà kí ló dé ah kí ló dé ayé máa súyàn báyẹn ah ok káti ẹ̀ wá mú yẹn ká gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan tí àlejò kọ́kọ́ máa wá wa wá ń kọ́ ibo ló fẹ́ kọ́ máa jókòó sí kí ni nǹkan tó fẹ́ máa wò. ẹ ọ̀nà ọ̀nà la máa wọ bọ́lá sínú àdìgbà yìí sílẹ̀ kí a máa pàdé wọn jà àwọn òkàlù bàbá wọn yìí à ń jẹ́ kálejò wa wà ní fẹ́rẹ̀ dìtà náà wà ní sọ̀tà náà àti tíì mi wá ní ní ọ̀dà ọ̀ṣọ́. ìgbà wo la wá fẹ́ ṣe yẹn dà àní jẹ́ kàlejò wá wa wá àwa fúnra wa gan ṣá máa enjoy life ara wa nínú ilé ah bíbà bíbà no no no ah frustration yẹn Ah, a máa wà nínú ilé àní lè wo tv tv tó yẹ ká tiẹ̀ máa wò ká máa rẹ́rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa fi pàrọ̀nù rẹ́ òmù yẹn ò fẹ́ tà èsì tó yẹ kó máa fẹ́ síyàn lára gbogbo ìgbà tọ́pọlọ èèyàn bá ń gbóná àbí torí bá ń tààyàn tó tú gbogbo ẹ̀ máa wálẹ̀ òmù yẹn ò fẹ́ tà gbogbo orí a máa hó ah no no no no ah no no no this is too much no ah wo bébí ó mọ nǹkan. o bí àkókò ọ̀rẹ́ yìí padà ibi kò di owó ẹ̀ mọ́. ọlọ́run ti ṣe ọ̀nà ìyá mi ah, èmi náà jókòó èmi náà mò ń sáré sọ́tún mò ń sáré sósì mò ń pé gbogbo àwọn èèyàn tí mo mọ̀ pọ́lì ẹ̀bùn ọlọ́run ẹ̀ ti bá mi ṣe mo ti pè yàn kọ́ láàárọ̀ ó dẹ̀ ti ní kí n máa bọ̀ pé tí n bá dé ọ̀dọ̀ òun pé lágbára ọlọ́run òun máa ṣe nǹkan tó dáa fún mi. àfẹ́fẹ́ lọ yàwó mú máa jẹ gbèsè wọn ti ẹ gbèsè wọn bá gbèsè ńlẹ síwájú máa lé ìgbẹ́ lọ nìyẹn yá táwọn kìnìún ká fi ìdígun tó bá lè dí fọ̀ náà ṣé wọ́n máa yáwó mọ́ owó yẹn àmì pressure yẹn pọ̀ lórí wa sí mi. adé adé tẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ ah. ẹ̀mí tó jẹ gbèsè náà ló máa san ó bẹ́tà ká jẹ gbèsè ju ká máa gbé inú ayé ìnira lọ náà ìnira ni gbogbo eléyìí náà nígbà tá a bá wà nínú ilé wa tá a lè ní ìgbádùn tá a lè jókòó sórí chair tá a lè wo tv tẹ́sí ò lè fẹ́ sí wa lára náà kò sí fáànù gidi kan bíbẹ̀ àbí ṣé fáànù ẹyọ kan tá a náà òun ni ká máa gbé wá sí living room ká máa gbé lọ sí yàrá àánú irọ́ ọmọ kan pé mi it's okay it's okay it's okay ṣùgbọ́n jẹ́ kí n lọ báyìí ni mo nígbàgbọ́ pé tí n bá máa lọ tí n bá máa dé àwọn méjèèjì máa rẹ́rìn ẹnìyẹn ó ti fún mi ní assurance pé òkè tí n bá ti lè rí òun báyìí pé kí n má wọlé so bébí tuntun ọlọ́run kí n tó dé má má dẹ́kọ̀ rẹ̀ yẹn wá o at least fún mi ní bí abi two or three hours. two or three hours. Mm-hmm. two or three hours. Mm-hmm ṣé kò dẹ̀ ṣe pé kí n tó dé ọ̀rẹ́ ẹ̀ máa ti dé ó máa wá palẹ̀ mọ́lé o. ìṣọ̀ níjọ́ ta tán láti mi rántí ọmọ tó ń tẹ́sí di tv ṣe àrò ó sọ̀tún ẹ̀ kàtún làjọ ń wò gígé. mo ń káàsán kan ẹ̀rọ ẹ̀jọ̀ àti túnúkẹ́ ọ̀dọ̀ àti túnúkẹ́ mú ọ̀dọ̀ àti túnúkẹ́ mú lọ. Ah, ṣé ẹ pàdé wọn ni. mi ìpàdé wọn lọ́nà ṣó ti jáde ni. Ah, kì í ṣe pé wọ́n jáde nìkan o wọ́n ti kúrò ní nàìjíríà pàápàá ni. wọ́n ṣe kí ni. aro ah. yìí náà ṣe travel out. wọ́n travel out kẹ́. bẹ́ẹ̀ ni. bọ́n mo ṣe bá wọn sọ̀rọ̀ láàárọ̀ ìwọ̀n ọ̀dẹ̀ sọ fún mi pé àwọn fẹ́ travel out in fact àwọn gangan náà ní kí n wá ó ní ọ̀kan tèmi àti wọn jọ sọ sí wọ́n dẹ̀ ní pé kí n máa bọ̀ kí n wá gbà báwo náà ṣe máa wá travel out láì sọ fún mi. bóyá ẹ̀yin náà pé nìyẹn o torí tó wáyé pé alánà lè wá ni ẹ máa bá wọn lé àárọ̀ ẹ̀ kálẹ̀ ètè dé ẹ ṣe máa bá wọn lé. wọn travel out. bẹ́ẹ̀ni. Ah. Eh, eh, but báwo lè ẹ̀yin ṣe mọ̀ yìí pé wọ́n travel out ni. Ah. wọn ò ní sọ fún yàn ṣùgbọ́n èmi ti mọ̀ èmi ti mọ̀ wọ́n ṣe kúrò nígbà tó lọ wọ́n hello hello adé. hello babe mo wa kilo ló okay. Kilo ló wo ẹ òun kilo jáde Kilo kí ah ọ̀tọ̀ ni nǹkan tí mo bá wá sí bíbẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo tún bá mi ìrówó gbà á a nígbà tí máa dé sí ọ̀dọ̀ wọn iṣẹ́ náà sọ wípé wọ́n ti travel out. ọ̀rọ̀ ò bá gbọ́ wọn ọ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi ti tẹ́lẹ̀. mi ìmọ̀ ẹni tí mo bá gan ó ṣe ló sọ pé òun ò mọ̀gbà tó máa dé padà. ah ah ah. Ah. ọmọ nǹkan ọmọ nǹkan ní sùúrù. Oh. Ah. ní sùúrù gbogbo sórí immediately tí mo kúrò lọ́dọ̀ wọn ìgbà tó ti sọ pé wọn ò sí lẹ́yìn òun ni mo ti pè ya bọ́sẹ̀ ọ̀dọ̀ ya bọ́sẹ̀ mo dẹ̀ lọ sí mo wà ṣọ́ọ̀pù tí bá máa débẹ̀ máa rí nǹkan kan gbà lọ́dọ̀ wọn ṣó ti gbọ́. ok ṣọmọ tó ṣẹlẹ̀ ehm, ìwọ kú ọbẹ yẹn máa bọ̀ létí ẹ máa bọ̀. yóò jẹ́ kí n máa lọ sí jẹ́ kí n máa lọ máa rówó gbà lọ́dọ̀ ya bọ́sẹ̀. no no no má lọ bí kankan má lọ malo lọ má lọ anywhere ma má bọ̀ ma bole right away. Ah, ok oke mò ń bọ̀ mò ń ti kó wọlé mo ti kó wọlé tó tó lọ́wọ́ tí mo ọdẹ ọdẹ tí kò ní gbẹ́bẹ̀ Èdùmàrè má jẹ́ kí n ṣe wọ́n. ọdẹ ọdẹ ah, ah, ayé mi o. Ah, ọmọ tó bá níyàwó ò ní òfu ẹ̀ ò ní fi ojú bá wọn. Babs ìwọ ló ṣe okùnfà ikú tó pa ọkọ o fojú ẹ̀ rí rádaràdà o fojú ẹ̀ rí rédèrèdè kó tó di pé o bínú para ẹ̀ mo tún wá wá ìrànlọ́wọ́ wá sódò ẹ̀ o tún wá ń pè mí lálákìsà àṣùtọ́ lórí àwọn àpá tọ́ni ẹni tó bá sọ ní dòwó rí burúkú tó òun náà ló máa fi ń bọ́ mi. àmọ́ bá a sọ orí àwọn àgbàlagbà ní ìwà tẹ̀lé wọ́n ní tí ogun bá jẹ lọ iṣẹ́ lọ́gbọ̀n máa ń jẹ bọ̀ tí ayé bá ń jẹ ayé tí èèyàn bá jẹ èèyàn bá a ìwọ náà máa dààmú kéèyàn ẹ̀yìn ó máa sunkún kéèyàn ayé ó máa kábàámọ̀ kéèyàn ayé as long as tí ẹ̀mí mi bá wà babs ó máa sunkún kéèyàn ayé ẹ̀yìn. Thank you. tiẹ̀ ti sún èmi ẹjọ́ ṣé dandan ni ká ṣe mítìn yẹn kí la fẹ́ ṣe é sì tán pé mítìn. àwọn ẹgbẹ́ ẹ̀ pé mítìn nǹkan pé. èmi fi pé wọ́n fẹ́ ka contribute owó bí àtọ́rẹ́ lọ sí ní gbogbo àjò. owó níbo. èmi ò lówó o. lówó rí. jọ ń torí ọlọ́run mọ nǹkan tó máa sọ. wọ́n gbọ́n mọ nǹkan tó máa sọ ọkọ pẹ́ẹ́lú. tó ṣe é sister. ẹ ẹyin babes. so bọ ẹyin kan tẹ ẹjọ obìnrin ẹ tètè jáde àwọn tó jókòrin gan ṣì wà ní yàrá calm down wọn máa tó débi Oh my God, man, ń wà jealous of our obìnrin Only Japan. jẹ́ pé àwọn powder I become máa tẹ perfume <laughs> wọ́n fẹ́ ṣe competition speaking of ojú ti pé báyìí. ṣé mi sọ ẹ bójú wọn wọ́n ti da powder bò okay so nǹkan tí mo ṣe pè wá tí mo fẹ́ ká discuss ni pé gbogbo ala mọ̀ pé birthday daddy ti dé tán yeah this is his birth month and wọn kì í ṣe birthday but this year mo feel pé ká ṣe nǹkan tó máa wà remarkable tó máa shock wọn tí ni wọ́n máa dùn torí wọ́n máa wú how about tí a bá invite wọn pe. ọ bóyá èmi nìkan kí n sọ pé ah popman mo fẹ́ fún yín treat lẹ́ni náà kí n wá mú wọn lọ kan by the time tó máa dé hòtẹ́ẹ̀lì yẹn báyìí everybody á kàn ti wà ń ni you know you will be so shocked nǹkan tá a tún máa fi crown ẹ̀ ni pe. a máa ronú sí favourite musician wọn a máa make sure pé ó wà on stand by ó dẹ̀ kọrin fún wọn you will be so happy. yeah that, yeah. that's not a bad idea. yes not... yes nice idea. èmi ò bá idea yẹn. yeah me too. èmi ò bá idea yẹn. why. why gbogbo apátápátá la mọ popsi abẹ́ mọ dáadé ni. àǹtí gbèdò dúpẹ́ gbogbo apátápátá la mọ̀ pé dáàdi ò láì kó lórin ẹni tí òun gbórin tí wọn kì í rí lé àbí Eh, oh, mi feel pé yẹn lè work o nǹkan tí mi feel kó lè work ni pé bí mo ṣe notice dáadé mo realize pé wọ́n like àwọn tó máa ń chant yẹn. Mm. nǹkan tó máa ń kéwì mọ́tò wọn. yeah àwọn tó máa ń kéwì yẹn mo rí pé yẹn ṣe máa ń get to him so i feel pé tá a bá máa ṣe anything special fún dáadé pé bóyá ká pé man àjọ bíi ewé yẹn. oh yeah yeah. Eh, that man is very good pé kọ́ wá sílé láàárọ̀ kọ́ wá chant fún wọn mo are very sure pé he will be moved torí wọ́n máa wú dáadáa á mm. dẹ̀ máa ná owó fún wọn i feel that will actually make his day. sori o tiẹ̀ make a lot of sense tábà lọ ní pé ká fọ́lù nǹkan táwọn sọ yẹn kò lè work àkúgbà làwọn bá tóbi wà náà ṣó fẹ́ gbọ́ ká lọ gba oògùn lọ́wọ́ àrọ̀ yìí a lè gbé wọn jáde. dájú tẹ̀kì jáde so ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan tó ń sọ. I know. I think I'm okay. Eh, àbí ṣé ká gbé wọn lọ sí beach. Ah. Ah. Uh-uh. Ah, ṣé ìwọ ògbóngbò sọ pé dáàdì òkè láì kọ́ máa jáde. beach abi, àbí ká gbé wọn lọ báwọn màmí wọ̀ta káwọn water, wọ̀ta bò I'm a very hip hop man bí ọmọ màmí water. <laughs> no a kò máa rọ wọn lọ tí ń yó a dẹ̀ máa kidnap wọn sínú mọ́tò báyìí a gbé wọn débi. stupid. Ah, ah. ṣé o gbọ́ nǹkan tó ń sọ ń sìn ni. àbúrò ẹ̀ yóò wà ọ̀rọ̀ ẹ̀. olùwẹ̀ rí ọmọ ẹ ti mú gbó. ẹ fẹ́ ṣe surprise birthday fún yín o ẹ fẹ́ mú yín ọjọ́ sí máa kidnap ẹ máa rọ ọmọ ẹ wà òkè. kò wà alright. gbogbo yín pátápátá dẹ̀ lẹ mọ dáàdì tábà wà rọ dáàdì lọ tí yóò tó gbàbẹ̀ sọ̀dá ṣé gbogbo òní padà dánmọ́ òkú ọ̀rọ̀ gbà decide? Kí la decide? Okay. Yeah, okay. Okay, based on everything we have said now, mm. I think nǹkan tó sọ náà ni nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ní sí ni pé a máa jókòó dáadáa máa consolidate plans wa so that a máa get wọn ó máa look like a big deal gan in as much as it's not going to be an elaborate party but ó máa hit wọn ó máa look very so that tábà record nǹkan a máa rí content tó máa trend. social media ilé ẹ̀gbà kan nígbà ẹ̀ wò ṣé wọ́n ní ká dáwọ́ mi ò ní. owó yẹn gangan ni èyí olówó olówó tẹ̀

ẹ pop man. hello children. welcome sir pop man. Uh, nothing. daddy daddy. The youngest old man in town. Baba for the girls. Baba àwọn divas. Eh? You so good, Daddy. How are you? okay. Thank you, Thank you, Daddy. anyway, ìjókòó yìí yóò jẹ no problem. Ara dáadé kò sí rẹ̀. <laughs> All is well. Mo ń bọ̀, wọ́n fẹ́ ó yá ẹbẹ̀ tí máa tò ẹ̀ tó bẹ́ẹ̀ jẹ́ ká ẹ̀ jẹ́ kéré sí. Ó kéré lọ́wọ́. Ètò balẹ̀. Ah, that is very true. Bóyá ni mo máa ra mọ́tò fún ọ. No no no no no èmi nìkan ti tó nà. Ẹnu àwọn eléyìí ti fẹ́ o. Ìwọ máa wọrí owó bàbá wọn ni ó dẹ̀ pọ̀ nílẹ̀. Wọ́n máa lọ máa pín owó yín fáwọn girlfriend wọn. Ìwọ máa wọrí. Wọ́n lè wà wọ́n ní tó girlfriend márùn-ún márùn-ún. Owó bàbá wọn wà nílẹ̀. Àbí nà. Ẹni wá ń jára wọn wá ń ṣojú dáadáa. I don't mind that. Anyway, continue ṣe lélẹ̀ mi displace yín lójú àwọn ọmọ tí ẹ bá ṣe pàdé. gbogbo ìpàdé tẹjọ ń ṣe pẹ̀lú àwọn àbúrò yín gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́. oh oh okay Um, gbàtà ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ school àbí. Hmm. actually um, nǹkan tí à ń try láti sọ ni pé èmi máa ṣe oúnjẹ fún wọn mo ní mo fẹ́ kàn fún gbogbo wọn ní treat oh. so mi mọ nǹkan tẹ̀yìn gbọ́. Eh, eh, dádì àwọn adẹ́tù ń sọ̀rọ̀ nípa nǹkan táwa ní. Oh, eh, mo dẹ̀ sọ pé èmi máa ṣe oúnjẹ fún personally for your birthday so bóyá birthday lásán lẹ́kàn kan mo ní mo máa ṣe oúnjẹ fún. kí wọ́n tó bí yín ni mo ti dá síwájú yín so kò dẹ̀ sí ìfúnkan tó wà nínú òòrùn adìẹ táwọn òdì ò gbogbo tẹ̀ ń sọ pátápátá nípa bẹ́ẹ̀ dèmi bẹ́ẹ̀ ṣe ń plan gbogbo ẹ̀ ni mo ti gbọ́ ẹ má try ẹ o ẹ gbọ́ mi ò wà interested nínú gbogbo tẹ̀ ń plan ẹ rárá àti rárá. I love you guys I love you guys. Oh! Your daddy boring. Oh, no, He's a village man. No, no, no. what he wants to only one of but this sort of today now. If I don't somebody will daddy. Olúwẹ̀rí, Olúwẹ̀rí. Ẹ̀sọ́ bóyá kò wá náà wá. Olùsà Bòjì, owó yá mi o, wọlé mi wá. Ẹ ẹ ẹ ṣé ìgbà tó máa ń kọ síbẹ̀? Ìjọba mi lọ ra kéèkì àṣìṣà ló gbé àṣìkò ọmọ tó wà lẹ́nà ló gbé símọ́tò bá ṣe lọ́ba yìí ibẹ̀ ni kéèkì fún ọ. ìdí ọ̀rọ̀ ló máa sọ ẹ́ ìdí ọ̀rọ̀ ló máa sọ. kí ni máa sọ. ṣíṣe ṣíṣe. ẹ̀rọ dáàdì tí ó kì í sáfẹ́ tó ti dáàdì bàbá tí mo fẹ́ kẹ́ ṣe kí ni tó bú straight mo fẹ́ kẹ́ kó tẹ̀ kó tẹ̀ kẹ́ fi kọ́ gbogbo orí yẹn kẹ́tẹ́. àwọn àgbẹ̀ náà yìí làwọn àbọ̀dì o. okay. thank you rí ẹ má mi kàn oh, <laughs> ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá mi. bàbá mi tó fún àì. bàbá mi yọ́pì. lé grandpa tó wà pààyè. bàbá mi tó ansan. I do with that? Mm. Yeah, I'm still a young boy. Okay, To bá rí bẹ́ẹ̀ náà gbogbo ẹni tínú ẹ̀ bá dùn tó bá wà ń bẹ akọ́kọ́ àbẹ̀ṣe Thank you very much. Thank you for coming. Ah. bó ṣe sọ yẹn náà ẹ sọ pé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ náà padà bẹ́ẹ̀ni wọn la lè fi mú fẹ gbọ́ bẹ́ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yìí ẹjọ́ ẹ dúpẹ́ wàbí tínú ẹ bá ẹ bá mi nàka sí bàbá yìí lágbára Ọlọ́run bàbá mi ẹ pẹ́ láyé ẹ pẹ́ láyé ẹ jẹ́ wọn mọ́. o ti padà tẹ́ báyìí ní sìn wọ́n ní ọ̀gá wọn jẹ́ wọn mọ́ wọ́n ló kí sí àwọn ọmọ wọn náà wọn ni wọ́n jẹ́ kókó wọn ni wọ́n ire àwọn ọmọ yìí aṣojú rẹ̀ bẹ́ẹ̀ ni o tẹ bá wà pẹ́ láyé nínú owó nínú ọlá obìnrin ò ní wọ́n yín Àmì jẹ́ sí Okay, okay, okay, okay. mo ti promise yín pé mi ò ní waste time ẹnì kankan nínú yín ṣé bàbá mi lọ́rọ̀ tó fẹ́ sọ ni àbí ká lọ sí ìtó kàn. Ah, bàbá mi kọ́ kéèkì. Um, ẹ jẹ́ ká lọ sí next. ó ṣe kí ni nǹkan tó kàn náà ò ní láti gégé. bàbá mi fi sí ẹjọ ẹjọ èmi ni mo hàn sí eyín sìn bàbá mi ni. bàbá wa ni. ó de àwírẹ́ ni. sọ̀rọ̀ yẹn yìí tẹ́ wá bá wa ṣe kan ah. ẹ mọ̀ tẹ́ wá bá bàbá mi. ẹ má bínú fámìlì mi nìkan ní àtàwọn àbúrò mi afẹ́fẹ́ láti wáyà fọ́tò ẹ̀yọ ẹ̀yin tí ẹ ò kì í ṣe fámìlì wà pọ̀ náà. àná àná táwọn ìṣòro I am proud of you. Ẹ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ mi wá náà ẹ ṣe ojú òní sẹ́yìn. Àwọn eré la máa bá a. a jó yẹn? Mo fẹ́ prove age mi tó mi ò kí ṣe sixty five. Sixty five kọ́ lè mi ṣe. Age mate ni gbogbo wa. Láti mi ní hip hop máa appreciate àwọn ọmọ mi tí wọ́n náwó èmi náà àti àpadà ìtọ́ ìwọ tó bá mọ̀ ọ́ jó lórí competition ẹ̀ máa fowó. Àwọn náà ti MC. Àwọn náà pè náà ti ọ̀rẹ́ kúrò MC. Ẹgbẹ́ mi lè. Náà ti ọ̀rẹ́ kúrò MC. DJ Iyọ̀ máa ní music. Ẹgbẹ́ mi lọ sí rẹ̀ mi. Hey! Hey! Hey! Oh!

Èdùmàrè mo ní kó bá mi ṣe kí n lówó lọ́wọ́ kí n fi tájú ẹbí mi o àtàrà owó bá dé tọwọ́ bá dé o kò sẹ́ni tí ò ní fẹ́ la o. you don't mean it. ajẹ́ kúkú ní sọ. ó ga o mi ò lè believe pé age dáadé ẹ nìyẹn tí o bá ṣe pé fúnra mi ni mo fojú ara mi rí èjì dáadé ẹ lórí kéèkì ọlọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn mi ní believe pé age yẹn ni dáadé ẹ sẹ́yìn ah! ni wọ́n rí báyẹn tó dúró dáadáa. èmi ò kúkú mọ nǹkan tí bàbá ń jẹ àmọ́ wọ́n ti ní pé àgbàlagbà tó bá bímọ tó fi lọ́kàn balẹ̀ tó ń rí jẹ tó ń rí mu ó máa máa dán títí tó máa fi kú. Ah, àmọ́ ti dáàdi ẹ̀ yóò wá yàtọ̀ ṣé ibi dáàdi ẹ̀ ṣe wà ní tó bá sọ fún mi pé tán bá tòsí mi nígbà fún mi ah, ó da ya arúgbó nìyẹn wọn dẹ ti ní ẹni tó bá fa kẹyìn ló ń ra kó sí o. Ah, rákìn wọ́n má wọrí o mọ̀ pé ibi dájú ìṣeré yẹn tó sì dúró dáadáa àwọn ẹgbẹ́ wọn tó dé èjì tí wọ́n wà yìí wọ́n bá fẹ́ sábà rìn ní ẹlòmíì sì máa ma fọ parí báyìí tó kó wọn máa gbé wọn lọ́tọ̀ àbí tó ń bá fẹ́ àgbẹ̀ tó máa dáàdì wa ti fi jí owó ti fi jẹ owó ti fi tó máa ma lo igi méjì à ní dáàdì ẹ dúró tó bá tó sí èmi ọmọ èmi á gbà o. bóyá kò dẹ̀ lọ gbọ́ṣẹ́ wọn o kúkú ti ní pé bàbá ọ̀rẹ́ òun ṣe bàbá ẹ̀ àbí wọ́n ṣe bàbá ẹ̀ náà. kí ló fi ń ṣèyàn eh, kí ni máa gbà máa gbà dànùdànù máa fẹ́ dáàdì ẹ̀ dànùdànù tọ́fà ẹ̀ báyẹn èmi á fẹ́ dáàdì ẹ̀ o kò sí nǹkan tó fi ń ṣe yìí kò sí nǹkan kí wọ́n parọ́ fún ẹni ṣé kí n sọ̀kan tí ò dà pé lè fẹ́ wọn o. ipò ọlá dára o ipò ọlá dára o ipò ọlá dára o ipò ọlá dára o. ẹ kò o ẹ dẹ̀ wá pẹ́ fún wa ẹ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ fún wa ẹ máa jẹun ọmọ pẹ́ pẹ́. You're ah. going nowhere ah. okay. ẹ fẹ́ fèmí lẹ̀sìn mi. sit down. máa wọrí ilé ní ilé ẹ ìwà àti dáàdì lè máa jọ yanjú ọ̀rọ̀ yín ẹ jẹ́ kí èmi máa lọ sà. sit down sit down <laughs> Look lóko. èmi láìkí bá ṣe lọ wáyé. Ah, àṣẹ ti wá látòkè. <laughs> àti dàdí. Eh? ẹ ẹ àmì àmì. àmọ́ nǹkan kan wà lọ́wọ́ lójú. ó oh, bíi kí nìyẹn. Okay, go ahead. ọ̀rọ̀ lórí birthday cake gba tí mo rí sixty five mbẹ ìyàlẹ́nu ló jẹ́ fún mi yes because téèyàn bá wo ìṣesí dáàdì téèyàn wo ìwàsí wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ i mean. Ah. mo ti gbójú èjì yẹn lọ hmm? àbí. dáàdì eh? tẹ bá ní forty years ní kò sẹ́ńtò máa jẹ. Ah! wow. yes. wọ́n àná mi bẹ́ẹ̀ mọ̀ pé ìkọ́ fẹ́ sọ yẹn wọ́n láti jẹ́ pé fọ́ọ̀tì yẹn ọwọ́ ìyàwó ẹ̀ ló ti wá ìdúró yẹn kò ti jẹ́ kí ọmọ bí bàbá òun ṣe rí àti ló ń bí bàbá mi látọjọ́ ẹ̀. Daddy hmm? ṣe ìrántí bíi twenty five years ago. Yes. ọdún náà tẹ̀wá ẹ̀dá yẹn hmm. àwọn èèyàn máa ń bí nílé wọn láti torí ẹ̀ tẹ̀lé mi wá sí pé ṣé <laughs> ìbéèrè tí mo ti wá pè ní àtijọ́ ìwọ náà ṣe béèrè sí ìgbà tó ti wá wà ní tàbí tó jẹ́ ọkùnrin bí àkókò bí wọ́n lẹ̀ kàn sí. dáàdì hmm? kí lẹ̀ lò. ẹyin ni mò ń lò. yes ẹyin ni mò ń lò torí wípé ẹyin ni dùnú mi. mo jí màá ráwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́ mi. mo rí àná mi ọkọ ọmọ mi inú mi ń dùn òun náà múnú mi àwọn ọmọ wọn múnú mi inú mi ń dùn lọ́tún inú mi ń dùn lọ́sí ẹ jọ kí tún ní ìwúrí àgbàlagbà bí ò kì í ṣe kí ọmọ máa dùn nínú àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé wọ́n ti gbó ewu ti wà lára wọn látàrí pé wọn ò rí dùn látara ọmọ ni bẹ́ẹ̀ ni ọmọ ń dùn mí nínú ọmọ ọmọ ń dùn mí nínú ń lọ ń dùn mí nínú ẹ jọ̀ọ́ kí ló tún kù fún mi jèrè bẹ́ẹ̀ ṣe wá jáde dùnú nìyí ọlọ́run ṣe láríba. àmín àmín àmín àmín ẹ̀yin ni ìdùnnú mi o. àgbà dáadáa tẹ jẹ kò ní dìbàjẹ́ fún mi a máa rí ní pẹtì. àmín o ah, àmín àmín. bébí ṣe wà fọ́ọ̀tì lọ́dọ̀ báyìí sí ṣé mo lùkẹ́. àtọ̀ àtọ̀ dáàdì ẹ̀yin mò ń lò. ọyẹ <laughs> o ti yé mi o ti tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹfẹ gbé sí o ti yé mi o ti yé mi tó bá wá jẹ́ yẹn ni eh. èmi gómìnà ṣe wà yìí thirty years ta ló wá lò ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ kó ló lo ìyàwó. dadi dadi ah. ah, a ti lura wa tán ẹ jẹ́ kí mi tètè máa lọ síbi tí mo lọ. o kíní tí mò ń mú yìí bó ṣe dáa fàgbàlagbà ló dáa fún méjì ó máa ń flush heart. Eh, tó ti yẹ ẹ́ sìn so ẹ̀kan rọra máa sí ìfẹ́ díẹ̀ díẹ̀ láàárọ̀ àti lálẹ́ tẹ bá fẹ́ sùn dátọ̀. dadi ọmọlúwàbí lèmi láìkí òun oh. ló dẹ̀ kún lèmi tí máa mọ̀ dáadáa oh. bẹ́ẹ̀ ni ọmọlúwàbí tí n bá délé máa lọ mú ọmọlúwàbí kan. ẹ ìyẹn dà ìyẹn náà dà pọ̀ délé wáìn délé bóyá tó sọ ọmọlúwàbí. dadi ẹ jẹ́ máa lọ náà. brown green cup and. ẹ dúró ẹ dúró àti ọmọlúwàbí hmm. àti wáìn bóyá kémi kúkú kàn báyìí lórí ti papọ̀ kí n dàbẹ̀ ní pé nǹkan tẹ́yìn ti ń yọ̀ǹdì. mo fẹ́ bá ṣe kí wọ́n bá tẹ̀lé lọ sílé káwọn fi lé ilẹ̀ láti <laughs> ṣe lóòótọ́ lóòótọ́ àṣẹ wá látòkè mo gbọ́dọ̀ mú bẹ́ẹ̀. mo gbọ́dọ̀ mú lọ́mú kọ́. kò sí wàhálà. ṣe máa lọ́mú kọ́ pé mílíọ̀nù kí n lọ. máa orí àná mi wọ́n jókòó kẹ́ <laughs> eh. ń lóra mi lọ. ẹ wọ́n gbà. lọ́ra zik pẹ̀ ó ti ń ṣe nǹkan tẹ́ fi ń yọ̀ǹdì. ajiwo má jẹ́ kí àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ìyàwó ẹ̀rí bọ̀ tẹ̀mí àtẹ̀yìn láti support àyè yẹn mi. láti tó bá jẹ́ ilé ìyẹn ni ọ̀rọ̀ wà lórí ẹ̀. Oh, ìwọ náà fẹ́ defend ara rẹ̀. àti rí ara máa gbájú wá sọ. ok if that should be the case tó bá dọ̀la ń gbà yẹn jẹ́ ká mọ̀ bí a ṣe máa sọ ká má fẹ́ ní sọ. láti ilé yìí ṣe tán. no gègé wo gé gé gé gé gé gé gé gé dá dá kò lè há yẹn a ò lè sọ ìgbà tó fi jẹ ẹ̀gbọ́n ẹ̀ kan ẹ̀gbọ́n ẹ̀ mhm. ẹ máa tọ́jú wine ẹ tún tọ́jú àwọn wine cups kí ló ṣẹlẹ̀. ìrọ̀ ó ní reason àwọn ọmọ yẹn onímùkúmù ni wọ́n hmm. so wọ́n dẹ̀ ń gbogbo cup ẹ̀ mú mi lára yẹn tó rà tọ́jú ṣe yẹn ah mo tọ́jú ẹ̀ mi. àná mi tọwọ́ ẹ̀ ti. wọn kì í rọkún kò kí ń ṣe àrọkún lè po òyìnbó it's okay ah, díẹ̀ ni òfin ọlọ́run ló wà wípé èèyàn gbọ́dọ̀ wáìnì jù bẹ́ẹ̀ lọ. lọ rí dókítà ẹ̀ wọ́n á sọ fún ẹ má jẹ́ kó tó mo ṣe ń lọ business meeting kì í ṣàmùpara báwo rí bámi gbé bámi gbé bámi ó máa háì àná mi ó máa háì ẹni tó ní kó mú gbé fún ní kúndà gbé fún gbà dá gbé fún fi nílẹ̀ ó yá dálẹ̀ kan náà jẹ́ ń rọ ọmọ mi jẹ́ ń ṣàwà òkè. mo ń try láti wà kó kí n ṣe condition tí wọ́n ti wà lórí ẹsẹ̀. ká ní mo ti rí ẹ dáadáa látijọ́ yìí gbogbo ilé ìtaṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìyá ti wọnú ẹ̀ lójú parí ìlú. ok so nísìnyí tẹ̀dọ̀wá rí mi pa kí lẹ fi. ọmọ o dùn jù tó bá ń gbọ́ oyin mọ́mọ́ àdùn ló ń mm-hmm. jẹ́ bẹ́ẹ̀. ẹ̀ẹ́ eh? èmi tí àwọn pé tábà tó wáyé gbogbo fàájì tá a ṣe ń sàlẹ̀ bíbá ká wá lọ sókè kẹlẹ̀ ní mọ́ọ̀sì. wò ká lọ sórí pápá mhm. ká wá lọ play match ó mọ nǹkan tó máa ṣe tó bá lórí field yẹn mhm. wàá máa yí bí steering. báyìí. ẹ̀hẹ́n ó máa máa yí bí steering oh my god. màá wá fà síwájú wá sí fà sẹ́yìn rà ọmọ ilé bá kó máa máa yí bí steering mama yìí. ọmọ ọlọ́mọ fún mi ní kí ń sọ pé dáàdi ẹ fún ẹyàn dáàdi ẹ yàn gò tí wọn sọ pé wòwòwò kò fìgbà àṣẹ ọpẹ oní class fún bàbá mi. àtúnyẹ̀yọ̀ calm down now. kémi calm down. mo wò ó pé bá ṣe jọ jẹ́ bestie yìí kò ní pad náà. kò ní jáfáyé bestie orí ẹ̀ ò pe ni. Are you are you are you out of your mind? So we're okay. You are have to fún ẹ lọ́wọ́ òṣì ní dìbò. Kí ló ṣe? What's wrong with you now? Ọmọ àlè yẹn. Èmi ọmọ àlè mi mi láìkẹ̀ dájú. Wọ́n ti ní bá. Tó wà á kẹ̀ náà. Má nù ẹ́ o. Má nù ẹ́ o. Má gbá ewé o. Má gbá ewé o. O gbọ́. Ó yẹ kúrò níwájú mi mo ṣe ń wọ̀ ẹ́. Ọ̀rọ̀ yìí ti yẹ. Okay okay okay leave leave leave leave. Ọ̀rọ̀ yìí ti yẹ. Ó jẹ́ máa láìkì mi, èmi àti ẹ ló yẹ kó rọ̀ wá wọ́ọ̀kì. Let me be your step mom ọ̀rọ̀ yín ti yé mi mo ń bá ọ. lọ́rùú dáadáa kó tún rò kó wò ó pé tó bá jẹ́ sẹ́bọ̀n mẹ́nu lé tó bá jẹ́ sẹ́bọ̀n mẹ́nu lé ó máa wà ókè fún ọ̀nà. ọ̀rẹ́ kéde máa wo èmi àti ẹ̀ ló yẹ ká jẹ́ ẹ̀. by the time tí bá máa fi kó wọlé as a step mom èmi àti ẹ̀ lájú máa máa ara yín ó ti yé ẹ. bí wọ́n bá ṣe máa ń ṣe bẹ́ẹ̀ àwa aláwọ̀ ọ̀dọ́. ọjọ́ àná tó fẹ́ máa ó fẹ́ kọ́kọ́ bá wọ̀ kan lórí ẹ lọ́kọ̀ọ́lọ́kọ̀ mẹ́jọ wọ́n lọ ẹ. tẹ́lẹ̀. ẹ bá fẹ́ hurùngbọ̀n ẹ̀ á mọ̀ kó wẹ́ hurùngbọ̀n èwo làgbọ̀n ẹ máa jírùngbọ̀n hù. àwọn ẹgbẹ́ ẹ̀ tó bá hurùngbọ̀n gbogbo bí ìlú. bàbá white àìní. ẹ kí ni kí ló tẹ́lẹ̀. mo gbé. Mama White wá ṣẹlẹ̀ báyìí. kí ló dé tí wọ́n fi ọ̀bẹ léra wọn kiri ṣé àtọ̀rẹ́ ni wọ́n. àbí àmọ́ tó ṣẹlẹ̀. Ah, ẹ sì láì tó ṣẹlẹ̀ àgbàlagbà ní ẹni gbọ̀bẹ lọ́wọ́ ẹ̀ ni. ọmọ bẹ dá ni. Ah, ọmọ pé mi ò ríran mi ò ríran lọ́sàn. ẹ ríran ọ̀sán ẹ ṣe pé mi mo dúró. ìwọ ló yẹ aṣọ pupa ló wọ. ẹ ẹ mo gbọ́ ẹ ẹ. ok ẹ ó bá ọ̀rẹ́ lórí ẹsẹ̀ mi tíyẹn yí mi bíi stiarin ó dẹ̀ ń rò mí bíi stiani ó ń wáìn mi bóyá yẹn ló ń bi nínú mi ìdẹ̀mọ reason tó ṣe mí. no no but dadi um, dadi tí wàá máa gbọ́n yín dáadáa ẹni ó bá best friend ẹ̀ lórí ẹsẹ̀ yín ah but dadi ẹ̀yin náà ẹ̀rọ oh. náà kò bójúmu tó. nǹkan tí mo sọ yẹn ó jọ ọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ àbí. no but tẹ́ bá ti máa ṣeré nǹkan báyìí kẹ́ ṣe síta not to her friend. you must be very stupid yes èmi ni mo nílé mi nọmba two ọ̀rẹ́ làwọn méjèèjì now tí ó bá jẹ́ show ti buruju. no daddy that's that's bad oh. doesn't make any sense. Oh. yes that means tá a bá ń gbé àwọn ọ̀rẹ́ wọn wá sílẹ̀ kan wọ́n stepmother kò make sense now. Can you listen to ò She makes sense lójú you rẹ̀ Hello, why wá too tó máa your age or something kẹ lọ fi ṣe ìyàwó. tí Ti tiẹ̀ bá pé ó ti gbàgbé pé ọ̀rẹ́ yẹn àwọn méjèèjì mọ wọ ara ma disturb mọ́ òun máa máa tọ́jú èmi á dẹ̀ tún máa tọ́jú òun náà oh lójú tiẹ̀. yes tẹ́wọ́n ti máa ṣe anything báyìí ó yẹ kẹ́ ṣe síta ni. oh oh stupid ó dàbíi pé ìyálàyà kankan nù yín ló bá mi kọ́lé ìyá mi you are very very oh lọ́wọ́ wọn tán bá tààbọ̀ ọmọ ọlọ́mọ máa mú ẹ̀gbọ́n ẹ̀ máa kún bígbà tán kún màálù labatíọ̀ nonsense ọmọ ọlọ́mọ tó ń yí mi bíi stearin ó dẹ̀ stop stearin. ọjọ́ àti sùnmù àhórójọ́ lọ́rùn àròkà olórí. àhórójọ́ lọ́rùn àhórójọ́ àhórójọ́ lọ́rùn àròkà olórí. ìtànjẹ kò sí níbẹ̀ bó ti dúró ló máa ń bára rẹ̀ mo ní pé ìtànjẹ kò sí nínú fọ́tò bó ti dúró ló má bára rẹ̀ ohun tó fòwúrọ̀ ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́là èní o kò sẹ́ni tó mọ̀lá àkìpé kámọ̀ kékeré má má dẹ́tẹ̀ tó bá ti lè. I've been calling you since. Mo wish láti ṣe lágbàá pẹ̀lú ìbùkún. Mo wish láti ṣe lágbàá pẹ̀lú ìbùkún. Pẹ̀lú gbogbo ìlú Okay, let's say you just feel like that. Fún bá bàbá ọ̀sán bàbá ẹ̀sìn àbí ìtàn ìrẹsẹ̀. Let's go, double up, double up. ojú mi kú. ọmọ wa kì í kú lójú ọwọ́ ọmọ kì í kú lọ́wọ́ oníkọlà èrè wo ni wọ́n jẹ́ bí mo pàdánù ohun mo fọjọ́ èmi ṣe kábíyèsí. ojú sunkún ọmọ. ọmọ mi kí wọ́n yè kí wọ́n yọ̀ kí wọ́n má ṣe mi kó má ṣe bàjẹ́ ẹni tí mo ṣe tí kò ní gbẹ́bẹ̀. Èdùmàrè má jẹ́ kí n ṣẹ̀wọ̀n o. Àwọn tó ń ṣọ́ níta ò rí. Àwọn tó ń ṣọ́ níta kò mọ̀ o. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀, Èdùmàrè yé forí jì mí torí pé èyí kọjá agbára mi ó bò mí jẹ́ lójú mi ó mọ̀kàn mi gbọgbẹ́. ọmọ mi dà kí ló ṣẹlẹ̀. oh she's fine okay. dókítà wa bẹ̀rẹ̀ lọ́wọ́ small issue. ah small issue ẹ jọ ẹ dókítà wàdà ìbò ló wà ìbò náà gbé sí. obìnrin tó kì í ah, calm down. ẹ wo nurse. hello hello sir. all right sir. excuse me sir. doctor sọ fún mi. sir ìwọ gbogbo ọdún àìsàn yìí ẹjọ́ jẹ́ ìtẹ̀lé yín ó yẹ jalo jalo ibo náà wà ibo ibo náà wà. ibo. ó dà pé ẹ̀kẹ́ ti nǹkan tí mo jà láti sọ. àní bí àgbàlagbà mo máa nílò láti rí àgbàlagbà bí bàbá ọmọ yẹn ọtí mo ní ìbá àgbàlagbà nìyẹn dókítà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi èmi gangan ni mo bí èmi nìyẹ́ ọmọ tó wà lọ́dọ̀ yín yẹn èmi ni mo bí and grandfather ẹ̀ ló jókòó yìí bàbá ọkọ mi ni. grandfather. bẹ́ẹ̀ni. Oh, ok oru yín lójú. oru mi lójú. bóyá mi ò ṣe dress àbí ká ní pé ọlọ́run fún mi lọ́lá kò yẹ kí àgbàlagbà hàn lára mi bóyá yẹn ló ń èmi ni bàbá ọmọ ká ní ìsọdọ̀ èmi dẹ̀ ni mo gbé wá fúnra lára mi. so kí ló ṣẹlẹ̀ ẹ sojú abẹ́rùn it's alright ṣẹ́rí uh, ọ̀rọ̀ yìí máa fẹ́ kẹ́ take care easy because uh, we actually tried our best and uh, àwa máa ń gbìyànjú ni ọlọ́run ló gbọ́dọ̀ wọ̀ sọ. dọ́pọ̀ dọ́pọ̀ mi ò like statement yẹn mi like dialogue yẹn rárá mo ti wò nínú fíìmù láìmọye ìgbà tẹ bá máa end ẹ nǹkan tẹ bí end ẹ ò dáa. so ẹ má ṣe ní ọlọ́run ló bá olùwòsàn ẹ jẹ́ kí ìgbìyànjú yín ẹ jẹ́ kó ẹ jẹ́ kó yọ ó ti yé báwo lára wọn ṣé ká lọ pé e kúrò wọn dátọ. gẹ́gẹ́ bí mo ṣe sọ a gbìyànjú agbára wa ṣùgbọ́n we lost her. ọmọ tí mi ò gbé débí ló kù lẹ sọ pé ẹ lost àti ẹ mọ nǹkan bẹ́ẹ̀ jẹ́. ìwọ nísòro ìjẹ́ kí n bá dókítà ẹ̀ fà òye wọn because ìgbà tí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń kó téèpù jẹ ni mo ti mọ̀ pé wọn ò ní pèsèǹtì kan tó dáa ọmọ tá à ń sọ̀rọ̀ yìí kò sí nǹkan kan tó ṣe àjọ ń jọ̀ mí so ó dẹ̀ déédé slum so láti bẹ̀ ni mo ti gbé dọ́dọ̀ yín so now kí ló dé tẹ máa lọ why ẹ kò sí nǹkan kan tó ṣọ̀rọ̀ ṣó ti yẹ ẹ́ sìn ẹ̀yà àlàáfíà lọmọ yẹn wà nǹkan tá a máa ṣe ń sìn ni pé kán mú wa lọ sí wọ́ọ̀dù tọmọ wà ká gbé kúrò ó dàbí pé wọn ò lè take care bíbá ẹni kó ti ọdí sáàlì kó o gẹ́tù kan tí mò ń sọ. ẹjọ ẹ ẹ mo ti dáràn. náà pẹ́pẹ́ ẹgbẹ́ ẹ̀ máa ń gbogbo pé kò ní dé yé. àǹtí ọmọlọ́lá ẹ máa ẹ máa mọ́kàn lè ní kò séèyàn tó máa sọ pé kò dùn kò dẹ̀ séèyàn tí kò wá affect ṣùgbọ́n ó ti ṣe sí i bí ṣe ń pariwo yìí ọmọ mi bí ṣe ń pariwo yìí náà ni this is not good for your health ẹjọ. ṣe ṣe yóò dá o dá o wà náà kàn mọ́ kàn ní oríjọ. ibo lẹ lọ no no ẹni sùn ibo lẹ lọ. mo bá ọ sọ. Ọmọ ní ká gbórúkọ fámìlì lẹ́yìn kan ṣe ń ṣe yóò lè ti dá nǹkan mi ilé ẹjọ́. ọkàn ṣoṣo ayé mi o. ẹ bá ní kí n máa ṣe báyìí láti dọ́là kò lè ní kó padà ìjọ iná ní sùúrù ni o. Thank

ò bá mi sọ pé màá fojú sunkún ọmọ láyé tí mo wá èmi àti ẹ ò ní má jẹ̀mọ́ pé màá fojú sunkún ọmọ kí ló dé kí ni mo wà níwájú rẹ tó wàá fẹ́ máa fojú ẹ̀ lọ́wọ́ mi àbẹ̀dẹ̀ mi olúwo mi ràn kí ni yóò máa ń ṣe kékeré lójú mi kí ni ìmọ̀ kúkú tó máa yọrí sí ilé ìkẹ́ẹ̀. Ah. Ah. Daddy. Àtìgbà tí mo ti dé tẹ́tí sọ fún mi pé kí n wá síbi àtìyàwó mi. Àtìgbà yẹn ni kíní ti wá sí mi lọ́kàn mọ́. Mi fẹ́ rojú bó ṣe yẹ lọ. Àtàrọ̀ tí mo ti wà ní rúùmù yìí náà ló tún wá sí mi lọ́kàn kí n tó tiẹ̀ bí yín léèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń pa ẹ̀ gbogbo ẹ̀ náà ni mo ti explain fún ẹ. ṣé ẹ ò tètè rí hospital tẹ máa gbé ọmọ yà sí nígbà tí nǹkan ṣẹlẹ̀ ó wá kú mọ́ yín lọ́wọ́ nínú mọ́tò ni àbí báwo lọmọ ṣe máa máa jọ́ọ̀gì tí ò tí ì ju one minute lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ọmọ jọ́ọ̀gì ò tí ì ju one minute lọ ó dẹ̀ ṣubú ilẹ̀ ó dẹ̀ kú ṣé ò mọ bẹ́ẹ̀ ṣe tètè lè rẹ́síkú ẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀. eré máa bẹ̀dùn ní ẹ̀rù máa dọ̀lẹ́ bẹ́ẹ̀ ni mo explain fún ẹ èmi fúnra lára mi ò délé tuntun ní ìṣẹ̀lẹ̀ mo sáré rú ọ̀sùn ọ̀dẹ́ mi ò dúró pé ká máa gbé lọ sí kílíníìkì tiwa torí traffic ní nearest hospital ni mo gbọ́mọ yìí sí in fact nígbà tí ìyá ẹ̀ máa fi dé ojú èmi àti ìyá ẹ̀ ni dókítà fi breaking news burúkú yìí fún wa mo bá dókítà jà mo faraya mo ní kò mọṣẹ́ kó mọ nǹkan tó ń ṣe at the end of the day n tó bàjẹ́ ti bàjẹ́ ah n tó bàjẹ́ ti bàjẹ́. Ah! ẹyọ kan ṣe tí mo ní nìyẹn ah! mo gbìyànjú kan ẹyọ kan ṣe tí mo ní nìyẹn ẹ̀yin náà lè encourage mi pé kí n fọkànbalẹ̀ kí n fọkànbalẹ̀ ọlọ́run á máa ṣe ṣé tí mo yìí ń bẹ̀rù pé kọ́ lọ́run ṣe o lè ní ìtúyọ. bóyá kẹ lọ bóyá kẹ sọ fún ọ pé kọ́ mu wá sókè ń bì í ariwo tó ń pàṣàlẹ̀ ẹ ti rí bákan lára mi mi dẹ̀ fẹ́ bara jẹ́ oyè yín oyè yín ẹ ọ̀dà sá bírákẹ́ ní kan mọ́. ọ̀rọ̀ bá mi jẹ́ báwo. ọkùnrin jẹ́ báwo. Hmm. Ah. Hey. Ká lọ sókè. Ìdájì mi ni kò máa to you. Ẹ jẹ́ ká lọ, ẹ jẹ́ ká lọ sókè. kí irú kíkì wò ni mi ò tiẹ̀ mọ bó yín kíyàn. nǹkan ṣe yàn. fẹ́ ronú jinlẹ̀ lórí nǹkan tí mo sọ ni. mi ò blame yín o mi sọ pé yín lè fa nǹkan tó wà lẹ àmọ́ mo wò sọ́tún sósì bíbélì sọ wípé àwọn òbí jèso àjàrà eyín kan àwọn ọmọ wọn àbí báwo ni ìbínú ṣe máa lára wípé ọmọ méjì nínú ọmọ tẹ́ bí epo kú ìkan ló ti kú yìí kò sẹ́ni tó dúró lọ́wọ́ kún nínú gbogbo àwọn àtọ́kù èmi dẹ̀ ní first born ìkíní ti lọ ìkejì ti lọ gbogbo ní ìtàn sọ yẹn ṣọ̀rọ̀ bíi mẹ́ta tó ti lọ ìmíì ló tún ṣẹlẹ̀ possibility wa kó jẹ́ pé tí ìrìn síbi kan tẹ̀yìn àti ìyànkan ti jọ ní misunderstanding wọn wí ọ̀dọ́là tó wù ní pé ibi ọmọ ló ti fẹ́ mú aṣáà wọ gbogbo ẹ̀ lójoojúmọ́ wípé bí ọmọ àbíbì kankan òun ló ti fẹ́ mú yín mi ò sọ pé yín ni à ń ro káàkiri náà ni because ohun tó sọ sí mi lọ́kàn nìyẹn ó lè jàtọ̀ lọ́wọ́ mi ó lè jàtọ̀ wọ́ yín wọ́n méjọ́ lì ẹ̀yin làgbàlagbà ọmọdé lè mi bí mi ṣe wà yín sìn ìbí dùn àbúrò tèmi ni ọmọdé ni kábíyèsí àwọn tó kù ẹ̀yin àgbà yín náà ni kájọ gbé ẹ má jẹ́ kájọ kù tẹ̀tẹ̀rẹ̀ ẹ sá ẹ má bínú sá o sá. mi ò bínú sí nǹkan tó sọ ah. fáwọn èmi gan ò dákẹ́ lórí ọ̀rọ̀ ara mi kò sọ ní jókòó jókòó mo rò ó mo rò ó sọ̀tún mo dẹ̀rọ sọ́ọ̀sì ohun tó ń ṣẹlẹ̀ lóòótọ́ lóòótọ́ kò kì í ṣe ojú lásán àmọ́ kò sígbà tí mo bá rò ó mi ò kí ń rò ọ̀nà tọ̀ǹtì tí o tún wá pọ́ǹchì pé ó ṣeé ṣe bóyá mo ti ṣe nìkan rí àbí èmi àtẹnìkan ti jọ ní gbólóhùn àsọdé ìyẹn ló tún wá ń strike sí mind nísìnyí pé then something was wrong somewhere n tí mò ń rò dẹ́ ó pieces òun ni mi ṣe mọ ọ̀gangan bíi tí wàhálà yẹn ti lè máa bọ̀ ṣé àwọn ọgbà tí mò ń jagun balẹ̀ tó jẹ́ wípé n tó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ máa ti gbé kúrò lórí ẹ̀ báyìí máa jókòó lé. can you imagine that. àbí àwọn eh, ìyàwó tí mo fẹ́ tó jẹ́ pé ọmọ nìkan ni mo gbà lọ́wọ́ oníkálukú tí mi ò hàn yà wọn ni wọ́n máa fi wípé dọ̀là ṣàdúrà sáwọn náà ní máa gbé lókùnkùn tapà sí ọmọ míì tó jẹ́ ọmọ tí ò ń ṣọmọ tiwọn. ṣẹgbọn. ìyẹn ni mò ń wò eléyìí tó tún wá tó resent tó resent òun ni ti ṣàléwà sórí ṣàléwà tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìyàwó kan lára àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń ṣiṣẹ́ ajagun balẹ̀ nígbà yẹn ni but ọkọ tiẹ̀ ti kú. Eh, ó dàbí ipò tí wàá ní problem financially nígbà tó pẹ̀lú bó ṣe wàá dènà dèmí lẹ́nu géètì nìyẹn èmi bá bínú sọ̀rọ̀ sí i torí táìmù tó ń sọ yẹn kò sówó lọ́wọ́ èmi náà dànsákì mò ń lò mo ṣe bínú sọ̀rọ̀ sí nìyẹn. mo sọ̀rọ̀ sí pé láyéláyé ẹ̀ kó bu yẹ̀pẹ̀ bíbà ìdání mo dẹ̀ rí tó mi ń dà lójú ẹ̀ báyìí mo níwọ̀n gbúdọ̀ ṣígẹ̀tì léyìí fún wọn láyéláyé bóyá èwo ni ò lè jẹ́wò nínú gbogbo tí mo kà lẹ́yìn. Abide. Ẹ máa continue láti máa ronú sí ni. Kẹ́ tó mention ẹ tẹ́ mention ẹ ti dárúkọ bíi mẹ́rin. Bọ̀ tí wá kú wà láwọn nǹkan tó bá sọ̀rọ̀. Ohun tí èèyàn bá wá tí ò bá rí kò síbi tí ò lè wá sí. Irú wúmà tẹ ẹja bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹja bẹ̀rẹ̀ ẹja bẹ̀rẹ̀ ibi tó wà ẹ lọ bẹ́ẹ̀ possibility wa kò jẹ́ pé àtọ̀dọ̀ ẹ̀ náà ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ń wá ohun tó fi lè mú orúkọ tiẹ̀ láti wá sí yín lọ́kàn tẹ̀lé fi sọ jáde ẹ jẹ́ ká tọpasẹ̀ ẹ̀ dáàdì ẹ jẹ́ tọpasẹ̀ ẹ̀. ok ok ok àká ìyẹn ò ní kúrú a sì wá gbogbo ọ̀nà ó sì yẹ kí wọ́n ti ibi tó ń gbé. ẹ sá ẹ sá ẹ̀yin làwọn èèyàn ń bò. wọ́n jọ máa bò wá ni. wọ́n bò wá ẹ̀yin náà ń bò jù ọ́ ẹ lọ tẹ bàbá yín nínú náà sọ ọ please daddy. èyí tó sọ̀rọ̀ ló ti yé mi àbílẹ̀ máa sọ̀rọ̀ kọjá mi o ti get máa sọ̀rọ̀ kọjá ah, mi. bó ti dúró ló máa ń bára rẹ̀ mo ní pé ìtànjẹ kò sí nínú fọ́tò bó ti dúró ló máa bára rẹ̀ ohun tó gbòòrò ṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀lá èní láàrin o kò sẹ́ni tó ń bá. excuse me sir excuse me sir ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ àdúgbò yìí lẹ́yìn ni. ok good ẹjọ nínú ibíbà yìí àbí bíbà yìí mo ń béèrè wọn abídèmí abídèmí. Hmm báwo ló ṣe rí. ó lómi lára díẹ̀ báyìí ó pupa ọkọ ẹ̀ ti kú adé lórúkọ ọkọ ẹ̀. ok yóò fi ṣe abídẹ̀bí ìyàwó bọ̀dá adé tó ga yẹn. ìyàwó adé. mo mọ ọ̀dà mo mọ ọ̀dà kí ló ṣẹlẹ̀. ẹ jọ òun ni mo fẹ́ rí ẹ jọ. ẹ fẹ́ rí wọn. bẹ́ẹ̀ni àbọ̀ wọn gbé àdúgbò yìí mọ̀ ṣẹlẹ̀. ń gbóná ń gbé. ìrọ̀rùn tó ń ok ok ok ṣé tó a máa mú bẹ̀ má tètè gẹ́ tiẹ̀ o. ibi ò dẹ̀ ní gúngún wa. Ah, kò lè yé yín kì má ṣàlàyé kò lè yé yín. ẹni mú ilé máa pè yín. ẹ̀jẹ̀ bóyá fẹ́ gbó àjọ fún olówó tó bá mú wa lọ́bẹ̀ ẹjọ́ mú wa lọ́bẹ̀. ẹ wọlé sà. wọn igi èèyàn gbé lọ́dọ̀ tiwa o àwa náà ò dúró lásán o jẹ́ kó mọ̀. àsìkò má ló jẹ́ pé nǹkan fẹ́ set wa ọkùnrin. Babátúndé Babalọ́lá o Babátúndé Babalọ́lá Babátúndé Babalọ́lá o bó o ṣe da ìrìn àjò ayé ọkọ mi rú tó o jẹ́ kí ọkọ mi kó jẹ́ ọlọ́run nípè láì tọ́jọ́ mo tún wá sí ọ̀dọ̀ ẹ̀ láti wá fún ìrànlọ́wọ́ o tún ṣe yẹ̀yẹ́ mi o tún ń mi o tún ń pa mí lẹ́kún o gbá omijé lójú mi láti ẹ̀ ní ìlọ gẹ́gẹ́ bí o ṣe pọ́ mi lójú kí ìpọ́njú kó jẹ́ tìwọ àti ìdílé ẹ̀ káyé ẹ̀ kó má rojú kọ́nà ẹ̀ kó má ráyè búdúrúdú rédèrèdè òun ni kó bá ìwọ Babátúndé Babalọlá láti èní lọ kó o sunkún kẹ́yìn ayé ẹ̀ kó o kábàámọ̀ kẹ́yìn ayé ẹ̀ kí gbẹ̀yìn ayé ẹ̀ kó rí rádaràdà kó rí rédèrèdè kó rí rúdurùdu tó kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ torí kóṣẹkóṣẹ báyìí òní ti lákọ̀ṣẹ. Thank you. ṣáà ló wá kọ́ ni mò ń rí yìí ni ojú mo lè tàn mí jẹ ó ga ọ john ṣáà lè wá dẹ́gbẹ̀jì tó ń ṣoògùn ojú ma ṣe fi mọ̀ wá ẹ̀dá o gbogbo tó lọ ń dá amúyàn ló burú jù kò sí wàhálà ilẹ̀ ti rí ẹ lẹ́nu iná kò tètè bóru mọ́ ẹ lọ́wọ́. lórí ìmọ̀ lọ́jọ́ yẹn mo kí alága ní oògùn tó tó yẹn o. ẹ jọ excuse me ẹlẹ́gbọ̀n ẹ ṣé kó tó di pé ṣálíwá kú ló wá rí nǹkan mọ́ bíbá ẹni àbí gbà tó kú tán lẹ́yìn eré tó rí nǹkan mọ́ bẹ́ẹ̀. kó tó kú ìgbà tó wà láyé ni life and direct ni mo rí ibi ló dúró sí bó o dúró rèé. wọ́n tó wà lẹ́yìn serious ọkọ̀ tẹ̀ ń sọ iná ah, ṣé tí ìrọ̀bá kú tán ló ṣe máa wá síbi ló máa wá ló wá rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ni eh, ẹni tó dúró dẹ̀ máa rókù tí eh, wọ́n jòkó ni. Abídèmí kò sí ohun tí ò possible kò sí tuntun lábẹ́ ọ̀run tá à ń sọ yẹn àfi ń parọ́ fúnra wa ni tuntun ṣì wà kò sí ní tí ò kì í ṣẹlẹ̀ so don't let me deceive you ó lè wá lókun káwọn dẹ̀ rí àwọn tó ń wò yìí náà wá ti rí bọ́n ṣe rìn wá mọ̀ pé èèyàn lásán kọ́ làwọn náà. epo kù ni wọn. inú mi ò sọ pòkù bọ́ wọn ṣe èèyàn lásán àbí. ẹ má yẹn kan bínú dáàdi kọ́ ni ẹ̀sà ẹ̀sà ẹ̀sà àgbàlagbà ni wọn o ẹ kàn lè máa wò wọn báyìí ẹ kọ́ntínú nǹkan tẹ̀ ń sọ ká lè mọ nǹkan tó ṣẹlẹ̀ because ó ti ń rí bákan lára tèmi ń sìn. Uh, uh, uh, ok tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tẹ́ sọ ẹ̀yin ẹ bá mi lọ sí ibẹ̀ yẹn ẹ wú tẹ sọ pé ó rì mọ́lẹ̀ yẹn ẹ jáde kémi confam bóyá lóòótọ́ lóòótọ́ ni ìsàlẹ̀ wa da orúkọ mi síbẹ̀. ok èmi kí n lọ síbẹ̀ yẹn kí n wú. ẹhẹ nǹkan tẹ lórí mọ́lẹ̀. mo sọ fún lẹ́kàn mo ní ó oògùn mọ́ bẹ́ẹ̀ kò ń ṣe góòdì o. àwọn kì í ṣoògùn wa àmì lè mú kùn. ẹ jọ ẹ dẹ gbọ́ pé orúkọ mi. síbẹ̀ ni ni torí mo mọ̀ pé tó bá jẹ́ ọmọ street mi o ní wọ́n sọ pé kó lọ wú oògùn bẹ́ẹ̀ ẹ máa ti bínú so ti yẹn àgbàlagbà ni wọn o àwọn náà bí èmi mo dẹ̀ ní àbúrò lẹ́yìn ó kéré jù wọn ṣe mẹ́wàá bàbá yìí náà ló dẹ̀ bí wa bọ́n ṣe rí ilẹ̀ kan fi tètè dá wọn dáadáa ẹjọ́ ṣáadá ẹ ẹ mọ ẹ mọ nǹkan tà láti sọ ọmọ street lẹ́yìn ọmọ gbòòrò lẹ́yìn oh, ṣé ti ń sin gentleman ní dàtí mi ẹ̀yìn ẹ bá wa wọ bẹ́yẹn kẹ́kọ̀ọ́ wú kí ní ẹ̀dá <laughs> nígbà tẹ̀yìn ti lè rí i ẹ̀yin mọ̀gbà tó ń rí mọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kú ẹ̀yìn bá yín. tẹni náà ń jò iná òjò ẹ̀yìn ẹ̀yin nìkan lè darí iná ládùúgbò ẹ̀jọ̀ ẹ̀ wọ́ bẹ̀. àlàyé tí yín náà yé mi but kò kàn lè wọ́ọ̀kì ni bí a ti bá ti ilẹ̀ gold tó jẹ́ gold ni wàá bá yín wù. ọ ilẹ̀ ogun. ìtumọ̀ mo ti yọ̀pù ìtù. ìtumọ̀. ọ̀rẹ́ máa ah. fẹ́ máa fún ẹ lówó iye tó bá wù ẹ máa fún ẹ ẹ má wọ̀ọ́rì. Ah. abidim abidim mabọ mabọ mabọ mabọ ó dàbí ìpínlẹ̀ ibi ló fọ́ǹtì pé orí kìíní ẹ̀ mọ́ àbí. tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló pe orí yín lóòótọ́ ìṣe sọ yìí tẹ́ni dẹ́ èrè kìíní mọ́ bí eré kí là ń sá nínú ayé. kò yé mi o. kí ni gbogbo wa ń wá káàkiri. kò yé mi o. àwọn tó wà lánàá wọ́n ti kú wọ́n ti lọ àwọn tó wà ní ìsìn náà máa kú kí là ń wá káàkiri. kò yé mi mọ́ tí mo ṣe. agbára òṣìwọ́ ló wà. ìmọ̀ tí mo ṣe tí ṣàlíwá fẹ́ gbọmọ mọ́ mi lọ́wọ́ tán ah! kò yé mi ok ọ̀rọ̀ ah! kan tá a máa ṣe ń sin àbídèmí má jẹ́ ká rojọ́ jù má jẹ́ ká rojọ́ jù ah! bọ́ síbẹ̀ yẹn nísìn díìgì ilẹ̀ yẹn tó bá ti díìgì whatever tó bá wà nínú ilẹ̀ yẹn ìwọ mú jáde fún mi jẹ́ kí mi confirm bóyá òótọ́ ni. dadi ọ̀rọ̀ tí ọ̀bọ̀n yẹn sọ àti tó ṣẹlẹ̀ ó yìí ń dùn mí gan seriously. má jẹ́ kó dùn ẹ̀ mọ́ mi mi lọ́rọ̀. mi gbọ́ nǹkan tẹ́ sọ mi gbọ́ rárá ni. o ní network. mi mi gbọ́ ọ̀rọ̀ mood yẹn ìwà rárá. okay let me repeat myself. cross síbẹ̀ yẹn díìgì ilẹ̀ yẹn eh. tó bá ti díìgì anything tí wọ́n ń pè lóògùn tó rì mọ́ bẹ́ẹ̀ eh. ìwọ hu jáde jẹ́ kèmí confam ẹ̀. Ah, dáàdi gọ́tà ni bíi ah, gọ́tà ni bíi kò dẹ̀ sáyẹ̀ ọ̀kẹ́ mo ga àbí eh, kò sáyè tí màá fi dúró bẹ́ẹ̀. bọ́lẹ̀ sínú gọ́tà kò dí ìgẹ̀ kò rú nǹkan tó bá wà mẹ́ta. báwo lẹ ṣe máa ní kí n bọ́lẹ̀ sínú gọ́tà kí n ṣẹ̀ṣẹ̀ wọlé síbẹ̀ yẹn oh. eh, mo ò lè wọlé sínú bẹ̀ dáàdi kò sí wa. abídèmí ó ti yé mi ẹ já máa lọ jáde máa ẹ. abídèmí bọ́ sínú gọ́tà kò náwó kò dí ìgì bẹ̀ ẹ mìíní. mi mìíní. kí n bọ́ sínú gọ́tà táwọn èèyàn ń da nǹkan sí àbírú gọ́tà yìí kan kí n ṣẹ̀ṣẹ̀ máa bọ́ sí wíwá nǹkan jáde àti mọbi tí tó bá jẹ́ pé lóòótọ́ nìkan wà níbí ẹ jẹ́ ká máa lọ máa fàdúrà ṣé ó máa jáde. Oh, oh, oh, o lè secure life àwọn àbúrò lẹ́yìn àtàwọn ọmọ tẹ́yìn ń bí kí o lè bọ́ sínú gọ́tà ló ń sọ yẹn so life and direct kí n kú lójú ẹ̀mí mi tó bá jẹ́ pé bí náà la ti ń kú àbí ẹ jẹ́ lọ pé pásítọ̀ wa ti mọ ibi tàdúrà wa àwọn á da òróró síbi àtomi. abídèmí ikú kan kì í pẹ̀tà lójú ràn ó lè mọ́ mi lójú èmi kíní yìí ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀rù ń bà ẹ̀ mo mọ̀ tẹ́rù bá ń bà ẹ̀ mo ti mọ̀ ẹ̀rù ò bà ẹ̀ mi bẹ́ẹ̀ ni kò síkú kan báyìí tí ó pàgbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ní sùúrù. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ no no no no dáadé jábà lọ dà àwọn ẹ̀jẹ̀ máa kí ló ṣẹlẹ̀ jábà lọ. àpariwo ṣe bá àwọn ọmọ wa ní nǹkan ṣe mhm. ṣe àwọn ọmọ mi ni. mo gbà mo gbà tèmi ọmọ tiyín ló eh, dúró yìí eh, eh. ọmọ tàwa ló kù ah. ẹ jẹ́ káwa lọ pé àfa àbí pásítọ̀ wa kan wá yọ ẹ má kúrọ̀ síbẹ̀ yàn. àwọn ọmọ tí ó ṣe léde lẹ́yìn mi náà ń kú àwọn ni wọ́n ń kú kò tẹ̀lé ṣẹlẹ̀ lójú ẹ̀mí mi. dadi dadi dadi. mo fẹ́ calculate. ẹ ẹ kai kai dadi hmm? dadi. Hmm? gbà gbà dání gbà dání àwọn àwọn àwọn èèyàn náà ti gbé mi báyìí ó eh, ẹ̀mí kí ni mí o. Eh. kí ni ìyá ti jìnnà náwọn. ibi ló pe àbíṣe yẹn. ṣe rí pé ẹ̀dá bẹ́ẹ̀ mọ̀mọ́ ṣe rí pé mọ̀mọ́ ẹ jẹ́ ká fi ìgbẹ́yìn lè jẹ́ ká máa lọ sí. ọlọ́run máa fa mi hàn mí ó máa fa mi hàn mí. Allah máa fa mi hàn yín ọlọ́run á fa mi hàn yín níbi tí wọ́n rí ogun mọ́. Ìdọ̀ndọ̀ má bò mí lójú, má bò mí lójú. Ìjúlẹ̀ oh, kẹ̀ ẹ mú ẹkẹ ẹran bí ó bẹ̀ kọ́ ní sùúrù ó o mẹ́rin tó fi tọ̀dọ̀ ẹjọ́ o ó bẹ̀rù gan ni o gan ni o. kí ló wà mẹ́. àbídẹ́ àbídẹ́ ka tán kọ sí mi. pépà lásán lélẹ́ yìí abínibí kínní lọ́wọ́ mi. mi ì lè ká dáàdì mo ṣeré ẹgbẹ́ ògùn ló wà. o lè kú lójú mi láyé láyé ni mo sọ bẹ́ẹ̀ fún. mo understand. àníkù kan ò lè pa ẹ́ nígbà tí n bá wà láyé. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹyẹ kan rí bí pé mi ò ní strength láti gbà ẹgbẹ́ ògùn ni pépà wà. abídèmí hmm? abídèmí orúkọ mi orúkọ bàbá tó bí mi ni wọ́n pè sórí jújù yìí. bídèmí ah atorúkọ ìyá mi ni wọ́n pe asán àyálé lórí orúkọ mi wà níbẹ̀ lóòótọ́ orúkọ mi ni ṣáléwá pè síbí lóòótọ́ orúkọ yín náà pè síbẹ̀ náà rí kódà complete orúkọ mi ni ah ẹ dẹ̀ sọ pé kì í ṣe pé ẹ ṣe nǹkan mi farabìnrin ju nǹkan tẹ̀sán yẹn. àbídèmí àlùbáràn lọ́wọ́ wá sọ́dọ̀ mi mo dẹ̀ ní mi ò ní lásìkò tó wà yẹn ló dẹ̀ di ohun pa ọmọ tó ń ọmọ ọmọ lé mi lórí torí ọlọ́run ṣé báyé ṣe rí nìyẹn ni abídèmí gbà mí gbà mí. ṣẹ́rí àti pépà àti tó wà lọ́wọ́ yín ẹ̀jú méjèèjì sílẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run ti dá sẹ̀ríà fún ṣó ti yẹ yín mm. ẹni tí a ò ronú bí sí tó dé àbí. ọlọ́run á mọ bó ṣe máa dá sẹ̀ríà fún mi ah! ó ṣeé ṣe kó jẹ́ pé torí ẹ̀ ló ṣe kú bó ṣe kú yẹn <sighs> ẹ̀jú ilé sílẹ̀ ah! Ah! ọlọ́run ṣe kú ṣe òkú bọ́ṣà bọ́ṣà ẹ fi lé sílẹ̀ sí ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ pásítọ̀ tàbí ọ̀dọ̀ àfà tẹ bá mọ̀ ẹ jẹ́ lọ síbẹ̀ wọ́n lè bá wa ah, gbàdúrà. Abídèmí gbàgbé. ó ti ẹni ìdìbò tout tójú méjì ti rí yìí tójú méjì ti rí ó ti bàjẹ́. ẹ pẹ̀lẹ́ sà dadi dadi èmi sùúrù dadi èmi sùúrù èmi máa bá yín wo wájú ni. àgbàlagbà ni àgbàlagbà ni lò lè kúlẹ̀ lò lè burú mo tún máa bá yín wò kí lò lè burú. èèyàn kan náà ló ṣáàṣì máa nọra wọn nù yín ká ní mo lè sọpọ́tù. Mm. ikú èmi àti ẹ ò ní business papọ̀ mi ò lójú ẹkún bẹ́ẹ̀ ni mi ò lẹ́rẹ̀kẹ́ òsì mi ò lóúnjẹ ẹ nínú ilé mi kò sẹ́ni tó lè panu ilé mi kò sẹ́ni tí mo lè fẹ̀mí ẹ lẹ́nu ilé mi fún ẹ. mo kémi fẹ̀mí mi lẹ̀ wọ́n ní mi ò lówó ẹ̀ ń lé ẹni bá ní wá síwájú mi kú ọ̀rọ̀ bí ẹkú ẹ̀kú àwòkọ́ wọ̀ ní labalábá fi darí wọ̀gbó ẹni bá lóun mú mi yóò mọ̀mọ́ mi ara rẹ̀ ní òfìdí ikú kan pẹ̀ta lójú ìran gbà bẹ́ẹ̀. irọ́ ló pa irọ́ ló pa lọ́bí tó ti rán ẹ wá òun sọ̀dọ̀ mi kì í ṣe ìdílé mi bẹ́ẹ̀ mo sọ fún ẹ. àyè ẹ̀mí lọ́ní báyìí lẹ́sìn ní pápọ̀ ojú ọ̀nà. òyìnbó àwọn kílẹ̀ ní ẹ̀sìn wọn sàmì ìlú ẹ̀rọ àwọn kílẹ̀ ní kí n bá yẹn rà bẹ́ẹ̀ ganis. ẹ ṣe òkè nǹkan tí mo fẹ́ ṣe actually ni ilá ilá alásèpọ̀. Eh, but um, ní ẹ̀mọ̀ pé English style wọ́n máa ń pè ní seafood okra. Ah. so mo máa like ẹ bá get croaker fish periwinkle. Hmm? kẹ́ẹ̀ periwinkle. ẹ má wọrí ẹ lè kọ́ kalẹ̀ periwinkle. periwinkle. o oh, ẹ máa ń kéré báyìí ṣe get. àbí irú ni. irú periwinkle náà. ṣé ìṣẹ̀já no ara seafood no ló wà periwinkle. okay. Um, but ṣebí a ní other ingredients. gbogbo nǹkan la ní. epo wà. epo Ah, because pando mo fẹ́ fi ṣe pando náà wà nílé àbí. ọ̀yà alẹ́. Eh, ah, mo tún ní ìdí kankan ok ẹ máa mi get crabs crabs. Um, mọ. ẹ máa mi get prawns prawns. ẹ fi bọ́ọ̀sì se ilá. no ah, bọ́ọ̀sì sí ni sọ pé bọ́ọ̀sì tó máa ń jẹ prawns ni òun náà ara sí ìfù ló wà ẹ má wọrí gbogbo nǹkan tí mo sọ yìí tẹ bá ti ṣe tán ẹ kàn bá mi kó kalẹ̀ ẹ máa understand tẹ bá ti dé ọjà tí wọ́n ti ń ta ẹ kàn ṣàlàyé bẹ́ẹ̀ fún mi. mo fẹ́ ra pẹ̀rìwíntù àti bọ́ǹsì tá a máa fi sínú ilá lásẹ̀pọ̀. ẹ ẹ pẹ̀rìwíntù àti bọ́ǹsì ẹ máa understand tẹ́ bá ti dọjà tẹ́ bá ti rí gan fúnra yín ẹ máa understand gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. ẹhẹn so tẹ́ bá ti ra gbogbo ẹ̀ tẹ́ dé ẹ wá pè mí nulẹ̀ because èmi ni mo fẹ́ ṣe ah! èmi mo máa dáná èmi. òyìnbó ní ẹsẹ̀ lá. Eh, eh, eh, kí ni gbogbo ẹ̀ náà kí ni gbogbo tó sọ sí. Ah, mo fẹ́ dáná. òyìnbó ní àwọn ni wọn fẹ́ ṣe bọ́ǹsì onílà. <laughs> ó fẹ́ fún wa poison jẹ kí ni. i don't understand. má dá lóhùn tó bá ti dé ìwọ fúnra rẹ báyìí ni kò ṣe. Ah, ah. jọ torí olówó kí ló mì kí ni mo mì kí ló mì. òun rántí lásán tó ṣe tó mi gbàbí kan tí lágbàbí kan. òun eh. rántí òun fẹ́ fọ mi jẹ o. jọjọjọ ṣé yàn lè ṣe mistake tó bá dáná ni. mistake tó ṣe tí gbogbo olé tí gbogbo one punch ló tún fẹ́ má dáná fún wa àfẹ́ o ṣe. jọjọ mi ah, láìkẹ o. excuse me ma ẹ mọ kì í ṣe pé wọn ìsọtì ẹ ọkọ bẹ́ẹ̀ ṣe funfun ìgbà mi sometimes ló wà fẹ́ ti kú. ẹ pẹ̀lẹ́ jàre kí ni àwọn wàhálà tẹ́ ń fà mí ṣebí pé mo ní mo fẹ́ ṣe ilá alásèpọ̀ seafood okra pẹ̀lú poundo ó dẹ̀ ní kí n má ṣe pé mi ò mọ́ná dá can you imagine that. ẹjọ lè sífẹ̀ dáná. òun ni kó má ṣe. òyìnbó bóyá kò yí fi iná dídá lẹ̀. kí ló wà bẹ́ẹ̀ ṣé mi ò lè dáná ni kò yí. nkọrọbọ inú mi ò lẹ́rùn oúnjẹ ò lè gbà. no no no èmi mo máa ṣe tí ìyá mufúba ti dé tó ti kó gbogbo ẹ̀dẹ́ látọjà kó wá pè mí nílé èmi mo máa ṣe oúnjẹ yẹn èmi ò jẹ o ẹ má jẹ tó bá ti fẹ́ jẹ kó má jẹ bó tèmi mo má ṣe nǹkan. mo ti gbọ́ wọn. Ah, dédé ọ̀rọ̀ ọ̀run ẹ̀ṣọ́ kalẹ̀ ní ti gbọ́. Um, but ìjẹ̀bú etí ẹ wá múra báyìí ṣé ń jáde ni because dádì ò sọ fún wa pé ẹ̀ ń jáde now. bóyá kí gbarun ẹ bá di kí wọ́n ṣe kiri kí direct question yẹn kí direct so sọ̀dọ̀ so kí ni ìtumọ̀ gbogbo yẹn ṣẹ́yìn ò mọ̀ bóyá ẹ̀ ń jáde ni. Ah. Daddy, daddy, hey, happy. Ah. <laughs> ibo lẹ lo. Bye, thank you. Kí ló ń pérò lábẹ́ bíbá? Ah, thank you. Ọmọ tán. Ẹ wò mí ẹ wò mọ̀, ẹ wò mí ẹ tún mi wò. End of ọmọ rẹ̀ kékeré ń sìn. So dádì ibo ló dáa? Um, anyway, um, Island ni mò ń lọ. So tí n bá ti wá kúrò ń ó ní àwọn ọmọ mi kan tí wọ́n láwọn fẹ́ host mi ìyẹn tata emeka àti ọláyé capital wọ́n wá ní pé tá bá ti ń kúrò eh. club là ń lọ lálẹ́ ah. mo ti ká sọ sínú mọ́tò tata emeka àti ọláyínká peters ohun tó ti kẹ́yìn de fata yìí wọ́n láìkì wọn gidi gan ó ní ọrùn wọn jẹ nọ́rọ̀ wọn. ọmọ ni wọn. dájú yìí kan lè fẹ́ lọ gbogbo ibi tẹ́ fẹ́ lọ yìí. èmi àti ìjẹ̀bú ni àtàwọn gáàsì. Ah, ah. àbọ̀ dádì kí ló ṣẹlẹ̀ ẹ̀ kí ń gbà á ẹ̀ kí ń gbà á gbà. ẹ ṣe mi ní bàbá òṣèré. dadi dadi. ẹ mọ nǹkan tí máa ṣe. ẹ bá ti dé club. mo ti rọra mu little wine àwa ní kó ká ọmọ yẹn màá pa àwọn ọmọ ẹ̀kan ṣe kí ni kọ́ ṣe ṣe ṣe balabala. afọn afọn dadi. When you get back. No, no, no, no, no, no. Má bọ́dà láti dáná fún mi. Because mi ò láìpẹ́ kó mi ó gbọ́tọ̀ oúnjẹ gbọ́tọ̀. Even your father knows. Bàbá ẹ̀ gan mọ̀, má dáná fún wa. Mi ṣe mọ̀ pé ìwọ ló fa gbogbo kíni. Ṣe mọ̀ pé ìwọ ló fa. á. Ní kíni. But anyways, ṣé o ò notice pé dáàdì kò ń yọ̀ǹgì sí mi? kàn young every day at least wọ́n ti dàgbà ó yẹ kí age wọn máa tẹ̀ ó yẹ kó ti máa show lára wọn very soon dáàdi máa máa compete pẹ̀lú wa ni. <laughs> láíláí yìí ò lè ṣẹlẹ̀ bó jẹ́ ìṣàlàyé nǹkan fún ẹ sórí tí àwọn ọmọ èèyàn bá ń fi èèyàn ní ọkàn balẹ̀ tí wọn ò ní lára tí wọn ò gbé lọ́kàn sókè tí ò máa sáré káàkiri ah police station lẹ́yìn hospital lọ́la tí ò ní ṣe wàhálà kò sí bó ṣe fẹ́ gbó lójú we are giving him peace kò síyàwó tó ń dà wọ́n láàmú Hmm. jẹ́jẹ́ ló ń live life nù báwo ló ṣe fẹ́ gbó. ọmọ tọ́bí náà àti dàgbà kò síyàn tó ń bọ́ lọ́kàtí ò ṣé òun náà eh? jọ jẹ ni owó ṣe rí. bàbá fún mi lò. òrìṣà ìyẹn ò sí rárá dadi dadi happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you. birthday, Daddy. Happy birthday, Daddy. We love you. Yes, we do. no, inú wọn ló dùn. Achieve nǹkan tá a fẹ́ achieve. Ṣé wọ́n pé wọ́n sùn ní wọ́n sùn lọ́wọ́? Amen. That is small now. Ẹ jẹ́ kí inú yín dùn náà. As in. In fact, ó ṣì dàbí ìgbà tí mo rìn lálàá. Wọ́n wà ní ṣọ́ọ̀kì. Wow today is another day. mo tún ti lé ní ọdún ah. yes. <laughs> okay so. Okay, Daddy, because of how much I love you, mm. and you know it, I got you this, and I know you're going to love it. Oh, Give to me, Golem, I like I think I'm going to competition. Yes. Wow. And what is it? Kíni kan náà. Wow. Hello? <laughs> No, Hello? Hello? Sir. I love it. I don't want to see you with that guy again. <laughs> Oh. Tó o bá lè sọ fún bọ̀bọ̀ ẹ̀ pé blue kó mú afúdádì ní ìfẹ́ ní ìfẹ́ ní ìfẹ́ ní ìfẹ́ ní ẹ̀mú. Mi ò fẹ́ owó boyfriend ọmọ blue. Intention ló wá ta. Ẹ jẹ́ kí <laughs> So Dad, because you're always complaining about your network, I decided to get you this. Wow. How thoughtful. <laughs> Àjọ máa lò náà ni. Thank you. Uh-uh. Daddy, ah, I wo, àbíkọ̀ mi let me talk jọ, Daddy ẹ mọ̀ really mi lè like you. So I got this beat. My love. You're not even close. I got you this with love. Oh. Wow. I love you so much. Wow. Happy birthday, Dad. Wow. Ẹ̀rí bó bá bedsheet yẹn àti aṣọ tẹ wọ̀ everything. <laughs> Ọmọ ti máa rò bóyá kí dáàdi ẹ kókó wọ bàtà yẹn sí kán lè wọ̀ ọ́. <laughs> Ẹ stop. Kán kúkú wọ̀ ọ́ sùn. Kó anyway, happy as the yeah, youngest yeah. old man in town tí wọn ò fẹ́ boy, fáwọn boys ní títì oh, designer my designer friend. thank you. my friend. Okay. Oh, so nice. <laughs> Ah, ah, sister mi mo dé lọ o. I'm telling you. Wọ́n ní ibi gẹ̀rẹ̀jẹ̀ tó tún ṣe bí òwe ẹ̀yìn bàbá wa. Ṣé kí n gò wá? Mm. Ẹ ṣe. Àgbà ò kí ń ṣe kí ló bá ìwà. Àgbàlagbà ò dẹ̀ kí There we go ti wà láyé kẹ tó dé èyí tó tẹ̀lé mi three years ni so mi ò ní sí tọ̀dọ̀ mi ẹ̀. wà á yọ ìwé ẹ̀rí ọ̀hún. ẹ má dà lóhùn ẹ jẹ́ kí n predict nǹkan tó gbé wa. Eh. kí ló wà bẹ́ẹ̀. ó fẹ́ kí n máa múra bí òun ó fẹ́ ká yọ wá pa. àyọ̀ ń bọ̀. ẹ jẹ́ kó jẹ́ láàrin mi àti. no no no no àgbà sí ìdíjà no ah ẹ̀wọ̀n máa ṣe é. ṣé ó ní pàṣẹ. Oh, this is nice. Kevin will guess like. Oh, oh this is so, so fine. Nice. Thank you so, so much. Nice. Thank you so much. Inú mi dùn pé ẹ rí continue. gbogbo nǹkan Celebration the ọ̀rá rí kékeré, ó continue ní sáré. Ó máa fẹ́ kí ìsàlẹ̀ yẹn pa yín lójijì. Nígbà tẹ bá gbọ́. Let on the hey, Slay Papa. Oh, okay, Papi. Papi. Let's go, let's go. Okay, for the girl. Papa for the girl. Papa for the queen. Yes, so. Sister Millie, I pay your shot. Ah, uh-uh. ah. <laughs> Bye-bye. báwo lẹ ti wá sí nígbà tẹ́ fẹ́ jáde lálẹ́ àná tẹ́ mọ̀ páyé wọn lẹ kó lọ àwọn òkú lẹ kó wálé báyìí ní ìsìn ọmọ méjì báwo lẹ ti ṣe gangan kò dára ọmọ méjì lẹ́ẹ̀kan náà láìsí pọ́tà ń kí fish torí kò yé mi bá tí wọ́n mọ tí yóò ní àbí wọ́n ní gunshot. Ah! ọmọ ẹni tí mo ṣe tí kò ní bẹ́ẹ̀ Èdùmàrè má jẹ́ kí n ṣe mọ́. ọmọ Ọmọ kí n

àwọn tó ń ṣàníta tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni mo ṣe Èdùmàrè yé forí jì mí. ṣé ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ń rúyàn lójú tí wọ́n bá ń rúyàn lójú wọ́n ní ọ̀rọ̀ tó bá ń rúyàn lójú wọ́n ní kan bilẹ̀ léèrè àwọn ọ̀rọ̀ mi wá wà tí wọ́n ń bilẹ̀ léèrè tó jẹ́ pé wọ́n tún wá ní àgbàlagbà òkè wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ ibi tí mò ń lọ gangan rí o tí a mọ̀ pé nígbà tá a jálù kọ́kọ́ bẹ̀rẹ̀ sí àwọn ọ̀gá ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ ọmọ ó bẹ̀rẹ̀ sí láwọn jẹ ó bẹ̀rẹ̀ sí láwọn jẹ ikú tún wá gba transfer ó kàn lọ sórí àwọn ọmọ ṣé ẹ mọ̀ pé tó bá yá tí kú bá pa gbogbo wọn tán tí ò bá rí èèyàn kankan pamọ́ ṣé ẹ mọ̀ pọ́dọ̀ yín ló ń bọ̀ irú ẹ̀yin àgbàlagbà báyìí ó lè fò wá sọ́dọ̀ yín. torí ọ̀rọ̀ gidi ló sọ ọlọ́run ní pa làákàyè wa rẹ. àmì àṣẹjàre. nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ làákàyè jáde ó jáde dáadáa hm. ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ni ọ̀rọ̀ àìnílàákàyè ah, ni nígbà tí o rí wípé àwọn ọmọ ọ̀gá àtàwọn ọmọ ọmọ ọ̀gá àtàwọn ọmọ ẹ̀ ní ah. ìsìn tí gbogbo nǹkan ṣẹlẹ̀ sí hmm. wá rí pé dúdú dúdú ni wọ́n. àwọn pupa náà wà bẹ́ẹ̀. àwọn àwọn àwọn yẹn ṣe àwọn kìnnìṣẹ́rẹ́ àwọn obìnrin àwọn nǹkan kan tí wọ́n eh. pupa díẹ̀díẹ̀ yẹn eh. àṣàwọ̀ ni tó yẹ yín irú ikú báyẹn bá tiẹ̀ fẹ́ wọlé rárá rárá kó tiẹ̀ tó wọlé rárá hmm. ẹnu géètì ni àkọ́kọ́ dé. Ah. nígbà tó bá máa fi mú ẹni tó wà lẹ́nu géètì àwa tá a wà ń lé eh. nínú ilé àwa ti gba ojú wíńdò jáde sẹ́yìn lọ́hùn eh, eh, ìwọ ló yẹ kó máa kọ lóminú kò yẹ pé wàá máa kọrú àwa yìí lóminú torí pé àwa mọ̀ yìí pé bó ti wù kí ọ̀nà ó dí tó abẹ́rẹ́ ó lọ kọ́nà òkú tó dí àbí báwo ni àwọn Yorùbá ti máa eh, ń tiwa. ah bàbá wa àti pípa tẹ ah. ro kúrò mi nìyẹn. ẹ nú à ibi òru kúrò ẹ eh, eh, mo kàn ń sọ ohun tó lè ṣẹlẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀. àmín. wá kí n wá sọ nǹkan kan fún ẹ ọ̀rọ̀ tó sọ yẹn ó lágbára ibi tí làákàyè wà hmm. ni wọ́n ṣe sọ ọ̀rọ̀ náà lágbára torí pé èmi náà wá ń ròyìn pé ó dàbí ká ló lọ́wọ́ kan nù. Ah, lọ́wọ́ ah. Ah, ah. ó lọ́wọ́ kan lú bóyá eh, àlè eh, máa rí wo gbogbo ẹ̀ báyìí. èyí gbọ́dọ̀ sí ọlọ́run gan kò lè tó yìí nǹkan tèmi wá wò ni pé irú ẹ̀yin tẹ̀yìn tí wọ́n pọ̀ lọ́wọ́ kan nù yìí eléyìí tá a fi máa wá wò tá a mọ̀ káwọ́ gbéra gẹ́gẹ́ bí àgbàlagbà hmm. ẹ̀yin ò ṣe pé ọ̀gá jòkó pé ah, ọ̀gá ẹ jòkó nǹkan tó ń ṣe yín lọ́wọ́ kan nù kẹ́ ẹ mú wọn jáde kéèyàn wọn lè wá solúsàn sí ọ̀rọ̀ gbèsè ayé wọn kó tó di pé ikú ó sọ gbogbo nǹkan di àwòrán tán. ọ̀rọ̀ dáadáa ló tún sọ gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ méjì méjì lọ́lọ́run ṣe fún ẹ ó yá bọ́lọ́run ṣe dáwọ̀ nìyẹn tó bá ti sọ̀rọ̀ làákàyè kékeré wàá fi ọ̀rọ̀ àìnílàákàyè tó rẹpẹtẹ wàá fi sí i ah. gbogbo wa la mọ̀ pé olówó kan nú ṣùgbọ́n kò tiẹ̀ sí ṣòro ń bẹ̀ hmm. yorùbá ní ewu lógbó hmm. irùngbọ̀n làgbà hmm. bí nǹkan bá dẹ̀ ti fẹ́ dàrú báyìí àgbà náà ni ó máa ń lọ dá sí i irùngbọ̀n ló wà lẹ́nu tiẹ̀ yìí ah, ah. irùngbọ̀n ni òsì lẹ́tẹ̀ ọlẹ́nu tẹ̀lé ìwọ làgbà tí gẹ́gẹ́ bí irùngbọ̀n bọ́lọ́hún ṣe dá irùngbọ̀n báyìí. ẹ wo bàbá wa ẹ má fi inú mi mọ̀ jẹ́ ah, irùngbọ̀n báwo ẹ̀yin náà ẹ̀ ń ṣe furungbọ̀n yín ni. irùngbọ̀n kọ́ ni tó dàbí ti ewúrẹ́ yìí ni ní tí mo sọ ẹ̀yin ò gẹ́tì kan. tó bá ti gbé irùngbọ̀n ewúrẹ́ yìí dé ọ̀dọ̀ ọ̀gá pé hmm. ẹ wo ewu ló gbó irùngbọ̀n làgbà o ó lè hmm. jẹ́ ti ewúrẹ́ o hmm. ṣùgbọ́n èèyàn lè wà o ẹ̀kọ́ báyìí ẹ̀kọ́ báyìí kí ló dé tẹ̀ ṣe é báyìí Ah. ìwọ lè lọ sọ fọ́gà. Ah, èmi ni kémi pé ọ̀gá jókòó. ṣùgbọ́n ikú ọmọ náà dùn mí ná. ẹ̀yin nìkan kọ́ ẹ̀yin nìkan kọ́. ọlọ́run ní fi ní ọmọ jó gbogbo wa. àmì o lórí àdúrà. ọlọ́run ní fi ní ọmọ jó gbogbo wa. àmì o. nítorí náà gẹ́gẹ́ bí irùngbọ̀n tó wá wà lẹ́yìn ẹnu jẹ yìí oh. ọ lọ bá ọ̀gá tó tó ẹ̀sán mọ̀ wípé àwa náà ti dàgbà àdìgbọ́dọ̀ má bá yín sọ̀rọ̀ tí ò bá yẹ pé bó ṣe jẹ́ ìwà àtọ̀gá irọ́ nìyí irun wa mélòó náà ní gbogbo ọ̀gá. a jẹ́ pé kọ́kàn èèyàn máa balẹ̀ kéèyàn máa wò pé ọ̀rọ̀ ń tiẹ̀ fẹ́ dojúrú o hmm. kéèyàn máa wò pé òun lágbà tóun lè pè jòkó pé àjẹ́ ń pè sáwáìtì o hmm. pé ọ̀rọ̀ mi rí báyìí o so gbogbo bẹ́ẹ̀ ṣe ń wa ọ̀gá tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ ẹ mọ bàbá kankan sẹ́yìn ẹ mọ bàbá kankan sẹ́yìn. bàbá yàtọ̀ sí bàbá tèmi ọlọ́run kọ́ bá mi fọ̀ ọ̀run kẹ ó ti kú báyìí tí má tẹ̀ fẹ́ gbé lọ sọ́dọ̀ bàbá mi ò sì ń ṣe ta Hey. Eh. Ah, ah Wale, how are you? Thanks, sir. Sit down. Hey, eh, ó mà ládéhùn kẹ́. Ìgbà tí mo tiẹ̀ ti dé sálẹ̀ náà ni òkè ni wá. ni wá. Èmi ni mo ní pe kí wọ́n sọ fún ẹ pé kó máa mo ti rí bó ṣe múra ẹ̀ yìí mo ti mọ̀ pé ọ́fíìsì ni <laughs> you are a corporate guy you know yeah that's nice. Um, wọlé má jẹ́ kí a fi ọ̀rọ̀ ọlẹ́ sọ̀rọ̀ ìgbà tí èmi àti ẹ sọ̀rọ̀ níjẹta tí mo sọ pé a ní láti ríra lórí ọ̀rọ̀ tí ìbídùn ìyàwó ẹ̀ sọ fún mi ìwọ náà dẹ̀ jẹ́ kó yé mi pé ìwọ náà ní one or two times láti fi defend ààrẹ àbí láti sọ ìyẹn ni mo ṣe wò pé òkè a ní láti ríra one on one ká iron ẹ̀ out kó dẹ̀ kúrò bẹ́ẹ̀. ìyàwó ẹ ní òun nag lórí àìtí ìwá sí ọ̀dọ̀ permanently ó dàbí pé kò ṣàlàyé fún ẹ dáadáa ọkọ tí òun àti ẹ̀ ń fẹ́ra wọn tẹ́lẹ̀ issue tó ṣẹlẹ̀ láàrin wọn ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ wọn tó ṣaláìsí òun ló fa separation láàrin wọn then kò tí ì get over it ni mo ṣe ni kó sì máa bọ̀ lọ́dọ̀ mi tí wà á tiẹ̀ fi ríra ìbídùn fúnra lára ẹ̀ jẹ́ ọmọ kan tó láìkì bàbá ẹ̀ tí ò lè fi bàbá ẹ̀ ṣeré so mi ò wá fẹ́ kó gbé ọgbẹ́ ọkàn yẹn wá sọ́dọ̀ tiẹ̀ so that kò ní lè affect ẹ̀ so tó bá ti tó time àhà ẹ bára yín gbé tí ò sí nǹkan kan so èmi kan ni màá máa bẹ̀ ẹ́ pé òkè bóyá kó máa wá ṣe weekend lọ́dọ̀ mi kó ju bẹ́ẹ̀ lọ. Um, dadi ẹ ṣe kiri kan gbogbo nǹkan tẹ́ sọ ni mo ti gbọ́. Um, èmi ò ní fẹ́ kẹ́ bí mi jù because sani báwo ni a ṣe máa gbọ́ pé ìyàwó tó yàn ń fẹ́ ọba yóò gbé. I mean, ó sound bákan bí mo ṣe wà yìí mi sí iṣẹ́ mi ti bọ̀ bí mo ti bá máa fi délé ilé kan ti máa máa hó pé máa rí ìyàwó yes yes yes bí tèmi ṣe rí màá lè bá discourse àti nǹkan tó ṣẹlẹ̀ mm-hmm, nípa mm-hmm, mm-hmm. fídíò náà bá ṣe rí. náà lè sọ fún wọn náà. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn nǹkan tó mm. jẹ́ kí wọ́n rìn dùn òun jẹ́ kó máa dàbẹ̀ ní pé wọ́n ó yé mi gbogbo kínní ti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tí à ń yọ àdábẹ́ and uh, mo dẹ̀ promise ẹ pé ó máa níyànjú láìpẹ́ láì jìnnà so sùúrù tó ti ń níbọ̀ kò tó èyí tó kù tó máa fi nímọ̀ ṣó ti gbọ́ mo fẹ́ kó bá mi gbà á ṣó ti get má bínú and then ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ Jídé àti ìkejì ẹ̀ mo rí i pé uh, bí àbúrò ẹni kí n pè wọ́n mo rí i wípé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ṣì máa ń ṣe wọléwọ̀de ẹ̀ máa jọ ń sọ̀rọ̀ ọ̀dọ́ náà bí àbúrò náà ṣe jẹ́ sí ẹ ẹ̀ kì í ṣọ̀rẹ́ so wíwọléwọ̀de yíyẹn ni mo wá fẹ́ kó bá mi lò láti fi bá wọn sọ̀rọ̀ mo ti sọ àwọn ọ̀rọ̀ yìí fún wọn láìmọye ìgbàgbọ́ tí wọn ò gbọ́ bóyá wọn rò pé ọ̀rọ̀ tí mò ń sọ òótá ni àmọ́ tí wọ́n bá wọlé sí wọn lára tó bá wọn sọ wọn á mọ̀ kó ká mi lára mi ò láìkí gbé sí àyè tí wọ́n ń gbé ká lọ sí club ká gbóbìnrin ká náwó yàlà yòrò mi ò láìkẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ kan change way wọn. Oh, ṣé torí ẹ̀ lẹ́jọ́ wá pé. yes. kò sí nǹkan kan tó le. ó le. wípé bọ́n ṣe ń live life wọn like mhm. bọ́n ṣe ń lọ club mhm. lọ party lọ mhm. kan stop ẹ̀ kan serious with ẹ̀ láti kò ń ṣe nǹkan tó le ní abáwọn sọ. ó lè yẹn nìkan kọ́ eléyìí tó jàjù ń bẹ̀ gangan ni pé ìwọ ń sìn o ti dalaya nílé ìwọ bá mi báwọn náà sọ̀rọ̀ kí wọ́n mú kan lára àwọn obìnrin tí wọ́n ń kó káàkiri yẹn káwọn náà ṣe márèjì pẹ̀lú ẹni yẹn kọ́ndẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa bímọ fúnra wọn kó bẹ́ẹ̀ lọ́n tí mo fẹ́ gangan nìyẹn tẹ́lẹ̀ ọ̀rọ̀ yóò le. lójú ẹ̀ wọlé ó le. dájú ọ̀rọ̀ tó yẹ pé ẹ lè pè mí lórí fóònù kẹ́ bá mi sọ ni. kó lè mọ how important to me ni mo ṣe ní pé kí n bá ẹ sọ lójúkọlù. ó fi aṣọ ìgbẹ́ máa wọlé kò ń ṣe nǹkan tó ní abáwọn sọ̀rọ̀ àti làwọn dá sọ̀rọ̀ ọ̀gbà yìí ó dẹ̀ mọ̀ pé wọ́n á gbọ́ sí mi lẹ́nu tí màá ti máa sọ. Ah, in no time ẹ máa rà tuntun dájẹ́ máa. màá rí ìyípadà wọlé ah, tó bá lè ṣe tó dẹ̀ rí bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ mọ́bìnrin wálé tí wọ́n dẹ̀ fẹ́ yàwó mo jẹ́ ní nǹkan mo promise. Ah, dájú máa di ọ̀rọ̀ yẹn mú o. di mú o wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run èmi ni o. ẹ̀ẹ́ lórí mo gbé máa rí nǹkan gbà ó. tó heavy nǹkan tó tóbi ni màá fún ẹ. ó yá kò sí problem ẹ kà á fi lè fẹ́ kí ni kí ìyá fún bẹ́ẹ̀ ṣe kò sáré jẹun. Eh, Traffic. Eh, eh. wà kò sí kò sí ẹ̀jẹ̀ kó dà tí lọ dáadé. yẹ kí n pa ẹ lẹ́sẹ̀ dájú. <laughs> live and declare the goodness of the good Lord in the name of Jesus. Mi ò ní kú, mi ò ní kú, mi ò ní kú, mi ò ní kú. Eh? Kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe ń tẹ̀ ń gbọ̀n? Wo mo ní láti sáré tètè débì kan ni and time is of essence so I have to go now ẹ dúró náà ẹ tiẹ̀ wá lọ sọ fún dádì náà ẹ mọ kó pé yín ní ṣọlá ẹ dẹ́ mọ nǹkan tó fẹ́ bá yín sọ. you know what mi ní lè dúró sọ fún dádì because tí dádì bá rí mi pẹ̀lú bí mo yẹ wà wọ́n máa wà agitated wọ́n máa wà worried and kò dẹ̀ dá fún health wọn age wọn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ọlọ́run ní jẹ́ ká tún rí láburú mọ́nu family yìí i have to go now okay. i am okay ah am okay nkomi wọn bẹ ni ṣé wọn lọ́wọ́ sí mi ni jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́ ma mo ní kí n bèrè lọ́wọ́ yín mọ́tò wo lẹ fẹ́ gbé jáde. mi ò gbé mọ́tò jáde ọ̀kadà máa gbé ilé jẹ́ kí tráfíkì wà lọ́nà. ọ̀kadà tẹ̀ ọ̀kadà máa kàn yàn lẹ́sẹ̀. ìyá mú fún ìyá mú fún ẹ̀mí ló ní mo pè ẹ́ ni mo pè ẹ́ yẹn ó ti yé mi ó mọ̀ wípé tí n bá ń ba ẹja sáwọn kankan nínú ilé yìí ó máa máa wá oríṣiríṣi excuses wà ní um ìwọ yàtọ̀ sí pé ò ń dáná, yàtọ̀ sí wípé ò ń monitor inú ilé, o tún máa ń monitor káwọn ọmọ tí mo bí máa rìnrìn kurìn. Now, nígbà tí ẹni tó jáde lọ yẹn tó ń lọ, kí ló dé tó bí pé níbo ló ń lọ? Very good sir. Ṣé ẹ rí, kí n mọ́ pàrọ̀ ojú yín tó, kódà ojú inú yín gan tó. Ṣé ẹ rí nígbà tí wọ́n jáde, speed tí wọ́n gbé kódà bírèkì mi ò lè dá wọn dúró because ó dàbí gbà pé tírélà wọn yóò kọlù mí ni ó ti yẹ àti pàápàá gan sef ṣẹ́rí jurisdiction mi kọ̀ data ó yẹ kẹ́ mọ̀ pé kìsìn náà ni ó ti yé yín òun ni ò jẹ́ kí n lè ah. wà á tìf. ó ti yé mi ó ti yé mi torí wípé o ò fẹ́ kí tírélà tiẹ̀ kó jàǹbá ẹ̀kẹ́ tiẹ̀ tó ṣe wò pé tọmọ mi bá máa lọ waste life ẹ̀ níbi tó ń lọ kó lọ waste ẹ̀ Then eh, jurisdiction eh, yẹn tí ò kọjá inú ilé tó jẹ́ pé kò dẹnu gate. Tó bá di ìgbà tóṣù bá parí, èmi náà á jẹ́ kí policy wà nínú salary ẹ. Ah. Màá break ẹ into two. So eléyìí tí jurisdiction ẹ ká yẹn, lèmi náà máa fún ẹ. Ah, ọ̀gá torí Ọlọ́run ẹ ti ń bínú ni. Uh-uh. Ẹ wo mi ṣe láàánú sà. Ṣé n bá yín wá nǹkan kan kẹ́ fi calm down, kẹ́ fi kúlù náà fún un? Okay. Kí tẹ́ńṣọ̀n má bàa pa bàbá ẹ, mm. àbí? kò sí wàhálà get out of here. ṣé kí n fi blọọkù sí sá. get out of here má fi blọọkù sí sìmẹ́ǹtì ni kò pò mọ́ ọ̀dẹ̀ dó ọ̀dẹ̀ can you imagine. Eh? Oh, Ṣìkẹ́mi, where is she? Àǹtí mi náà wọ̀n lè dúró pé àwọn fẹ́ sáré kan wà very very important. Ah kí ló ń ṣe ẹ́ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó sọ fún pé mi ni mo ní pé kò pé wà ní. mo sọ fún wọn ọ̀rọ̀ níbẹ̀ yẹn very important fún mi. <sighs> bọ̀ dúró náà o bí wọ́n ṣe rí yẹn ṣé kò ń ṣe pé nǹkan kan ń rọrùn sá. mi mọ̀ ọlọ́run ṣàánú mi you can go you can go. Eh? káyé ó má má gbàgbé ọmọ mú mi kẹ àbí mélòó mo bí ṣé èyí tí mo bí yẹn náà tó ṣe pọ̀ tó ṣe ní kí n kọ́ máa dín lẹ́yọ kọ̀ọ̀kan ni lèèyàn tó ń bínú jáde nulé kí lamọ̀ tó lè lọ́ọ́ fi ṣe ra ẹ̀ ọlọ́run ń gbọ́lójú ẹ wá ṣàánú mi o mi ò tí ì bí tó o. mo wà pẹ̀lú ẹ. ṣe ṣe pẹ́ẹ́tì dáadé tán lọ́mọ mi fòṣùnlẹ̀ níbi ẹni tó jọ́mọ̀ mi lọ́mọ tí ìkọ̀kọ̀ ṣe tẹ́lẹ̀ ah! ọkọ̀ tó wá dùn mí bẹ́ẹ̀ ni pé ọkọ mi ò sí àárá nígbà tí mo kì í ṣe nígbà tọkọ mi dé ó fárígá ó ní pé báwo ni ọmọ tí ìkọ̀kọ̀ ṣe ṣe máa dédé ṣe lóyún ọ̀ṣẹ́ kó mọ́ nìyẹn ó ní pé èmi kì í ṣàbíamọ pé carelessness mi ni kò sí bí mi ṣe ṣàlàyé tó kò bọ̀ nǹkan tá a ṣàfà títí nìyẹn tó fi jí pé mo dẹrù tó ń padà láti máa gbé ní bàbá mi. <sighs> With time, I'm kind of paying Recently, that's actually birthday, daddy, 65 birthday lónìí ìjọ kẹta ìkọ̀kọ̀ lọ́mọ ẹ̀gbọ́n mi náà tún fòṣù rẹ̀ lòun náà tún kọ̀. ibi tó ti wá bẹ̀rẹ̀ sí máa ṣe ní kàyéfì ni pé irú ikú tó kò fẹ́ jọ irú ikú tó lè mọ̀ ṣùgbọ́n mi nígbà tí mo tún wá lálàá rí sẹ́pẹ̀ tí mo lálàá burúkú pé àwọn àbúrò mi méjì kú aláyẹn bà mí lẹ́rù ṣùgbọ́n mo tún try láti gbé kúrò lọ́kàn àfìgbà tí kan mi wọn kú kọ̀ọ̀kan ah. ibẹ̀ mi ti wá pé ó dàbí pé ilé ìkọjá bẹ́ẹ̀ tó tún wáyé kàn mí báyìí tó tún di pé èmi fúnra ara mi mò ń lálà mò ń rí ikú ikú ń lé mi. pé ilé ti kọjá nǹkan tí màá dákẹ́ sí ṣùgbọ́n ta ni wàá fẹ́ sọ fún ẹni mo fẹ́ fi sọ tó kú tí wò pé ṣé kìí ṣe pé dádì mi báwo ni fẹ́ sọ pé àbí bàbá tó bí mi lọ́mọ tó bí mi gbogbo àwọn tí nǹkan burúkú yìí ṣẹlẹ̀ sí ló wà nídìí mo wá wò pé èèyàn náà ti bá wa báyìí yàtọ̀ sí pé má lè yé àgbàlagbà mo rò pé bí bá kí olú mi gbogbo ọkọ̀ tó lójú bẹ̀ ọlọ́run á fi hàn wá. Hmm. Praise God. Eh, ṣé kí n má pàrọ̀ fún ẹ? kí n má sì fi irọ́ pé òótọ́ fún ẹ àlá tó lá ó nítumọ̀ bẹ́ẹ̀ ni o solution. solution ẹ kọ̀ọ̀kan ni. yes now gẹ́rẹ́ tó pè mí wípé ò ń bọ̀ wá rí mi èyí náà ti rí ìṣípayà ṣe wá rí ìṣípayà yẹn pẹ̀lú solution ìwọ ni kọ́kọ́ ló máa bọ̀ wá padà lọ pé àwọn tó bá jẹ́ àgbà nínú àwọn tí bàbá yín jọ bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàwọn tó bá túmọ̀ ọ̀rọ̀ gbọ́ tó mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ máa pè wọ́n wá. Ah, mo lè ṣàlàyé fún ẹ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ́wọ́ nìkan ni tẹ́ ẹ bá dé olúwa ṣípayá owó solution àwa ẹni tó ti yẹ. ah bro ṣe wà pa. àdúgbò ah ìwọ nìkan ló wà ní rotimi nǹkan. oh yeah ẹ wo ó ní ibì kan tí ó sáré lọ ní ibẹ̀ yẹn dẹ̀ wà very very important so òun ló ṣe nígbè kí n wá àti ìsìnkú táyé bá a sọ ẹ bá ti bèbí sọ èmi á dẹ̀ pass information and first home. ẹ ṣe àpá. ẹ ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ lẹ́yìn. ok. dadi lọ́rọ̀ mi sí. dadi. yes àwọn lọ́rọ̀ mi sẹ́yìn méjèèjì. ok kí ló sọ pé ó ṣẹlẹ̀. mo fẹ́ kẹ́ understand wípé ìlọsíwájú yín ni dadi máa ràn lọ́kàn ní gbogbo pa gbogbo bí life mi ṣe máa better you know. ok and eléyìí ló mú jókòó tí wọ́n rò ó it's high time you guys settle down. ṣùgbọ́n bó bẹ́ẹ̀ ṣe ń ṣe young boys káàkiri which is fine it is good. But you know, when you're married, you understand what it means to have responsibilities. You know, you get serious with things, with your life. Eh? Bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí náà, tẹ́ bá continue báyìí, àwọn tó jẹ́ sisters ń tọ́jú obìnrin àwọn náà ní rí marriage ro ẹ̀gbọ́n yìí òkè ẹ̀wọ̀ ẹ̀gbọ́n yìí for instance ọkùnrin bàdàbí tèmi oh. àwọn jókòó wọn dẹ̀ realize wípé okay I think it's time for me to settle down and he got a beautiful wife to marry and he's doing fine so mo fẹ́ kẹ́yìn méjèèjì kẹ́ jókòó kẹ́ rò ó kẹ́dẹ̀ jẹ́ kó jẹ́ kíákíá ni ẹ̀ ń ṣọmọ kékeré mọ̀ náà. Um, ẹ ṣe gan ẹ̀gbọ́n mo appreciate gbogbo nǹkan tẹ́ sọ but. <laughs> ó kọ̀ yà mí lẹ́nu ni pé dáàdì lẹ́wà máa tún fi ọ̀rọ̀ yìí máa fi tó yín létí because me understand because dáàdì ti pè wá severally and we've talked about this <laughs> mo dẹ̀ ti mọ̀ nǹkan tó ń ṣe wọ́n bóyá <laughs> torí pé a ṣe máa ń lọ club ta máa ń flex ta máa gbóbìnrin àná ọ̀tà so dáàdì ti fi pé wá owó àwọn náà là ń lò tá à ń ná èèyàn fẹ́ ká má rí i pé so owó yẹn bóyá à ń lè máa lọ mọ́ but ẹ̀gbọ́n Sherry kí n má tàn yín kò ń ṣe pé bóyá àwa náà mọ̀ pé bóyá àti ripe for marriage a mọ̀ but truthfully kò sóbìnrin gidi ń ta tẹ̀yìn náà dẹ̀ mọ̀ àwọn ọmọ tó wà ń tà ń sìn púpọ̀ náà ní fẹ́ settle down ọ̀pọ̀lọ́ ni wọ́n ibi tó bá rí tó tutù lọ́wọ́ ń bá sí tó bá dẹ̀ ti rí pé bóyá olùsọ màmú bẹ̀yẹn dí àbí nǹkan ti fẹ́ máa change wọ́n máa sá lọ ni àdẹ̀fẹ́ sọ́yìn ọ̀dọ́ yẹ kí bóyá a máa à ní take time wa a máa sáré nítorí pressure ti pọ̀ lọ́rùn wa kásáré ní àkọ́fẹ́ sáré pick the next available girl kásáré ní afẹ́ marry tá a study ẹ̀ àmọ́ bó ṣe jẹ́ àmọ́ ilé tó ti wá àmọ́ bọ́ yẹn máa ń ṣe ní one and everything tàbá máa ìtọ́tẹ́ pé àwa àwa àti marry tán àti wọlé àwa ìṣèwádìí pé irú èèyàn tó jẹ́ ilé àdélé kò a máa náà fẹ́ máa divorce àwọn àdìgbà bẹ̀rẹ̀ sí máa kà fún wa so that is why we are trying to take our time but that if ẹ máa rush wa and it's not it's not nice because we've talked about this So I'm surprised he's even sending you to us. <laughs> Jide, I wouldn't want you to misunderstand or misconstrue the situation, okay? Um, mo fẹ́ kẹ́ mọ̀ wípé um, ìlọsíwájú yín ló jẹ́ dájú lókun. Bí láìpẹ́ yín dẹ̀ ṣe máa dáa, òun ni wọ́n ń rò lójú méjèèjì. Ìwọ́gbọ́n sọ nísìnyí ó ní àwọn ọmọ gidi díẹ̀ ló wà ń ta. Wáì tẹ́yìn ò ṣe lè fara balẹ̀ nínú díẹ̀ tó wà ń ta yìí ẹ̀gbọ́n torí wàá fà bẹ́ẹ̀ náà take time wà láti tọ́jú wọn. Ah. time is going Okay. ṣé tígbà tẹ bá di um, almost fifty tọmọ yín ṣì wà ní primary school ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ jẹ́ kí ni bàbá yìí dùn do you understand just sit down with your brother think about this and do something ẹ dẹ̀ yẹ kó jẹ́ kẹ́ jẹ́ kó jẹ́ kíákíá. okay okay. kò sí wàhálà kò sí wàhálà máa nǹkan tẹ́ bá mi sọ ń sìn màá bá rútì náà sọ then we will do something about it. very good. ẹ ṣe gan thank you for your time. ní kíákíá ni <laughs> bẹ́ẹ̀ ni jíde ní kíákíá ni o. kò sí wàhálà kò sí wàhálà all right all right ẹ ṣe gan my regards to your brother. all right I will thank you any great day. But kí ni problem dadi kí ló dé tí dadi kan fẹ́ máa fún wa ní pressure báwo kí bóyá ya ọmọ ọmọ jẹ àwọn at least wọ́n lè lọ adopt àwọn ọmọ náà ọmọ pọ̀ lórí tó lè adopt tẹ wọ́n arojọ́ wa kí ẹ tó arojọ́ wa fún yín lọ yín lọ lásán lásán kí lè lè ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ family àtàwọn ọmọkan tó ń ṣẹlẹ̀ family wa this is not nice. mi ò lálàá kó ṣe rí dájú òde fojú jọ̀ka ṣùgbọ́n sista sọ fún mi pé téèyàn bá la irú àlá yìí pé èèyàn gbọ́dọ̀ yẹ̀ wò torí ẹ̀ lọ́ ṣe gbérù ìgbésẹ̀ tí wọ́n gbé yẹn. sórí òótọ́ lọ̀rọ̀ tó sọ àmọ́ question kan lèmi ní tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí méjì o. kí ni ṣé èèyàn kan lè wà láàrin wa tá a máa gbénú òkun tàfà sí mọ́lẹ̀ i mean with the way ta fi máa ń show love síra wa tó jẹ́ pé nǹkan tó bá ti kan a ó kan b bí ọmọ ìyá la ṣe jọ ń ṣe ṣe fíìl pé èèyàn kan lè wà tó máa jẹ́ bí Judas láàrin wa ṣá kò lè dáhùn yẹn imigun ò lè dáhùn yẹn question yẹn question tó lágbára ni bẹ́ẹ̀ nǹkan tèmi mọ̀ according to nǹkan tí sista Ìbídùn sọ wípé tá a bá dé ọ̀dọ̀ pastor gbogbo nǹkan tó ṣókun pátápátá ni wọ́n máa tàn mọ́ lẹ́sìn bẹ́ẹ̀ wọ́n <laughs> yẹn tiẹ̀ kọ́ ní issue tèmi wọ́n ti sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan wọ́n make decision fúnra wọn ni wọ́n lọ sọ́dọ̀ pastor fúnra wọn kí wàá ní tí pastor ní kí gbogbo wa máa bọ̀ ẹ ṣe bí anáwọn àgbàlagbà láàrin wa náà àwọn tó dàgbà sí wa dáadáa kó yànyàn méjì àbí mẹ́ta kọ́ lọ nà án kó fà wá lẹ̀ wọ́n ti make a decision yẹn láàyè ara wọn ṣé wọ́n pè wá sí ni wọ́n ò pè wá sí náà ń sin nǹkan délẹ̀ ń sin pásítọ̀ ní kí gbogbo a máa bọ̀ àwa wá sì kéré náà àwọn àwọn èèyàn wájú tó lè lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ ẹ̀ kó gbé tán ní tèmi èmi ò láìkí kó máa da gbogbo àpò tẹ́nìtì bá ṣẹlẹ̀ à ṣé kò ní séèyàn tó máa fọ́ bàkì sílé ni. bọ́dọ̀ mi àwọn tó fọ́ bàkàn pọ̀ ọ̀gá obìnrin ṣì wáyé ẹ lọ́kùnrin nìyẹn wọ́n kò fẹ́ pé wọ́n lé ẹsẹ̀ rẹ̀. ṣé ó rẹ̀ ilé tó ń sọ tí ẹ sọ èmi jàre honestly. àlàáfíà ọlọ́run kó máa bá yín o ẹlẹ ẹkú jòkó. Ah. ẹ pẹ̀lẹ́ Um, èmi ni mo ní kí ìbídùn pè yín wá. Christian mighty wise mi gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra lé àárín ọ̀tá lẹ́wà ẹ máa ṣọ́ra. Ah, kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ yín inú ẹ̀fọ́ gangan ló wà bẹ́ẹ̀ ni eh, ohun tó ń ṣẹlẹ̀ sí yín bàbá tó bí yín gangan gangan gan ló fi àwọn ọmọ àti ọmọ ọmọ ó fi ra ayé fúnra rẹ̀ èyí ló fà tó fi jẹ́ pé àwọn ọmọ ọmọ ló fi ń ṣètùtù nígbà tásìkò tuntun bá tó. nígbà tí ọmọ ọmọ bá wá tán lẹ̀ àwa kan ẹ̀yìn ọmọ. ẹ má bínú sá ẹ má bínú sá ah, nǹkan tí ń sọ yẹn ò rí lè yé mi dáadáa sá àwọn ọmọ wa tó ń kú àti ọmọ dádì tó ti kú àwọn ni wọ́n pa wọ́n kò ṣe jẹ ètùtù ló fi. yéè yéè yéè ah! àti ah! àwọn ọmọ ọmọ bá wá tán lẹ̀ àwa kan ẹ̀yìn ọmọ. Ah! èmi gbọ́ ni o mi ò tí ì gbà o ṣé dájú lè dájú tó yẹn débi wípé wọ́n máa fi àwa ọmọ wọn tá jáde nínú wọn àti ọmọ ọmọ wọn ṣe ètùtù. oh stop it. èmi àti ń tẹjọ sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀. mo dé ti bọ ibi tó yẹ náà dojúkọ ṣùgbọ́n ìjọ solution ti mention for the last time ti wá gbà ó rí solution yẹn gangan dúró ní báyìí solution fún mi. ibi dùn mi ò gẹ́tì sọ so wọ́n ti sọ fún ẹ tẹ́lẹ̀ kí ló tó sọ fún mi. ẹ èmi ni mo ní kó pè yín wá kẹjọ wá fi ti gbọ́ òun náà ló délé àlá tó ń lá àlá lásán kọ́ ni ṣẹ́rí solution ó ti wà nílẹ̀ nítorí pé níwọ̀n ìgbà tí àṣírí ti tú solution ti dé ah. ikú ni bẹ́ẹ̀ ni. ikú síta ni ta ló fẹ́ kú sá àti ìbáwò sá. gbogbo àwọn ọmọ yẹn máa kú. no no no no. ṣé ni. no no no no. ẹ ikú ta ni ikú kàn. ẹlẹ́rù ló máa forí ara ẹ̀ gbé ẹni tí ó fi àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ra ìgbésí ayé fún ara ẹ̀ ló máa gbẹ̀rù ẹ̀ ẹlẹ́rù ló máa gbẹ̀rù ẹ̀. Thank you. tí ò ní tó kí wọ́n á jẹ sẹ́yìn. Pọ́pùmá ni mo bó ṣe ń lọ. Èmi ni mo ṣe gbogbo wa lájọ ṣe. Because I did a plan you. yín pé èmi yìí ká fún yín special treat. you náà mọ̀ mọ́ tọ́jú ẹ̀ ń tọ́jú wa náà. Káwa náà tọ́jú yín. So ẹ wò késekése lẹ ṣe rí o kàsàkàsà ń bọ̀ lọ́nà torí lẹ́yìn a plan fún yín gan o. Ah, a máa ṣe yín léṣe. A máa too much TLC I'm a máa fi English total love and care ẹ wò alẹ́ náà fúnra wa la máa tún ṣe oúnjẹ tẹ máa jẹ to ẹ kọ́kọ́ dé ilé náà ẹ kọ́kọ́ fẹ́ lé. ok nǹkan tí àwọn dry láti sọ fún mi sìn ní pé lẹ́yìn tí fi yán sí orí àmàlà. ẹ ẹ ẹ àní fún bóyá something light like oh, salad yes. Yeah. anyway that's cool. Um, ẹ jẹ́ kí. ṣé máa lọ pa pẹ́rẹ́ àbí. no no no no no ẹyin méjèèjì ẹ mú closer kẹ́yìn náà join. <laughs> Ah àwa ti You ọgá ìwà yìí ò sí nǹkan. Ah, anyways ah, ẹ jẹ́ kí èmi náà wá fẹ́ wá ṣètọ́jú ìwé ìṣètò ọmọ dájú mi. <laughs> no ẹyin ẹ jẹ ẹ ló kọ pẹ́rẹ́. dájú dájú. mo bá mi gbé omi ìsanwó. tó kì í wọ́n sọ pé. bí dájú ẹ ṣe máa ń láìpẹ́ ilé yìí o mo máa ń láì. ṣé wọ́n yẹn ni kí n jáde àbí. táwọn náà ti wà ọkọ̀ ìwọ jẹ́ ká tọwọ́ bọ̀wọ́ ká jọ jẹun. àná ah, kan àwọn kan ṣe cruise ni o. bẹ́ẹ̀ <laughs> eh, bá wọn mi sọ wọn oh, uh, a lè tẹ taste ẹnu kẹrin bó ṣe rí lẹ́nu àgbẹ. Ah, ah. gbogbo wa ti kọ́kọ́ jẹ tiwa náà àti ṣéyàn máa ṣe oúnjẹ èèyàn náà ní taste tàbí tẹ ẹ mú ẹ gé pọ̀ mọ́ ẹ jẹ má tiẹ̀ jẹ́ dáadáa ṣé kí n. oúnjẹ inú um, gamani twenty. fourth man wíìlì gàmàlì ní àṣà kí ni kí ni túmọ̀ ìyá à oúnjẹ tá a ṣe it's not possible. wọ́n fún mú nǹkan tó ṣẹlẹ̀ o. Eh, no no no no chemical company tó like that. oh yeah yeah yeah yeah. oh yeah wọ́n ti ṣe ìjọ ẹ̀dá mi bẹ̀rẹ̀ wọ́n ti ń po chemical pọ̀. yes mo mi gbọ́dọ̀ máa ń gbóòórùn ẹ̀. tí wọ́n ti ń po chemical yẹn máa ń yọ ah, inú wa ah, gbogbo sẹ́yìn tó kàn sí ló ṣàpọ̀ inú yìí wọ́n tún ṣàpọ̀ wọ́n máa ń gbọ́ nǹkan àti ìbẹ̀yìn ló ti fẹ́ wá èmi ló ti ń gbọ́n sí. ọ̀la ẹ ti sanwó ẹ sanwó dàbí. ṣé o gbọ́ ni gbogbo n ti ń gbọ́n sí. ó jẹ́ gamale náà ni tí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta omi ni ó fi sùn. lọ́kàn dáàdi ìyá kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ yẹn. ọ bàbá jílé sá àwọn ẹwà èdè Yorùbá tí gbogbo ní láti mọ̀ bẹ́ẹ̀ tí n bá jẹ ilé ìmọ̀ àtúnjẹ mẹ́rin sí àìgbọ́ pọ̀ ọkọ. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ó ti ń dàbí ọ̀fọ̀ ẹ má sọ ohun kò dáa. àìgbọ́ kú àdá. ikú àdá ká máa ń sin wọn. ẹni bá ní ipa síwájú rẹ̀ kù. ọ̀rọ̀ pé ẹkún kì í wá òkú ọwọ́ ńlá wọlé bá fi dá lọ́wọ́. láti ń di oúnjẹ ẹ wọ máa ń kàtà sápá inú ìlú. ẹjẹ àtúndé kàn wájú. ó tẹ atáwà. ẹjẹ ń jẹ kàn wájú. Àdáre ẹ ti rí ẹ ti. Ẹ tún kọ́. Láti no no no no àbí láyé àwọn èèyàn. Kí ló ṣẹlẹ̀? Àbí dáàdi ẹ jẹ ẹ jẹ kùn. Àbí dáàdi ṣẹlẹ̀ sí lórí ìyá bó ti dúró lọ bára rẹ̀ onífẹ̀ẹ́ ìtọ́jú kò sí nínú fọ́tò bó ti dúró lọ bára rẹ̀ ohun tó dúró ṣe ọ̀rọ̀ ìtàn ní bó dọ̀la bẹ̀rẹ̀ sí rù mí bá ewu èmi ti rù mí ẹ̀ka máa ṣe ká máa fi sí wọn lára. Ah, spray nílùú làbẹ́rà ṣé spray máa pa òun òun wá bí ìyá kí ló lẹ́nu náà nǹkan tó sọ ní ká fọ́lọ̀ Let ah, me go tell my wọ́n oh, If I ìbá wọn. èmi kò tiẹ̀ mọ̀ kọ́ tá Maybe to ṣe ìfà bí mo yẹ wà mí báyìí òtútù mú mi maybe torí presence òkú but mi lè make decision ẹ jẹ́ kẹ́gbọ́n dé tí bọ̀dà bá ti dé a máa mọ̀ nǹkan tá a máa ṣe kán dé at least àwọn olórí ẹbí àwọn ló máa sọ nǹkan very good ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ah, ọlọ́run ti gbà fún wa bá ṣe fẹ́ kó rí ó ti rí bẹ́ẹ̀ ah, wọ́n ti kú àti poison poison ṣiṣẹ́ wọ́n dẹ̀ ti kú so kí ni next thing kí ni next step òun náà là ń sọ tẹ̀fídé. mẹ́gbọ́n kí ló sọ́ọ̀sẹ̀ kí ló sọ́ọ̀sẹ̀. ẹ̀gbọ́n ṣe bá jó lọ síbẹ̀ náà ni tí pásítọ̀ yìí fi sọ pé ikú náà ló kú òkú ẹ̀ òtítọ́ bá kú òkú yẹn. stop orí ọ̀gbẹ́ni ọgbọ́n kan tí mo fara ẹ sọ ni ẹ pátá ni ọ̀rọ̀ ṣíwọ́ lẹ́ sọ jáde lẹ́nu. tí mo rò pé nu yín máa dùn pa tètè. má bẹ̀ jà o ìbínú tó bá tún sọ ẹ́ ti bẹ́ẹ̀ máa bá ẹ̀ jà orí yìí dàrú ìwọ tó jọkùnrin ìwọ tó jọkùnrin wáyé tó fi sọ̀rọ̀ báyìí náà ẹ pátá nínà ó lóòótọ́ lóòótọ́ gbogbo àtọ̀ mọ̀ wípé bàbá ìṣe nǹkan tí ò dáa ni bọ́ ṣe oh my Jesus ṣé nǹkan tó dáa ni wípé kí àwọn ọmọ ẹ kọ́ ìsìn bàbá yín ó máa wà nínú àkọsílẹ̀ pé ìdẹ́ pa bàbá yín sórí ẹ̀ dàrú. ẹ bá jọ lọ sọ́dọ̀ pásítọ̀ ni ẹ̀jẹ̀ gbọ́ngbà tí pásítọ̀ sọ pé tó máa ti kú o. ajé wa kan tá a máa ṣe àwọn kan tá a máa ṣe lọ́dà pé kẹ́ kọ́ ìsìn ẹ̀kọ́ pọ̀. ó bá ṣe rí nìyẹn jàre bàbá ti lọ ń tiẹ̀ o ó ti lọ kí ni irọ́ o àṣẹ anything o ọlọ́màjẹ kí la fẹ́ ṣe fún un ṣé òkú kàn yẹn lọ́ máa ń ṣe nǹkan fún mi no party no anything if at a fẹ́ ṣe merriment bóyá fẹ̀yìn ọ̀rẹ́ wa ni wádẹ̀ máa dùn ní pé ah nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ni kò ṣe pàṣẹ òkú kankan ó sì wà nulẹ̀ mi tí mọ ṣèdèjọ́dọ̀ yìí ni màá sùn lálẹ́ àbí kí n lọ wó tẹ̀kàn lọ́ọ̀tì because tọ́ba ti palẹ̀ mọ́ wọn kọ́ dẹ̀ ṣe cleansing fún gbogbo nulẹ̀ I don't think I want to step my foot my feet in this, into the house so mi ò mi ò lérò no. mo lérò mi ò lè wọ́n nílé ìyàwó àwọn báyìí ló ń tẹ̀kọ̀ kí ló ṣẹlẹ̀ àwọn bẹ́ẹ̀ ń tẹ̀kọ̀ rẹ̀ ṣe wà òkè dáàdì èwo ló ta bò mọ́lẹ̀. dáàdì ti sí sí dáàdì ti sí. dáàdì sí. stop eré oṣù wo ló ń ṣe náà dáàdì sí àbí kí ni kókó. dáàdì ti jí dáàdì ti sí ẹwọ èmi ò lọ nípò náà. dáàdì ṣe kí ni. dúró ah, dáàdì ṣe kí àpótí ah, wọn àmọ́ kó wọn wọn ti pọ̀ kíni white wọn báyìí kó lẹ́nu. fò jáde lẹ́nu. yes wọn ò jáde lẹ́nu wọn. àyè sùn ọ. ó ti pẹ́ They ti gbé wọn síbi bá a ṣe gbé wọn síbi. ìṣẹ̀lẹ̀ bọ́ tó make sense o make sense o ó mú kọ́ tí mo rò ó sí lọ́ bá mi confam dáadáa bóyá is yìí ti jáde àbí kò jáde eh? torí géètì tí mò ń wò yẹn mi rò eh? báwo ni wọ́n ṣe báwo ni wọ́n máa dá ṣe. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù kémi lọ sí ah, ah. Ah, ah. mi ò lè ránṣẹ́. ṣé mo máa sọ orú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lọkùnrin ni tó fẹ́ make any decision ṣèbẹ́ máa not pé ẹ̀yin ló lórí ẹbí ẹ máa lẹ́yìn làrólé ẹ̀yin tún ni first born again. orí ẹ ò pé pẹ̀lú nǹkan tó sọ yẹn ìgbà tẹ make decision ara not pé kẹ́ ẹ pa bàbá yín dànù ṣó sọ fún mi ṣe bí mo kàn help yín ni mo kàn wo pé wọ́n jẹ́ kí n tiẹ̀ impress yín ní sọ what a man can do a woman can do better ni nǹkan tí mo fi yẹn ṣe ni fúnmi kí la máa ṣe kí la máa ṣe kí la máa ṣe ah. pe pásítọ̀ yẹn èèmọ̀ hey, rìn hey, ti rìn go ti go ti rìn hello hello daddy hello daddy hello eh, ká sà yes sir. ẹ wo kíní tẹ́ sọ yẹn a ti ṣe apadadi wọ́n ti kú. mo mọ̀ pé ìwọ ló lead ẹ̀ tẹ́ fi pa bàbá yín. kúmi ní sùúrù apá wọn wọ́n ti kú pọ̀ ìsìn wọ́n tún ti Uh-huh. Ah. <laughs> Ah, ah. kí lẹ ṣe ń ṣe báyìí. mo sọ nígbà tí mo sọ wípé ikú ni. mi sọ wípé kẹ́ ẹ lọ fi nǹkan sóúnjẹ fún dáàdì yín bẹ́ẹ̀ kọ́ ikú ẹ̀mí ni mò ń sọ ẹ farabalẹ̀ gbọ́ ni ikú ẹ̀mí that is to say nígbà tí àsìkò bá tó ọlọ́run máa pè nítorí pé àṣírí ti tún sìn gbogbo èyí tó ń ṣe kò tún lè ṣe mọ́. but kí ló sọ. ìgbà tẹ́tí dárúkọ ikú àwọn náà la pa àwọn ìwọ́n tún ní kú ẹ̀mí wọ́n ní pé nǹkan tẹ́ sọ náà sọ wọ́n ní kàǹbá má pa wọ́n. ẹ ok ẹ ẹ ká ṣe báyìí. ní yàrá hello hello nínú yàrá. kí ló sọ kí ló sọ fún mi ní fóònù jẹ bá sọ̀rọ̀ jẹ bá. wọ́n ti kọ́ tí wọ́n ti kọ́ tẹ̀ kí ló ń kọ́ ẹ̀ sọ kí ló ń jẹ́ pé ẹ̀mí. wọ́n sọ pé nǹkan tẹ̀ sọ náà ló sọ wọ́n sọ pé àbá má pa wọn bọ̀ wọ́n sọ pé ká lọ sínú yàrá wọn nísìn pé tá a bá ti débẹ̀ a máa bá nǹkan àjòjì kan ní pé ká gbé ká máa gbé bọ̀. báwo ni ẹ ṣe fẹ́ wọ̀ báyìí báwo ni ẹ ṣe fẹ́ pọ́n sí gbogbo àyè sí gbà lọ́wọ́ mi jọ bàbá tẹ sọ pé fún ní pọ́ìsì tí wọ́n kú tó jáde táwọn ọ̀gbọ́n tó jáde lọ báwo ni ẹ ṣe fẹ́ pọ́n sí gbogbo. ẹ jẹ́ ká. okay. Eh, eh, nǹkan tó ní pé ká wá ní yàrá yẹn ó ní kéjì. yẹlẹ fi yẹlẹ. olóòwe ah. mọ̀wé o forin ààrẹ mú mẹ́ni tó ń bá wí. nàìjíríà ẹni ọgbọ́n mẹ́ni ọgbọ́n àwa tó gọ̀ la mọ́ra wà àmọ́ béèyàn bá gọ fún apá àgọ̀ yóò dìjà agboolarapá ò mọ̀ pé ohun tí ń ṣèun ò dáa mi ò ní nọ́mbà eléyìí lórí fóònù mi o. hello ta ni mò ń bá sọ̀rọ̀ yìí yes babalọlá babs náà ló ń bá yín sọ̀rọ̀. ẹ. Eh? accident ẹ ẹ ẹ ẹ jọ ẹ ní sùúrù àwọn ọmọ mi nìyẹn ẹ eh, babs náà máa ń pè mí yes. ah iná o iná ọmọ o yé yé yé yé yé yé yé yé ẹgbẹ́ mi ṣe white white white come back here kí ló ń ṣe ẹ. iná iná ni iná tẹ sọ iná ni. wo wo fara ìbalẹ̀ o. Eh fara burúkú balẹ̀ o eh. èmi gangan ni ló ń jò èmi nínú máa pẹ́ mi máa gba ẹ lábàdá lórí o ṣé orí náà lára mi ni ẹ jẹ́ kí n farabalẹ̀ ṣàlàyé nǹkan tó ń ṣe mí fún ẹ báyìí èèyàn kan ló pè mí sí ó ní àwọn ọmọ mi pé ibi tí wọ́n ti ń drive lọ pé gbogbo wọn ní accident. Yeah! o ti rí pé náà ah! yé mo ti dáhùn eh, eh, eh, ok o mọ ohun tó máa ṣe ohun tó máa ṣe o ti júwe àdírẹ́sì ibi tí wọ́n wà fún mi ká máa tètè lọ́bẹ̀ right away Kokoro mọ́tò Kaki, kaki, kaki, kaki, kaki. Why? tó ti fọ mọ́tò láàárọ̀ yìí ó ti fọ mọ́tò ó ti fọ mọ́tò náà ah, ó wà lápò mi ó wà lápò mi ó jalè ẹgbò iná ah. iná ni iná ni iná ni. Why? Why unlock unlock unlock wèrè tó wà lẹ́nu géètì yìí dà wèrè yìí dà ó máa ń wèrè géètì. Ah, ah, ah. wàá ṣílẹ̀kùn wàá ṣílẹ̀kùn. ẹ ẹ ọ̀gá ẹ má bínú bàbá white ṣé bí mo béèrè lọ́wọ́ yín pé ṣé ọ̀gá jáde lé ni ẹ sọ pé rárá wọn jáde. wèrè ni ẹ ń gbà tí bàbá sì fẹ́ jáde báyìí ṣé ká fojú gidi wọn mọ́lẹ̀ ni sí kó bá rẹ sóhun. Eh, mo mà dáràn kẹ eh, eh. mo ti fẹ́ ṣe. white baba white ní sùúrù o baba white ní sùúrù o iṣẹ́ ayé ni. Oya, Oya, mo ti baba white ah. bọ́tẹ́ kọ́kọ́ lẹ̀ jáde lẹ tẹ́lẹ̀ ah kí ló ṣẹlẹ̀ kí ló dé yé ọmọ òní ẹ mọ̀ ìbéèrè tó yẹ kémi bí ọ òun bí mi ṣé bí wọ́n ló wà nulẹ̀ kí ló ṣẹlẹ̀ èmi náà kàn rí ọ̀gá àti ẹ bàbá wa ìtì tí wọ́n kàn sáré jáde ni. ẹ gbùdùgbùdù ẹsẹ̀ lèmi gbọ́ tí mo fi ń bọ̀ lọ́dọ̀ ọ̀tí pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ sì ń wò mí. èmi e, e, e, ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ musa mọ̀ pé wọ́n rọ̀ sí jáde àti pé ńgbà tí wọ́n jáde musa rí i pé white man àwọn fakini fire extinguisher dání bóyá ọ̀rọ̀ light or fire fire. ọ̀tọ̀ ni mo gbáriwo wọn mo gbọ́ conjunction ariwo wọn tí wọ́n pariwo pé iná iná iná sí ìsìn pàgà ti kàgbà kọ́ aláyẹ láburú báyìí. nǹkan tèmi tẹ́ ń wò bí mo ṣe ń rí wọn tán rọ̀ọ̀sì lọ tán rọ̀ọ̀sì lọ kó má lọ jẹ́ kán. iná iná iná tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn iná ni iná ni tẹ̀lé wọn sẹ́yìn. báwo ni sọ́ọ́ gbádùn pé ni ẹ máa wọ́n ṣe kábàárà bò mí. kí ló bá sábà ké tẹ̀lé wọn sọ bí mo ṣe wà ní mo jọ panápaná lójú ẹ̀ àbí tún tẹ́lẹ̀ yìí yàgbére ni láì jẹ́ pé mi mo dáná sun kọ́mpìnì wọ́n ti bẹ̀rẹ̀ sí kámẹ́rà bò mí. ẹ. ọ̀hán náà là ń lọ yìí ẹ bọ́ǹbù bọ́ǹbù bọ́ǹbù bọ́ǹbù. òun kọ́ lélẹ́yìn ni. ẹ̀yin ò ṣe pè wọ́n ẹ pé àwọn tí tí wọ́n pè yín ká mọ ohun tó ń ṣẹlẹ̀ pé ah, ah. gbogbo bí ìlọ́dá wáíwáí là ń pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ àbí. rọ́ṣì tí mo bá kúrò mo ti pè gbogbo fóònù tí mo sì ti rí. Ah, eh. èmi náà sì ti gbàgbé fóònù sínú yàrá mo ṣe gbọ́wọ́ iná iná kò jẹ́ kí n rántí mú. bá a ti wọ́n ṣẹlẹ̀ mo kọ́ àwọn èèyàn lọ pé eh, eh. kí mi ò lọ mú fóònù mo wa mọ́tò kí mi ò ah! lọ mú fóònù. ẹ wàá já mi sílẹ̀ ń bí. ẹ eh, padà wá gbé ọ padà wá gbé ọ padà wá gbé ọ mo lè bọ́ mọ́tò ọ̀dọ̀ náà bọ̀ níyà. ẹ ẹ níbi yàrá níbi etí pílò ẹ má pè é, má pè é, mú èmi á ti lọ ẹ má pè. ẹ jẹ́ ẹ jẹ́ lọ béèrè lọ́dọ̀ wọn lọ́wọ́ yẹn. náà mò ń wá o mò ń wá. wọ́n ti rí mẹ́ẹ̀. lẹ mi bàbá ẹ̀rí nǹkan kan ẹ̀yin àgbàlagbà mẹ́ta wà bí ẹlẹ́rìí nǹkan kan kílẹ̀ ò rí. mo ti wá wíwẹ ẹ ṣé ìwọ náà ti wo ibà. kí lẹ̀ ń wò. ẹ̀dẹ̀ tí wo bíi. àwọn ohun ọ̀hún jáde lè sì gbé wọn jáde. ẹjọ pẹ́sìkì òun ló ń bèrè báwo ló ṣe máa bèrè lọ́wọ́ wa pé báwọn ìjáde gbà ó lọ jáde ṣé díútì tiwa ni ìwọ ọgọ́ kọ́ ló kó mọ̀ ni. jọ ẹ ọya òkèlè bó ṣe jẹ gidi gan ìgbà sún jáde hmm. ìgbà sún jáde tó ojú rẹ rè wúwe tó ṣẹṣẹ láàmú sọ jù. ẹ ṣe kọ́ máa jáde ni nígbà tó fẹ́ jáde ẹ baba white wọ́n ní à sílẹ̀ kọ́ wọ́n ní tẹ́lẹ̀ jáde wọ́n ní à àwọn ọlọ́sìn gbọ́dọ̀ sí gẹ̀ẹ́tì fún wọn wọ́n dẹ̀ bó ṣe lọ mọdẹ lọsùn. ẹ kí òfin máa gbà ṣe mi ṣe òfin máa gbà ṣe bó ṣe drive jáde kọ́ máa máa wú àwọn ọ̀rọ̀ máa mú lọ klọ́bù kọ́ máa máa wú àwọn ọ̀rọ̀ mú lọ klọ́bù n ò ṣe n ò ṣe ohun rere. ẹ wọ́n kọ́ pariwo ẹgbẹ́ lọ sí jẹ́. ọlọ́ọ̀ pé orí orí orí ṣe é pé. ògbó ojúṣe ẹ ṣe ẹ ṣe géètì ló wà wọ́n ṣe jáde ọ̀rọ̀ sún wọ́n gbà sẹ́ẹ̀fì kọ́ mo sí géètì. ẹ náà ń gbọ́ òbèrè wọn náà òbèrè náà ọ̀nà ọ̀nà ọ̀dọ́. ìdá fóònù o. kò ní dábẹ́ tó ti bẹ́ẹ̀ ní fóònù lọ. lásìkẹ́tì ọ̀hún èdè ẹ̀ bá dáadáa ọ̀ṣun kọ́ wú àwọn ọmọ máa kó lọ kílọ́bù kọ́ máa wú àwọn ọmọ kó lọ kílọ́bù. yes sir ẹ káàbọ̀ sir. yes sir. àjọ̀rọ̀ wáyé kan gbàṣẹ lọ́wọ́ mi àwọn rèé drive way ebi ẹ ṣe mi rèé drive tẹ́lẹ̀. yes sir ẹ káàbọ̀ sir. yes sir nse den na sọgbọ yẹn ti drive jáde nsọgbọ lè fún àgbà kọ́kọ́rọ́ mi kò má jẹ kọtẹ sa. ẹ káàbọ̀ sa. ẹ ẹ ẹ káàbọ̀. o. Oh. Oh, oh, ìyẹn ni pé nǹkan kan ò ṣe yín ẹ̀ accident kankan. no no no kí kí kí lè rí níta. kí kí kí ah, ẹ má wọlé ẹ kàn ń play France pẹ̀lú mi ni àbí ah, ẹ mú mi ṣeré àbí. ẹ káàbọ̀ dádì o. ẹ jọ ẹ jọ ẹ jọ nítorí ọlọ́run bá nǹkan tí ń bá bí ni kẹ́ dáhùn kí lẹ fẹ́ gbà nínú pẹ́ ń wádìí mi gangan mi ò ah! síyàn tó wá ti dé ẹgbẹ́ tó kù síyàn tó wá oh, ti yàn. o oh, o oh, ẹ fẹ́ mọ̀ mi ẹ̀ tí mọ̀ mi tán àbí. ẹ di àtẹ́rọ̀sà o. ok ẹ wá ń fi kú dẹ́rù bà mí pẹ́yìn kú. ẹ ha ó ti yé mi. ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ sà wọ́n rí ẹ kí ìṣẹ̀lẹ̀ kan. ó ti dé o. èmi ṣe ń gbọ́ bẹ́ẹ̀ dàpọ̀ ń dárí ti dé o dárí ti dé o kí ló fẹ́ ṣe báyìí dárí ti dé o. ní sùúrù. Ah! Ah! jẹ́rọ ẹ má dáhùn. ó ní ìwé wà ẹni pé àjọ ọmọ mi ò ní ìgbéjáde lẹ́yìn lẹ́yìn lásìlẹ́ǹtì àti nǹkan kan ò ṣe kò sí wàhálà ẹ̀yìn ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ti sùn o. ẹ̀rọ ẹ̀rẹ́ ti kọjá sásù o ó ti sẹ́. ẹ ti bá tẹ̀lé yẹ. a lè sọ ọ dàdí tí bí yóò gbọdọ̀ fọ́. ọdún náà gbìyànjú àti sọ fún ẹni pé mi ò fẹ́ sí orí olórí mọ́ àsìkò tí tó èmi mi tí mo ń ṣiṣẹ́ mo ti fẹ́ máa jèrè ẹ̀ ó mọ̀ pé ọ̀rọ̀ fẹ́ ló sọ pé ìran àgùntàn kún òdẹ ní cry káwọn èèyàn tó fún léèrè kó tó jèrè ó ti yẹ ń sìn bẹ́ẹ̀ ni ìran ẹdìyẹ òpìpì kan ò ní sunkún àgbàdo táyé máa fi dàgbàdo síwájú ẹ̀ tó máa jàgbàdo lọ ó jẹ́ pé gbogbo iṣẹ́ tí mo bá ti ṣe tí máa sọ pé ó yá ilẹ̀ ilé mo ti gbà kẹ́nìbọ̀dì má yẹ̀ mí lọ́wọ́ ẹ̀wò wọn bá ràn mí pé kí n bá wọn gbà ẹni tó ràn mí gan kó má ràn tí yẹ̀ mí lọ́wọ́ ẹ̀wò kó jẹ́ tèmi lọ́wọ́ kan straight ó ti tẹ̀. ọba tójú ọmọ nípò wọn. ọkùnrin ló ń ké sí ọ̀rẹ́ mi. kí ló fẹ́ gbà lọ́wọ́ mi tó ń dé. kò sí náà mo ṣe sáré wá bá ẹ kò sí. ọdẹ lè pọ olóògbé rí ṣé dúdú àbí gbígbẹ. ọ̀rẹ́ mi má fún mi ní orí mi ì orí nǹkan tí mo ní kó ṣe fún mi gangan ni kó ṣe fún mi kí yẹn jẹ́ kí n ó ti yẹ ń sìn. mo ṣàlàyé pé kò sí tán lẹ́gbà tì lọ́wọ́ mi ni. orí ẹ pé orí ẹ pé orí ẹ pé. iṣẹ́ burúkú kan bẹ lọ́wọ́ mi. Ah, má ṣiṣẹ́ burúkú fún mi. Ah má ṣe o má má ṣe o. mò ń sọ pé iṣẹ́ alágbára kan bẹ tí mo fẹ́ ṣe fún ọ. o o o o ìyẹn ni iṣẹ́ burúkú. bẹ́ẹ̀ ni o ok. tí o máa dùn bí iná. Hmm. àmọ́ tó o bá ṣe iṣẹ́ yìí tó o bá ilé tó o bá gbé lọ èyí ń báyàn gbé lọ tààrà. bẹ́ẹ̀ ni irú àwọn eruku tí mò ń kó nìyẹn náà wọn á kúrò lákàtà mi àbí. tó wá ṣe pé yàn wá fẹ́ wà sàkání rẹ̀ wọn ò gbọ́dọ̀ sípè. èyí bá sọ abẹ́gẹ́nu kò lẹ́rọ̀ mọ́ iṣẹ́ lágbára pọ̀ mo fi pè ní sèwé ìjọba fẹ́ gba ọmọ ìgbà ọmọ ìgbà tí ìsẹ́ni tí yí ọ lọ́wọ́ wò hmm? bẹ́ẹ̀ ni irọ́ ni. àdìyàfọ́ bùbù láì tàtẹ̀wọ́gbà jẹ fún àtẹ̀wọ́gbà ó máa jẹ fún ọ. àṣẹ gbogbo tó bá fẹ́ ṣe ọmọ ìgbà ni. àṣẹ wa e ká lọ fẹ́ gba ọgbà tí ìsẹ́ni tí yí ọ lọ́wọ́ wò. àṣẹ ok ah. tó kékeré kódà kò jowó ńlá o mọ̀ pé ẹ̀yin yorùbá lè sọ pé owó báyìí lèèyàn fi ń wa owó ah sorry àwa yorùbá la sọ bẹ́ẹ̀. yóò ná five thousand naira. ẹgbẹ̀rún márùn-ún kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tíṣẹ́ yẹn bá dáhùn tó jẹ́ bíná tó sọ yẹn màá fi twenty thousand bá ẹ ṣeré. tèmi náà ò bá ṣiṣẹ́ kọ́ dáhùn pèmí lọ́mọ àná. ó ti tán kò sí wàhálà. Ah, kò sí wàhálà ọ̀rẹ́ mi mo jẹ́rìí ẹ̀ ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ah, àrífà ńlá jogún ó pọ̀ kìfà fún mi fún mi ní fàkọ. ìtìbídé ọ̀bàrà bọ́bàrà ọba òtórí ogun wáyé òsàn fìdídà fúnka ọba fìdídà fúnka ọba fi bẹ́ẹ̀ rí ọmọ aráyá dí àfọmọ́ tuntun dòdòdò tó lóun sọkọ ìyá òun a kì í ṣe òwe ìwọ́dẹ́ bá bọ́ fúrí pẹ́ mi fẹ́ kí fa ọ̀yẹ̀kú fún mi ọ̀yẹ̀kú kíkú máa yẹ lórí. àyè òkùnkùn ní sáré ikú yẹlẹ ikú yẹlẹ ikú àyè òkùnkùn ní sáré ikú yẹlẹ ikú yẹlẹ ikú àyè àkúyẹ̀mí lọ́láwọ̀. tó máa ń ta wa kí yẹn gò wá. láṣẹ láti máa ṣiṣẹ́ lórí rẹ̀ bọ́ báyìí. ẹ bọ́ báyìí iṣẹ́ ẹ̀gbọ́n balaye bá yín sọ̀rọ̀. mo fẹ́ kẹ́ kúrò lórí ilẹ̀ yìí right away. ẹ ah, sà àwa kọ́ ni àwọn àbí àánú ọ̀gá. supervisor supervisor ah, ẹ padà ṣe sí ẹ padà ṣe sí. ẹ máa wo ni. àlàyé. bàbá. ẹ káàsán. Yes sir. ọlẹ́yìn ni supervisor bíbá yìí anyway sọ fáwọn ọ̀rẹ́ pé méjì tó kúnlẹ̀ yìí pé kọ́ kúrò lórí ibi tá a wà yín sìn àwọn fẹ́ lò bẹ̀. àṣọ. ẹni tó gbéṣẹ́ fún mi kò sọ pé àwọn kan máa wá tó máa wá léwa kúrò so ẹjọ́ mi mọ̀ yín o so mo ń bẹ sọ̀rọ̀ yẹn ń sìn mi ò tó bẹ sọ̀rọ̀ pé kó ṣe nǹkan fún mi kó kúrò lórí ilẹ̀ kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. Ah, ẹ má dùn sá mi sọ pé mi lè pàṣẹ fún wa àti pé wọn tẹ ń ṣe wèrè lọ ṣe understand but a lè kúrò báyẹn ẹni tó gbéṣẹ́ fún wa ló lè pàṣẹ pé ká kúrò ní ìbí sá. alájọba pàjá ah! ẹ. páàsì báyìí sọ̀rọ̀ ìwọ jí lóhùn padà kò dẹ́ dáa fún wọn. mi ì bá yín jà o mo kàn try to explain àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ fún yín ni. you dey craze me. you no dey see person you no dey sabi person bàbá mi. guys ẹ má bàa fa wàhálà náà bọ́bọ́ yóò bá yín mu lóhùn tó le náà ìgbà tí mò ń bẹ sọ̀rọ̀ wọ́n náà wọn àti àjọ calm down fún wa ìgbà tó ń fẹ́ rèézẹ̀ ọbẹ̀ ẹ̀wọ̀n náà yin sókè. èmi ò tiẹ̀ yin. oyin o má parọ́ oyin jọ oyin jọ anyway ṣe wọ́n mọ Yorùbá ni ẹ òkè mẹ́sì lèmi bí mo ṣe wà. àwọn ọ̀dọ́rin tó dẹ̀ wà ńlẹ̀ yìí náà ọmọ yorùbá làwọn náà. lágbára ọlọ́run. kò sí wàhálà tí a bá fi ẹwà èdè yorùbá bára wa sọ̀rọ̀ àtàwọn máa gbọ́ àbá ni gbọ́. a lè gbọ́ bọ̀ ṣé kì í ṣe bí gbẹ̀tugbẹ̀tu àbáṣe. irọ́ o ìwọ ọmọ òkè mẹ́sì máa máa bẹ fàfọ̀ṣẹ sọ̀rọ̀ ẹ̀yin gangan la ṣẹ̀. ẹ̀yin gangan la ṣẹ̀ wà ó ti ẹ̀yin sìn ẹ̀yin kan sáà. ara parí àwọn ẹjọ́ gbéṣẹ́ fún south ọ̀dàmọ̀ ọjà ọ̀dà tiwa àmọ̀ ọ̀dàmọ̀ ó yá bẹ́ẹ̀ kú. anyway guys bàbá mi èrè wa ṣì pọ̀ lẹ́nu you you ẹ̀ máa mount sí bíbáyìí. ó kí mi. ó kọjá bíbáyìí wọ́n dànù ó ti yé sí. ẹ wọ́n rẹ̀. Báwo báwo báwo ẹ ló bẹ̀sẹ̀ orí ẹ burú mo láwọn ẹ wà mí ó di làwọn tó wà mí. tẹ bá rí nǹkan tó ju létí rí bí. ó o bí. ó ṣe èrè tí ó di níwọ̀n ni ẹ wá wọ́n láyé wèrè kan wà mí àwọn máa pa aláya yìí ni àwọn máa pa yìí ni ikú máa pa ọmọ ẹjọ́ wọn báyìí ó máa pa yìí máa pa ẹjọ́ wọn wá. àbí ikú máa pa ìyá láńjà ẹ bàbá ńlá kù já ẹ òun ni kò máa pa ṣé wò ó lójú ni bàbá ẹ apárí ṣó ń ṣe èrè ni. òrè ni àyè. òrè yàn ni. o fẹ́ tó bá sọ̀rọ̀. ṣo fẹ́ kú ni. olókùnkùn yẹn ni. Ah, máa wọ ẹjọ yìí sá. Ah, ẹ gbà kẹ abúlé fún kílẹ̀ yìí. o fẹ́ kí ni kò wà lábẹ́ wà ẹ́. ọ̀gbẹ́ni ìwọ o mọ̀ pé mo mọ̀ ẹ́ o tún lórí láyà o tún padà wá sí bíbí nice one. wà á kílẹ̀ tó ná kílẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi ta ta ló máa ń wá wọlé oníkàwé ilẹ̀ ni. wẹ́ẹ́ máa ń ṣe o mọ̀ kan tó ṣẹlẹ̀ eh. tó bá fẹ́ mọ anything eh. ẹni tó fi wá síbí táwa respect ẹ̀hún ni kò lọ bá ta. ta ni iye rojọ́. ẹ babs ni. araba pa babs. araba pa ya ẹ. ó dàgbé wọn lọ lẹ́nu jù. ọgá ẹ rẹ o sọ ṣèrè ni. kí ló ń ṣe é gan-an. yóò sì dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so fẹ́ kú sá àníyá ẹ máa pi ojú sunkún ẹ ṣe ṣe ṣá ṣé èmi ni wọn bá sọ̀rọ̀ tó lọ ń pè mí lápárí bàbá ìyá ẹ bàbá ìyá ẹ ní alápárí ṣé bàbá ìyá ẹ parí ó yá sùn tó bá ti lẹ́mìí kọ́kọ́ sún náà parẹ́sẹ̀ ò gbọ́rọ̀ ni. ẹ bó ṣe ń sọ yẹn ó yá tó ṣe é. wàá ti máa gbọ́. ìmọ̀ àti ẹbí sáà ń jọra. ó ṣe àlùjọ àbá ẹ̀ òjò yá jáde kúrò bí tó ṣe é. jáde jáde jáde jáde wàá géètì. ṣé ti máa gbọ́. wàá géètì. ó ní ọjà ìdè tó ṣe é. ó já barabalẹ̀ wẹ̀. àwọn olórí burúkú ni bàbá yìí sá. ó lọ wọ́n ẹ̀mí ni sá. ó lọ wo fine boy face. Hmm, ara yóò gbé ẹṣẹ pé gbẹ̀yìn. ìgbà wo ni ò ní gbé pé. Oh boy! ọmọ àgbẹ̀ ẹ̀ṣẹ̀ pè ọmọ àgbẹ̀ ẹ̀ṣẹ̀ pè lásì. o lọ́wọ́ ajé o ẹ̀ṣin àtùrù ni ẹ̀ náà tí wọ́n bá kó o lé ọkọ̀ ọmọ máa ṣọ́ọ̀tì ni lẹ́yìn ilé yìí. alaye wa. wà ó máa sẹ̀. wà á líù ni ìgbà wo ló tó máa sẹ̀. ó ń ṣe èèyàn tí wọn lè máa kó o lé lórí o. ẹyẹ bílẹ̀sì bẹ́ẹ̀ bàbá. alaye ó ṣì máa ó yìí máa sọ. ẹ jẹ́ kó wà ó máa gbèpè lásì báwo. a máa tó bá jẹ́ gbogbo owó ẹ̀ pápátá lọ́wọ́ mi ó lọ ní ẹ̀ mo ti gbọ́. ìbọ́lọ̀ ọ̀bẹ mi. dáadáa kò bá rí orí. ẹ ló bá ti máa wà bàbá sọ̀rọ̀ náà. ọmọ rẹ àbọ̀ ẹ filẹ̀ o ẹ má bàa fa o. àwọn káwọn bọ́ọ̀sì ẹ sórí sáì. ọ̀fẹ́ lòun o ẹ jẹ́ kó ju tiẹ̀. ta ló káwọn bọ́ọ̀sì sórí sáì. lórí sáì tẹ. ẹ ó ní ó lè. ó ń bì mí o. a lè bí ó bí. ìbẹ̀lẹ̀ bọ́tọ̀ ló sọ. ẹ wá kọ́kọ́ sí. ó okay ó dórí sáìtì ẹ ó rí símbọ̀ mi bẹ̀ ó rà mí ọlọ́run lára àgbà tó débẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ fẹ́ máa bá mi sọ̀rọ̀ lè fẹ́ máa bá mi dulẹ̀ gbogbo ọmọ lókèrè ṣe dulẹ̀ máa bá ẹ̀. dákẹ́jọ ọ̀la èkó mọ wẹ̀rẹ̀. ogun asáré pàyà ẹ̀. láti sẹ́yìn wọ́n pìmọ̀ ẹ̀wọ̀n wọ́n pìmọ̀ lẹ́kọ̀ọ́ sẹ́fẹ́ yẹ. ọdẹ àlejà lójúde bàbá mi ò dé bí àwa la nílé èkó. àwọn ọ̀rẹ́ ẹ̀ òjò kan ni wọ́n bọ̀ fún ọ̀rẹ́ ọdún ló ṣe ń sọ àlàyé ẹ wá ẹ fọpẹ ní chance. àlàyé ẹ jẹ́ kí lè mọ̀. ọ̀gá ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bá gbogbo ẹ̀ lẹ́nu jẹ àwọn ọ̀gá méjì sọ̀rọ̀ ọ̀gá sí. ẹ jẹ́ kó ṣe bìsàbìsà ah. ẹ fi lẹ̀ ẹ fi lẹ̀. èmi tó máa ń sọ ẹsẹ̀ rárá. ó yá ajé àjọ sáà jájọ sá ẹ ó yá nà án. ogotuwa. adé adé calm down calm down. ṣé wà ní ìka yàtọ̀ wa. ó ti rí ẹ ṣé ti rí pé kọ́kọ́rọ́ lásán ló mú dání. kí ló fẹ́ kí ló fẹ́ máa jà kí ló fẹ́. just like that. kọ́kùn bẹ̀ aláyé lè lò wá o wá peacefully eh, ah, ni o. èèyàn mi náà ní tipẹ́tipẹ́ àjọ wọnú ara wa ó mọ bó ṣe lè bá mi sọ̀rọ̀ tí máa gbọ́ èmi ò kan láì bóyá wà mú lálàríwo yẹn ni. ẹ wọn sọ ní tàrà mi bá sọ wọlé tó ní ìlú náà má bínú àwọn ajá fún jàmbá rẹ ti gbó. má bínú adé adé má bínú má bínú ó ti yẹ ok ok ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ eh. um, èmi máa control àwọn tó wà ń bẹ̀ tó bá máa fi débẹ̀ kò ní bẹ́ẹ̀ ní bọ̀dí ń bọ̀ lọ ń bọ̀ àwọn pàṣẹ fún wọn láti bẹ́ẹ̀ wọ́n yálà ya wọn wọn á kúrò ó ti yẹ. àlàyé ẹ fọwọ́ káyìí táàsì. wá kí ló ṣẹlẹ̀ èmi lọ́wọ́ kálẹ̀ mẹ́. ṣé lè lò wá falàyé. àpamàpá ẹ̀mí lélẹ̀ ẹ̀ gàdúrà ìlọ ẹ̀ ṣì rè ọ̀gá yín tọ́lọ́ máa lọ pèsè fún ọ̀gá tó ṣe. àlàyé fún bọ̀bọ̀ ìláyé jẹ ṣá. àlàyé fún ẹ táàsì. ẹ báwo ẹ sọ̀rọ̀ ó ti gbàgbé pé nígbó nígbó báyìí náà ló ń fòkò dúró ọ̀rọ̀ wa kan fi ilé ẹ̀rù dúró ẹ̀yìn tó ọ̀rọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ní ọjọ́ aláǹbàrò máa máa lọ bẹ́ẹ̀ ni àwọ̀gbó gbogbo ohun tó ní ní pọ́pátì lẹ́kọ̀ọ́ yìí gbàgbé ẹ̀ ò rántí ẹ̀ mọ́ ó ti yẹ ẹ̀sìn ó yá máa zà á lọ máa zà á lọ. lórí fókọ̀ wà fókọ̀ sí lọ. fókọ̀ ọjà tiwa wọ́n bí yáyọ̀ àtẹ́jà òde ẹ̀lẹ́ wẹ̀rẹ̀ rẹ̀dì lọ bọ́ọ̀bẹ̀ ọ̀gá kẹ́ni. nígbà ọ̀fà alájí àlàyé orí àwọn ọkùnrin gbólóhùn kan ó wà lẹ̀ àbílẹ̀ ọ̀dàbọ̀ wà lẹ̀ ẹni tí ó mọ̀ ní òmọ́ o. ẹ fún mi iṣẹ́ náà lórí lẹ́bù tá a wà yìí. ọmọ ọmọ yìí ẹbẹ̀ yìí ni wọ́n kó bá mi. Ọkùnrin kò bá gbèsè ayé mi pátápátá. A ní mo ṣe fún un ní ìgbà gbogbo. Ẹ ṣé, dádì, ẹ ń sọ pé àwa ṣẹ̀yìn. Ẹ̀yin gangan lè ṣe wá. pẹ̀lú ìwọ̀nba ìtọ́jú tí mo tó fún yín ẹ̀ tó lẹ́nu láti lè sọ bẹ́ẹ̀ yẹn wípé àwa ṣẹ̀yìn ṣẹ̀yìn fún kìnnì ṣẹ̀yìn fún yín pé ẹ ò láǹfààní àti pa àwa tó kù bẹ́ẹ̀ ṣe pa àwọn kan ṣẹ̀yìn fún yín pé odidi ọmọ kan ṣoṣo tí mo bí láyé mi ó tọwọ́ yín kú ṣé ohun tí mo fi ṣẹ̀yìn nìyẹn abikílẹ̀ ń sọ ah oh kí ni tó fà á tẹ́ fi ba ayé wa jẹ́ tó fi jẹ́ wípé gbogbo wa lẹ fẹ́ parun tó tẹ́ fi pa ọmọ tèmi ọmọ ọmọ wa ọmọ ọmọ yẹn pa. ẹ ń plan láti pa gbogbo wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan. kí ni tó fà á mo lè mọ̀ pé sítórì tẹ́ ń sọ fún wa kò tí ì tán kí ni tó fà á tẹ́ fẹ́ ba ayé wa owó ti dé ọ̀la ti dé ọ̀la ti dé ó wá kẹ̀mí gígùn tí wọ́n fi lò ó ni mo bá fi ta mọ́ra. ọ̀rọ̀ máa dún pàpàpàpàpàpà ládùúgbò ni èjì ọmọ ọkọ̀ ti dọ́wọ́ ìrìnsí wa gbọ́dọ̀ yàtọ̀ ládùúgbò ó mọ̀ pé ó lọ́kọ̀ fún mi. <laughs> Ah, ọ̀ kí ló ti rí kékeré nìyẹn àti pé kí la wà fúnra wa fún ah. tó bá ti ń kán sí ojú ó yẹ kó máa kán sẹ́nu náà. àyà ah, sí lóore ni yẹn dúgbà o yẹn dúgbà o. sórí kí n tó kúrò ń bí báyìí máa ṣe nǹkan kan fún ẹ máa fún ẹ ní raw cash owó ló ń jẹ bẹ́ẹ̀ owó yẹn ló máa fi wẹ mọ́tò fún gbogbo àwọn ará àdúgbò pátápátá wàá tún wá pé gbogbo àwọn aláwo tẹjọ́ máa ń ṣe nǹkan papọ̀ yẹn wàá wẹ̀ fún gbogbo wọn á mọ̀ pé nǹkan ti change nǹkan ti change nǹkan ṣe mo dúpẹ́ gbogbo òní tí o àbùdí torókun àbùdí toró ṣáìbìtọ̀ tí mo wọ àgbà náà ní wọ àṣẹ wa àṣẹ wa ah! àrífà ńlá jogún ọ̀rẹ́ mi hmm? àrífà ńlá kọ́kọ́rọ́ kan lè yín ajá jẹ o. kí ló ṣẹlẹ̀ kí ló dé tásìọ̀ sáwọn onílé àbáwọn ọmọ ìgboro káyé wẹ̀ àbí kí ti ká pa sí mm, mm, mm, i. ikọ̀ gbọ́dọ̀ ṣe ní ìrẹ́ lójú mi mọ́. kò sẹ́ni tó ṣe mí ọmọ onílé ò bá mi fa nǹkan kan ṣákábà ìdẹ̀ lára mi dá tútù ah! gbẹ sórí gbogbo nǹkan la fẹ́ dà òun náà láti ń dà yìí àlàfẹ́ lówó owó ti dé aláfẹ́ ra mọ́tò mọ́tò tó ti ti pọ̀ lọ mọ́tò ti pọ̀ lọ jáǹtìrẹrẹ tí ò ló ń kà. àgùbà mi. àtọrọ òkìkí òkìkí ti dé kò síbi tí mo bá dé sí wọn máa gbọ́ babs babs abúlé ṣòwò wọn babs àtọrọ òkìkí òkìkí ti dé. kọ́kọ́rọ́ tí mo wá sọ pé obìnrin àjàjẹ rẹ̀ mo wá wo sàkún mo jókòó lọ. Búkè Ọlátidé fine nídìílé wa tí mo bá wò ó dáadáa mi ò réèyàn tó celebrate fifty years rí àádọ́ta ọdún mi ò tí ì ròún tàn mo wá wò pé èmi rè a ti lé ní ogójì ọdún díẹ̀ ṣé wọn bá péréte tó wá kù yẹn ni mo fẹ́ fi gbádùn owó ṣé ogun tí mo ní ò ní padà dìtẹ̀ ní ẹlẹ́ni mi ìfẹ́ jẹun lẹ̀ kí n jẹun kù fáwọn ọmọ mo fẹ́ jẹ́ tán kí n fábọ́ ni mo fẹ́ náwó mi tán pátápátá ni mi ìfẹ́ fowó lẹ̀ mi ìfẹ́ fogún lẹ̀ fẹ́ ní bọ́dí iṣẹ́ tí n bá wá ń lò lọ́ba iṣẹ́ kínní yìí ò ní short ṣé kò ní tán suddenly. ọ̀rọ̀ fi wá òpè kí sọ̀rọ̀ tó kí ni mo lè ṣe mo dẹ̀ ní ẹyẹ ni mo ní kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́. fọkàrà rẹ balẹ̀ gbogbo pẹ́kẹ́pẹ́kẹ́ gbogbo alábàámu tì òbèbè sowó kó má lè nájà kòkòkò lára tá a lè nǹkan kan wà nísìnyí rẹ̀ jágbé mi mo wo òye lọ sàá ègún oúnjẹ. wúwo náà pé kò kí n ṣojú lásán wọ́n bá àwọn èèyàn wọ́n celebrate hundred one fifty one thirty ní generation gbà yẹn nísìnyí àwọn èèyàn yìí ṣe eighty ṣe ninety. àmọ́ má bẹ́ẹ̀ o kó tiẹ̀ jẹ́ mi nìkan gangan sí gbọ́ndẹ́lé lẹ́yìn ìtọ̀dọ̀ mi ẹ lómi tún lè máa kú ní fámílì mi ò kí ẹ̀ fọkànra rẹ balẹ̀ èmi ọ̀sẹ̀sẹ̀ fún ọ̀dọ́ rẹ mi gígùn lọ. àyíṣọ ẹni ara lọ́lọ́ ní sàpàpọ̀ ẹ̀ ṣe é kú ọ̀gbọ́n ó sì tọ́. àṣẹ. ọdún lòlò báàbù ọdún lòlò báàbù lulẹ̀ gbó. àṣẹ àṣẹ. sórí iṣẹ́ tí mo fẹ́ ṣe fún rẹ yìí ọ̀sẹ̀ àbíamọ tó pọ̀. ẹ ẹ dòdòdò màá ṣàbíamọ tó pọ̀ ṣé o tún fẹ́ ṣe oṣólẹ̀ fún mi ni owó ti wà mí nídìí owó mọ́ o má ṣe oṣólẹ̀ fún mi o. kéwì oṣólẹ̀ kọ́ ọ̀ iṣẹ́ tí mo fẹ́ ṣe fún fẹ̀mí rẹ̀ mi má pè é àjídèwé. fẹ̀mí rẹ̀ mi àjídèwé ok. kí n là kọ́ mi. ó yá. tó bá ti dé mi àwọn ọmọ rẹ lọ òun àti ọmọ tí wọ́n pọ̀ ṣé ọmọ tí àwọn ọmọ rẹ bá bí ìyàwó lò òun tó bá ti parí iṣẹ́ ìtàn ọ wà máa ṣayẹyẹ ọjọ́ òbí lọ́dún mẹ́wàá mẹ́wàá mẹ́wàá léla. tó bá ti ṣe lọ́dún tí yìí ìkan lára àwọn ọmọ ọmọ rẹ̀ yóò dáhùn lára rẹ̀ dípò ẹ̀mí ti ń bímọ tí wọ́n sì máa lò ní gígùn. àwọn èèyàn ò wí pé sọ̀rọ̀ dàgbà mọ́ ni ọjọ́ sì ti ń lọ lórí rẹ̀ n ò sì ní mọ̀ ọ̀rọ̀ àṣà yóò bẹ̀ títí títí títí tó tó fi dàgbà tán táwọn èèyàn náà àwọn ọmọ ọmọ máa foríkọ ọmọ ọmọ ọmọ máa foríkọ ló máa dùn fún àrífà ńlá jogun hmm. ó le díẹ̀ ah. ó le díẹ̀ ọ̀nà tó gbà lérè lóòótọ́ mo ti bímọ ọmọ mẹ́ta ni mo ti bí àkọ́bí mi dẹ̀rẹ́ ọkùnrin ni ìyẹn náà ti fẹ́ yàwó ó ti bímọ now tí mo bá wá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan tó sọ yẹn sìn tí àwọn ọmọ ọmọ bá wá ń kú ṣé kò ní dàbí ìgbà tó jẹ́ wípé èèyàn ń fojú sunkún ọ̀la ẹ̀ lẹ̀. sọ bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí èyí ti ṣe pé ọmọ ló kú àwọn ọmọ ló kú àwọn èèyàn ló lọ́kàn wá sọ́dọ̀ rẹ̀ wọ́n di àjọ gẹ̀sáyé àjídèwé ọmọ ta kọ́ fún kiri táwọn èèyàn. tí n bá wọ hundred mo sì tún lè rí bí ah, mo ṣe wà yìí máa pè nǹkan láti dé o. Ah, ah. èmi mo fẹ́ sí fún ọ. àríwálá àríwálá tí léyìn tó sọ yìí tó bá ṣe tó bá ṣe bẹ́ẹ̀ máa gẹ̀ẹ́tì lè fún ẹ ní banana island bẹ́ẹ̀ mo sọ fún ẹ níbọ̀ la máa jẹ síra wa bẹ́ẹ̀ mo sọ fún ẹ. èmi náà wá ṣe tuntun tó rírí ní ma ṣe wàhálà máa wá dà láàmú èèmọ̀ náà lójú wíńdò mi gbà. oògùn rèé àríbálá o àríbálá o à ah, ah, ní kú fúnra wa báyìí ah, mo mà lọ́rẹ̀ kan yìí o ó dáa kéèyàn máa nírú ẹ̀ lọ́rẹ̀ o. àríbálá jogún rẹ̀ alpha bone everything ti okay. oògùn abẹnugọ ìpínwó àjẹlọ wò lọ́wọ́ mi àsàmì mi oògùn ọ̀bẹ kẹ́ wọ́n fi pọmọ lọ́mọ jẹ ẹ̀jẹ̀ yẹn wọ́n fi dóbi ọbẹ̀ nílàwẹ́ wọ́n ti pé. ó ti ṣe ó ti ṣe ó ti ṣàṣùṣe. ètò ẹlẹgẹ́ ló wà wọn. ìwọ ló ní ọ̀rẹ́ ìwọ náà lọ láǹfààní àti ìṣòro ẹlẹ́rù ní tún nǹkan rẹ̀ ó sì wà yìí mo rán ọ létí pé ó máa ṣayẹyẹ ọjọ́ òkú. bẹ́ẹ̀ ni nǹkan tó sọ ń gbà yẹn nìyẹn. bá ti ṣayẹyẹ ọjọ́ òkú báyìí ọwọ́ mi ló lọ ìjọba tóbi rẹ̀ sí ìdájọ́ tóbi rẹ̀ dáadáa ọ wà lọ wọ ní àwùjọ tó bá ti lè wọ báyìí ọ wà gbogbo lóun sí. bá wọnú aṣọ àpòǹdà. bí bá wọnú aṣọ àpòǹdà omi tútù bá dórí iná pò ń dà ní. tómi tútù bá dórí ah, iná pò ń dà ní. èrè ògbìn rẹ ti blọ́sọ̀ sílẹ̀. wàá ọ̀hún wọ sọ̀tò tó sọ́nà. Mm-hmm. àwọ̀ tuntun bò ọ́ ọdún mẹ́wàá ló kúrò ní àwọ̀ rẹ yóò di tọ́mọ tuntun. káyà ó lé ìyàwó rẹ ọmọ ìjọba. just like that. <laughs> àṣà ni ò jẹ́ èmi mo sá tó bá níná dúró lọ kí ni rẹ wá. àrífà ńlá. èmi mọ̀ ń kí o sí àrífà ńlá. èmi mo sí fún ọ. Ah, eléyìí ibi tó tún gbà yọ sí mi yìí ọ̀nà ara ni o èwo ah, eh, sórí ọ̀rẹ́ mi eh, màá mọ̀ lóore ah. màá mọ̀ lóore débi pé ibi tí màá gbà yọ sí ẹ màá surprise ẹni tí dáadáa. èmi náà kì í ní ó mọ̀ a ò lè mọ̀ mi máa ṣe yọ sí ẹ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ kí ni ẹ dé má lo àmọ́ tẹ máa ń lò yẹn téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ẹ̀ ní sọ àmọ́ tó bá ti wá yá ẹ̀ẹ́kàn gbé àmọ́ wọlé sọ́dínlé ṣé àmọ́ tó máa affect mi ni. ọ̀yà jẹ́ ń gbọ́ ok. sọ orí kíláàsì tó ń wò ní ọ̀dọ́dọ̀ jábọ́ débi tí ó fọ́ o ìjọba tó yí rẹ̀ ṣe. ok. ọ̀gbúdọ̀ jábọ́. débi tó máa fọ́. débi tí ó fọ́ tó bá fọ́ irin ṣúṣú méjì ó fojú rẹ̀ gbúgbà. ní àtìtá ni. irin èmi àti rìn kí la dàpọ̀. àgbèrè yóò mú nínú koto ó sì máa tún náà rẹ. ọ dàrúgbó ẹ̀rù ó bà àwọn èèyàn pé ṣé wọ́n rèé ọdún mẹ́wàá nílò ọ̀pọ̀ ọdún mẹ́wàá lọ dàrúgbó fì ọkùnrin gbogbo rẹ fòfò bò ọ hmm? ọ ní tára rẹ màgá pé wọ tó bá lè fọ. tó bá fọ. bẹ́ẹ̀ni gbogbo èjì tí mo ti lò tí mo ti fi fresh yẹn a kàn padà lọ́dún mẹ́wàá ìlọ́po mẹ́wàá ẹ̀ èèyàn máa ti di ìnàkí díẹ̀ ló máa kú wọn ní dáyàn ọmọ gánmọ́. bó ló sì mọ. àrùn gbogbo àgbogbo tó sọ iná bó ṣe gbúdọ̀ máa rí ok ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé fífọ́ yẹn ló ba èèwọ̀ ẹ̀ jẹ́ dá yẹn dá mi ibi tí màá tọ́jú jígí yìí sí màá kẹ́ bí ọmọ ni nǹkan kan ò lè yingin lára ẹ̀ believe me máa lo àyọ́ngẹ̀ rẹ nìṣó. yìí máa jáyé orí mi lọ máa lo àyọ́ngẹ̀ rẹ náà ok èmi á máa yọ̀ǹg wá máa hold. ìyún náà tún dá ìyún wà ọwà. ok ok ìwọ náà bá dẹ̀ ṣe irú ẹ̀ akọ wà ní same range ní ọ̀gá. ìfẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló dá fúnra wa ifá ṣe fún kó wọ́n ṣe hmm. làwọn dá. gm ọ̀kárí mo ti mu ah ayọ̀ngẹ̀ ẹ arífàlájogún ọ̀rẹ́ mi mo ní irú ẹnu mi máa ń dùn. ìyẹn dáa. <laughs> màá dà yọ̀ǹgẹ̀ bíi pé wọn ò ní mọ̀ pé ẹgbẹ́ lèmi àti ẹ ìwọ mama age èmi àmà <laughs> ó dẹ̀ yẹ kó ṣe fún rẹ o ó yẹ kó ṣe fún rẹ. Ah, ẹ arífánlá o gẹ́ẹ̀tì nǹkan tí mò ń try láti sọ fún ẹ dáadáa o sorry ìrìn o fast bíi tàwa mọ́ ìwọ ti gbó Eh. ee ya pẹ̀lẹ́. mẹlẹ ma kọ gba ni wọn máa báyìí. Ah, wọ́n lo rẹ̀ ń lò kúlò ní yìí rán wo arífánlá nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹ̀sìn ni pé ọjọ́ ìbí mi ti máa ń ṣe ní ọdún kẹwàá kẹwàá yẹn ó tún ti súnmọ́ báyìí but problem tí mo wá nísìn tí mo ṣe sáré wá bá ẹni wípé àwọn ọmọ mi gangan tó yẹ kí wọ́n bí ọmọ ọmọ ní ilẹ̀ fún mi àwọn èèyàn kọ̀ wọn serious wọn ṣàbíamọ eléyìí tó jọkùnrin nínú wọn wọn kàn ń ṣayé bó ṣe wọn ni eléyìí tó jẹ àwọn obìnrin àwọn náà ò rẹ́dì láti lọ́kọ so mo wá wò pé náà tí Ṣòbíà bá máa dégbò kí n ké sí Olúgànbí ìyẹn ni mo ṣe fòrú bojú pé kí n wá bí ẹ kí ni solution kí ni nǹkan tí mo lè ṣe sí nǹkan tó wà nílẹ̀ yìí. mi ojú ò ní kí ọ. àmín àmín. báwo bá ti rí báyìí ó ní bí wọ́n gbé sí. ok good. bàbá ti rà náà á fò bẹ̀sẹ̀ bọ́ ni. Oh, ok nice one. Eh, ẹ ẹ lè má kún náà kí ló dé. nǹkan jẹ mí. a ah, pẹ̀lẹ́. Mhm. nígbà ọmọ ọmọ òjì sí mọ́. ọmọ láálò mi. no me understand òun sọ pé bóyá bíi biological son or biological daughter mi la máa lò rọ́pò ọmọ ọmọ ok good now àwọn ọmọ tí mo wá bílẹ̀ yẹn ká wá assume pé àwọn yẹn ò serious bọ́n ṣe serious náà mo tún wá fẹ́ ṣe ọjọ́ bíi mi. Mm ọmọ ló máa kú tí n bá tún fẹ́ ṣe míì náà màá tún mú lára ọmọ wọn á lọ títí títí tẹ máa fi lo ọmọ tán àrífáńlá jogún àìrá fẹ́ pa ẹ́ o bọ́ọ̀bù kọ globe ni ẹ̀nà àrá gangan gangan ó máa pa ẹ́ because why tó ṣe explain fún mi now tí n bá wá lo gbogbo àwọn tó jẹ́ ọmọ mi gangan tán kí ló fẹ́ kù lẹ́yìn ta ni mo fẹ́ fẹ̀yìn lẹ̀ fún. ọbí wọn ṣèwé ni ọbìnrin délẹ̀ délẹ̀ lọ́jọ́ dùn lọ́hùn fẹ́ ṣàjídèwé fẹ́ ṣàjídèwé lọ́pàá yìí sọ́wọ́ èmi náà kí n rí báyìí. ok ok ok ní sùúrù jẹ́ ká ṣe báyìí ok agreed pé ọjọ́ ìbí eléyìí tó ń bọ̀ yìí gangan mi ṣe mọ́ mo fẹ́ remain bí mo ṣe wà yìí and it okay by me so ó ti tán mi ò ṣọjọ́ ìbí mọ́ ìyẹn ń kọ́. o gbọ́ náà ò ń pretend ni àní ọjọ́ ìbí eléyìí tó ń bọ̀ yìí mi ṣe mọ́ mo ti wà okay pẹ̀lú bí mo ṣe wà ìwọ ti wọ́ èmi sì balance mo wà okay mi ṣọjọ́ ìbí mọ́. mo rẹ́rìn-ín ọ lọ. kò rẹ́rìn ó lọ síbo. kí mo jẹ́. òun súfèé ni o. òsínwó ènìyàn. ní ta ni. òsínwó ènìyàn. wà á sínwó àbí. Ah! ẹ. nìkúnrin wèrè rìn wọ̀lú rádàrá ní báyọ̀dé. Ah! bàbá lílá. ọmọ jago máa gbó bí ajá kí ló dé. pẹ̀lú èjì mi yìí. bẹ́ẹ̀ ni. nù nù nù nù má ṣe báyìí. Ah! Ah! wọn ní pẹ́ bẹ̀rẹ̀ wèrè o ah! wọn ní pẹ́ bẹ̀rẹ̀ wèrè o. o sọ gbogbo eléyìí fún mi o sọ gbogbo. o ṣàlàyé pé ah pé wọn náà ọ̀nà ìjọba ẹ̀yìn ọba ti wá gbogbo agbára rẹ̀ lọ ìyẹn bí gbọ́. ọkàn bóòtù mi jẹ́. bóòtù kọ ṣù. Ah, wo àlọ́ ọmọ rẹ tán mi àlọ́ wọn tán ni o. yé. Àwa ọba dé bá ṣé ìyàlẹ̀ ọba máa fi sáyé. Hm? Ẹ̀rín tó lè ṣojú ọ̀dọ̀ pólì ìdálẹ̀ àrígbálájogún sì ní jíjí wọn gbọ́dọ̀ fọ́rọ̀ èmi náà sí nǹkan àfùgbàtẹ́ jẹ́ kàgbákò tẹ ìjábọ́ lọ́wọ́ mi tó fọ́ dànù. ẹ burú ẹ burú àṣé àwọn ọmọ ọlọ́mọ lè fi ń jayé àṣé àwọn ọmọ ọlọ́mọ innocent children lè fi ń lògbà lè fi ń pákèjì ara yín látàrí bá a ṣe béèrè lọ́wọ́ yín tó gbogbo tẹ̀ kan sọ fún wa ni wípé àwọn ọmọ yín ló múnú yín dùn pé ìfọkànbalẹ̀ tó ń fún yín òun là ṣe rí gbogbo ẹ̀ àṣírí ọlẹ́ fún wa. Thank ah, you ṣe fẹ́ gbọ́ kò sí bí ẹ ṣe lè bí ọlọ́run tọ́lọ́run dáríjì ni nǹkan tẹ́ ṣe má jìyẹ o. ó ti ẹ̀dá ó ti ẹ̀dá ẹ̀sán ti ń ké lórí yín báyìí ṣùgbọ́n àdúrà tí mò ń gbà sí ọlọ́run ọba ni wípé kẹ́ má kú nísinsìnyí kẹ́ lè ráre dáadáa. bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ disappoint mi jàre. ìyá ah, disappoint mi irú lẹ́gẹ̀sì wo lẹ fílẹ̀ fáwọn ọmọ yìí ẹ sọ fún irú lẹ́gẹ̀sì wo lẹ fílẹ̀ ah, jáde wọ́n regret kó jẹ́ pé ẹ̀yin ni bàbá mi wọ́n regret. Ah! Can ìrànlọ́wọ́ kan mo fẹ́ ìgbókùn mi mo fẹ́ gbé mi débi kan ká gbé yín débi kan kẹ́mi yín tún lè wà láàyè kẹ́ bá lè pa gbogbo àwa tó kù àbí. exactly exactly pẹ̀lú ọ̀rọ̀ tẹ sọ jáde yìí mo bẹ̀ ọlọ́run pé kọ́ lọ tètè mú yín sọ́dọ̀. àmín àmín ọlọ́run wá ní mú yín sọ́dọ̀ lásán dájú ikú àdàràdà lè máa fún yín. ìwédùn ìwédùn ìwédùn ìwédùn. ṣe gbogbo ìgbésí ayé mi ọ̀dọ̀ àwọn babs tí mi ò rí nǹkan kan tó dàgbà ìlú lọ. ah àbídé o àmú ẹ̀ kúkú ṣe mí torí ọmọ kan ṣoṣo ọmọ kan ṣoṣo tó wà láàrin wa tó lọ́wọ́ fún wa tó jẹ́ pé òun ló yẹ kí n máa rí ìsìn kódà bí àròdì mi kí n fi ṣe ìkejì mi kó tún bá lọ. Ah! Ọ̀gá o, èmi náà máa lò. ni mo mọ iye ìgbà tí mo fi gbàdúrà lórí pé kọ́lọ́run ṣe ọmọ fún ìyàwó mi. Èmi ni mo mọ iye àwẹ̀ tí mo some point gan bàbá ìtúpè mi èmi ti rò pé bí o ti rí solution àbò ti ní àjò kan tó fẹ́ ṣe fún wa bí ó níbi tó fẹ́ mú wa lọ láì mọ̀ pé nǹkan tó fẹ́ sọ fún mi ni pé kí n bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ ní àwọn ọmọ wọn ọkùnrin kán lè tètè má rí báwọn láìkí bọ́n ṣe ń live life wọn pé kán lè tètè má rí àṣé torí káwọn yẹn lè tètè bímọ wọn lè rí ọmọ wọn lò wọ́n ṣe ní ìgbà wọn níyànjú bàbá yìí máa bù apọmọlẹ́kún jayé òní bàbá yẹn àwọn ọmọ ọmọ ẹ tó jẹ kó máa rí kó máa kẹ́ wọn kó máa gẹ̀ wọ́n kó máa ṣàdúrà fún wọn gbígbé kó tún ga jù wọ́n gan lọ àwọn ọmọ yẹn ló wá ló wá ń pa. Ah, that man is wicked. Ah! Ah! èmi ṣàdúpẹ́ nítorí àtìgbà tí gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn mo ti sọ bye bye fún ọmọ wọn yẹn dúdú kó máa lọ lu ẹ̀ kí náà dẹ̀ máa lọ lọ. àdúrà tèmi máa ṣe fún yín nísìnyí ni pé bọ́lọ́run ṣe yọ yín yẹn tẹ́ ti bọ́ lọ́wọ́ wọn ọlọ́run àpèsè ọ̀pọ̀ àpapọ̀ kan ọkọ̀ tó máa bá yín kalẹ̀ tẹ́ máa bí ọmọ tó máa múlò yín dùn kọ́lọ́dẹ̀ wọlá ìní ó pèsè ìyàwó alálùbáríkà fún mi náà tó máa bí mi náà kalẹ̀ tá máa bí ọmọ tó máa dàgbà tá máa tọ́ it is well i mean adama is wicked àwọn ọmọ ẹ. èrè wo ni wọ́n jẹ́ bí mo pàdánù ohun mo fọjọ́ ẹ. mexer. Cabe esse momento. Deu a que povo. que povo. Que mafojo amor. a wọ́n má ṣe yàn kú o. ayé mi kó má ṣe bàjẹ́ ẹni tí mo ṣe tí kò ní gbẹ́bẹ̀ Èdùmàrè má jẹ́ kí n ṣe wọ́n o. àwọn tó ń ṣọ́ níta ò rí àwọn tó ń ṣọ́ níta kò mọ̀ o. tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ Èdùmàrè yé forí jì mí torí pé èyí kọjá agbára mi ó bòmijé lójú mi ó mọkàn mi gbọgbẹ́ gbogbo mo fowórọ̀ ṣe kó má ṣe bàjẹ́ lọ́jọ́ alẹ́ ọ̀nà mi kó má ṣe dàrú elima kanasina lamaliade adoale nanaya ọ̀nà mi kó má ṣe dàrú òkè. E. ọjọ́ àti sùn ọjọ́ àti sùn o àhórójọ́ lọ́rùn àròkáwọ́ lórí àhórójọ́ lọ́rùn àhórójọ́ lọ́rùn àròkáwọ́ lórí ọjọ́ àti sùn ọjọ́ àti sùn àhórójọ́ lọ́rùn àròkà olórí. àhórójọ́ lọ́rùn àhórójọ́ àhórójọ́ lọ́rùn àròkà olórí. ìtànjẹ kò sí níbẹ̀ bó ti dúró ló máa ń bára rẹ̀ mo ní pé ìtànjẹ kò sí nínú fọ́tò bó ti dúró ló má bára rẹ̀ ohun tó fòrọ̀ ṣe ọ̀rọ̀ ìtàn ní bódọ́là èní o kò sẹ́ni tó mọ̀lá àkìpé kámọ̀ kékeré má má dé.